gbogbo pátá lọ́la tó wà ní sàlàyé ìdájọ́ rẹ̀ fún wa ní àlàyé sọ́lá lọ́dún mọ́hámọ́ ọ̀nàmọ́ àwọn àrùn àrùn sẹ́lẹ̀ ní ìgbà tí ẹ̀rọ ló wá tó ti fi tọrọ pátá lé ló jẹ́ pé kò sí ilé kan nínú ilé táwọn èèyàn gbé àbí kárí ẹ̀rọ ọ̀gáná sọ̀rọ̀ níbẹ̀ ẹni tí ń lò ń torí ìdí pátá àti ẹni tí èsì ìdí pátá ló mú náà kọ́ dájú àwọn èèyàn kọ láti mọ ọ̀pọ̀lọpọ̀ nínú ìdájọ́ lọ ilé ìfẹsẹsẹ ó ní ìpè pẹ̀lú táwọn èèyàn ń lò báyìí ìgbà máa kí ìtara rẹ tí ọba jáde kúrò nínú ilé rẹ ìjọba kọkọ wọn wọ ìjọba kọkọ wọn máa wá nínú àpò rẹ oní ẹni tó gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sílé ìfọwọ́n lọ bẹ́ẹ̀ bá tó kọjú kọjú bá bẹ́ẹ̀ tó kó bẹ́ẹ̀ tó tó bẹ́ẹ̀ máa lọ síbò ẹ̀rí bí ọmọ ìjọra wọn. ṣé èsì tí mo ti gbàgbé ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ mi síbi. báwo ni ṣe máa ń nígbà tí ọba gbàgbé ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ síbi kan tó ti wá mọ títí ní ní títí gbèrè kó tó ní sọ ọ́nà kíkọ́ gbàgbé ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ síbi tó ti lọ lẹ́ẹ̀kan ó rí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ kò dé wọ́n àlàáfíà rẹ láti kájẹ yìí pé ọpọlọpọ wa nígbà tá a wà lórí ọ̀kadà ọpọlọpọ wa nígbà tá a fẹ́ mú ọpọlọpọ wa ó ti wá pọ́ sọ́wọ́ àwọn abánimú ìgbàdá àti fún ọba tuntun àwọn àmọ̀tò nọ́mbà yìí wọ́n lè ti pa àwọn àmọ̀tò kojú nọ́mbà yìí nọ́mbà bẹ́ẹ̀ lẹ̀ à kí ló mú bá wà lórí mo ti jáde ẹ̀gbàjẹ́ ìjọba àwọn ọ̀nà ẹ̀rí lónìí lẹ́nu táwọn ènìyàn níbi tí nàìjíríà ti gbalùmọ̀ tó pàdé nígbà tí àwọn dáná dáná àwọn kò ní gbàlùbáríkà àwọn olórí ilé tó fi tí wọ́n ti pọ̀ káàkiri nàìjíríà yìí báyìí wọ́n bá ta ẹni lọ wọ́n ní kóníkálukú wọ́n máa kó ìjọba ní wa àkọ́kọ́ nínú ìtẹ́sí àwọn ọlọ́gbà àwọn ẹ̀yẹ tí wọ́n máa mẹ́nu bà òun náà ní pé ẹni pọ́n lò káńtẹ̀ ọmọ àjọṣin wa láti kò gbà sí ìwọ́tò láńtẹ̀ tó gbìyànjú láti sọ ike kó bí àjọṣin náà yẹn táwọn jẹ gbogbo ara yín wò táwọn bá ti bẹ̀rẹ̀ àìsàn tó tó pamọ́ táwọn tó jọ sí àwọn lọ́wọ́ lọ́wọ́ ìjọba adìyẹ táwọn àwọn. Sọ̀dọ̀ àwọn ọ̀lọ́ àtàràmà fún ọlọ́ àìsàn ìdílé báyìí ó ti ti wá gba gbogbo ilé ayé kan àkókò àgbà láti mọ àwọn àgbàdo ọlọ́run ọba sọ̀rọ̀ láti ti kọ́kọ́ tó ẹ̀yẹ ká lọ mọ̀ ẹ́ kí ìgbẹ́rẹ́ ọlọ́ òun náà ni àìsàn gẹ́gẹ́ bí àwọn nǹkan míì náà nínú nǹkan tó lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá tó ṣe fún wa ìdẹ́rọ ọlọ́run ọba pọ̀ á lè má yé nǹkan rẹ̀ torí tá a bá kà á lè má yé jọ́jà mi ọlọ́run ẹlẹ́dàá wa ó ní wàá ní sàcúdò nàmẹ́tẹ̀ mọ́ọ̀lì láti tó hà ẹ̀nà mọ́ọ̀lì lọ́mọ́kóró wáyé tẹ́ bá ka tẹ́ bá lẹ́ fẹ́ ka iye ìdẹ́rọ ọlọ́run ọba ilé ìtọ́lọ́run ọba ti fún ẹ lè má tọ́jẹ́ lájọ́jọ́ mo igwe wípé aláforíjì ọba tó tuntun tọ́ba foríjì ní tán nínú dẹ̀ra rẹ̀ òun náà ni à sáré gẹ́gẹ́ bí gẹ́gẹ́ nínú dẹ̀ra rẹ̀ òun náà ni mọ́tò nínú dẹ̀ra rẹ̀ òun náà ni machine nínú dẹ̀ra rẹ̀ òun náà nínú rẹ̀ òun náà bàálù nínú rẹ̀ òun náà sí náà lè ọkọ̀ tó ti gbé inú omi ló ń jẹ ńgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àjẹrà eléyìí tó ti bá àlè máa yọ̀ ká rẹ̀ ámbọ̀tìbọ̀tì páàmù ìtọ́jà jẹ ọlọ́wọ́n ọbẹ̀ ilé ìdáwọ̀ yóò ti tún máa tẹ̀lé àwọn ìsàmì eléyìí tó ti bá àti màmí nítorí pọ́tọ́ igbe wọ̀nyà lóko máa lẹ tààlùkù wọ́n tún dá àwọn ìsàmì eléyìí tó ti pẹ́ sí màmí ọlọ́run ọba fi mọ́ mi ẹ̀rí pé ló ti di ìlú kan tá a bá fẹ́ fi ẹnìkan nílùú mi ìjọ dájú òun náà ní kí wọ́n máa sọ fún wa pété ń bá wa lálùwọ̀ àbílẹ̀ bàbá lágbájá àbílẹ̀ bàbá lágbájá àbọ̀dọ̀ lágbájá lágbájá tó ṣe é ké ọkàwé ó ti rìtáyà òun gba fóònù sílé lágbájá tó ṣe é ké ó ti jẹ kọmíṣánná òun ní fóònù sílé lágbájá tó ṣe é ké òun náà olówó ó ní fóònù nílé àyàfi lọ́dọ̀ ọ̀gá tẹlifóònù náà ó ní yòókà rẹ̀ ṣùgbọ́n kọ́dà ẹni sẹ́yìn náà fẹ́ pẹ̀lú ìlú mi náà jáde fẹ́ pè yàn èèyàn mélòó ló ní fóònù èèyàn mélòó ló ní fóònù wọ́n ti máa sọ fún yàn tí wọ́n bá rán yàn wá láti ìlú tó ti fẹ́ pè yàn àbí láti ìlú tó ti fẹ́ ọ̀hún wọ́n sọ fún akókò lọ jókòó sí before èdè di abo kan àbọ̀ sábò méjì àwọn òkè ọ̀ ọwọ́ àlọ́ jókòó sí before ẹni tó ní láǹtọ̀ láti di abo kan àbọ̀ sábò méjì bí ẹni tí ò ní fẹ́ òun retí fún ọkọ̀ pẹ̀lú fóònù báyìí ti fẹ́ rí nìyẹn gbà náà akramakumullah tó bá yẹ nírú èkó tó yẹ pé fóònù ọ̀pọ̀ mbẹ yẹn láti àríkè bísíǹnẹsì ńlọ mbẹ láti àríkè tó ti jẹ kápítà nàìjíríà rí tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló àwọn àwọn àti nàìjíríà ń di mélòó tẹlifóònù tẹlifóònù báwò tí ìbá tẹ ní ṣe bísíǹnẹsì àbí ẹni tó mọ rírì rẹ ẹni tó mọ pàtàkì rẹ àwọn náà ní sẹlẹrì tó ní fóònù nínú ìdí nu tètè nàìjà ẹ̀ríkè di mélòó ni wọ́n mú tẹlifóònù lọ ẹ̀yẹ lọ síwájú kí ẹ wò tẹlifóònù láì mélòó ni wọ́n ń lo nàìjíríà tẹ́lẹ̀ sáájú kótó bíi pé à ń tẹ̀síwọ́nù tó ṣe kí àti lọ bí two hundred million tí wọ́n tó hundred thousand ní gbogbo nàìjíríà ṣáájú kó tó di pé ansec ti wọlé nígbà tá à ń lo láńtò ẹ lọ fi wọlé téèyàn èèyàn fi ń lo tẹlifóònù wọ́n two hundred thousand ní ọ̀dájú. akramakumullah láyé tẹ́lẹ̀ tí ẹ bá fẹ́ ṣe international call ní nàìjíríà wá bì ẹni láti lọ sí náìjẹ́ tẹ bá dé náìjẹ́ ibẹ̀ yẹn lẹ́sìn lé ní access láti pè yẹn tó wà ní òkè ìlú òkèèrè wọn bá jìnnà wọn bá jẹ wà tó ẹ kọ́kọ́ lọ sí Niger ibẹ̀ lẹsìn láǹfààní láti ike kẹta ilé zero zero lẹ́yìn náà nàmbà subhanallah tẹbátọ wá sí Niger ìlú mi ẹ bá ike àwọn náà sọ ike àwọn òní facilities yẹn ní ẹ ti lè travel gbogbo tó fi ṣẹlẹ̀ tó wà nù ẹ lè travel kúrò láti jọ kẹ lọ sí Kaduna kẹ máa wá facility international port tẹ́lá tó dé Kaduna àwọn náà lè sọ pé nǹkan kan ṣẹlẹ̀ tí àwọn ẹ́ńjìnì táwọn lò tẹ́tí tíráàbù padà sábùjá lórí pẹ̀fẹ́ fún èèyàn kan. ìgbọ́n lónìí akọ́rọ́mọkọ́mọ́ wọn wàá jókòó nulé rẹ̀ wàá kẹ́nikẹ́ni níbikíbi tó bá wà láyé wàá máa bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò sì máa já kétékété bí ìgbà tó ti kó jókòó tó wá dùn kọ́dà wọ́n tún wá fi orí èdè ti tẹkinọ́lọ́jì bọ́nu ansẹ̀t débi pé bí wọ́n ṣe ń pè olè máa wò òun náà lè máa wọ̀. subhanallah alaabu ìdẹ̀rọ náà ló lè èsì ọmọ èèyàn lójú ọlọ́run ọba ló ṣe ìdẹ̀rọ yìí fọ́ mi. akọ́nàmọ́kúnmọ́ tẹ́lẹ̀ sábà fẹ́ fi pípà kan ránṣẹ́ láti Ògbómọ̀ṣọ́ yìí sábà fi ránṣẹ́ sẹ́nìkan àwa níbi láti fi ránṣẹ́ gba fax machine sábà wo gbogbo olú a lè rí i pé bóyá èèyàn kan tuntun olónífà nígbà míì gan ó tún lè tẹ̀lé pé ẹ lè fi fax ránṣẹ́ àfikẹ́dé náírà àwa tó bí gbàtà fẹ́ gba sàrà torí pé afẹ́ fífi fẹ́ yọ̀ kan ránṣẹ́ láti náírà lè dẹ́kun ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ pé kìíní kẹ́ tẹ́lẹ̀gíràn wọ́n mọ sọ pé kí ní kan tẹ́lẹ̀ kò dájú pé àwọn kan yẹn wúlò má lọ títí báyìí telegram àtẹlẹ kò wúlò má lọ títí ni because gbogbo ń dáhùn fáàkì ṣe gbogbo ń dáhùn tẹ́lẹ̀ ṣe gbogbo ń dáhùn telegram ṣe èèyàn lè fáńsì ọ̀sẹ̀ rẹ̀ ṣe ní ìpínlẹ̀ ọ̀rọ̀ gbogbo information tó fẹ́ sẹ́ẹ̀ gbogbo ìtafẹ́ sẹ́ǹtì sí wa náà ọkàn mú fóònù yẹn lọ́wọ́ ni táptík táptík ó lè ṣe gbogbo sọ́ọ̀kẹ́ òsì lọ́wọ́ táwọn náà bá ti tẹ́tí wọn wọn náà ti dọ́dọ̀ rẹ̀ ìdẹ̀rọ ọlọ́run ọba ló léyìí ọlọ́run ọba ló tó bẹ́ẹ̀. ẹbí àwọn ẹni tó ti kẹ́ ọlọ́kọ̀ ẹbí wọn lè rò báwo la yẹn tó máa ń tíráàbù sí tẹ́lẹ̀ báwo ni gáràjì tó máa ń fún tẹ́lẹ̀ tẹ́jú gbogbo ọ̀rọ̀ eléyìí tó tó nǹkan àti èyí tó tó nǹkan àfi káwọn èèyàn tíráàbù kí wọ́n lọ sọ́dọ̀ àwọn èèyàn wọn tó wà nílùú nìyí nítorí ńgbàtà bá tó ríra látòlè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yẹ́wò yẹ̀ mí tó ti lọ látàrí kọ́rọ̀ tí ọ̀sọ́rọ̀ iná lọ́fẹ́ gbé wa rèé fún ọ̀rọ̀ tí ọ̀sọ́rọ̀ lọ́fẹ́ gbé wa lọ́jọ́ ọ̀rọ̀ tí ọ̀sọ́rọ̀ lọ́fẹ́ gbé wa rí kánú ọ̀rọ̀ tí ọ̀sọ́rọ̀ lọ́fẹ́ gbé wa lọ sí kòtùwà ọ̀rọ̀ tí ọ̀sọ́rọ̀ lọ́fẹ́ gbé wa lọ sí kútú wẹ́ńdí ọ̀pọ̀ wa là sílẹ̀ látàrí ọ̀rọ̀ tí ọ̀sọ́rọ̀ nítorí pé àníní tàbí bára wa sọ̀rọ̀ àníní tàbí communicate tí gbogbo orúkọ yẹn òfin ní máa tẹ̀lé ṣùgbọ́n lónìí kọ́ ẹbí àwọn ọlọ́pọ̀ léèrè àwọn union àwọn apèrò báwo làwọn èèyàn ṣe ń rìn láyé ìgbà tí ìgbà tí mo létí tó ti gbalé ayé kan tí wọ́n ti fi máa ń rìn tẹ́lẹ̀ ẹ̀rí fáwọn èèyàn ṣe ń rìn àti wọ́n ti kéré jọjọ ní. ọ̀pọ̀lọpọ̀ jàǹbá tó máa ń ṣe àwọn èèyàn látàrí pé wọ́n wọ mọ́tò láti rìnrìn àjò láti ṣìkan lọ síbi kan ó ti dínkù jọjọ nítorí pé èèyàn mélòó ni ló kù sí fún travel money ó rí i pé nígbà mi tí wọn náà bá wọkọ̀ lágbẹ́ wọkọ̀ láti láti Ògbómọ̀ṣọ́ yẹn lẹ́nu lọ sí Kaduna ẹtí wọ ikpe tọ ọkọ̀ ó kó èèyàn kan tí ó fi kún làwọn èèyàn méjì mẹ́ta nínú àwọn tó wà ní ọkọ̀ ọba máa bèrò ọba máa bèrò àwọn abèrò gbogbo lọ́wọ́ wa dáná rí ìbàdàn wọn bẹ́ẹ̀ àti òsì àpòtí nǹkan àrùbá lọ́mọ kí ló dé bẹ́ẹ̀ lọ́mọ àbíkọ́ ah, eh, àwọn ẹni tó gbé wa lè tuntun sọ fún wa pé kò wa mọ́ a. Ah, ẹ jókòó ẹja jọ̀dọ̀ àárẹ̀rò ẹ̀yin náà làwọn ojú tó tó kó yàn méjì ẹ̀yin ó tó dìde ó kó márùn nù ọba kó aláwọ̀ ọ̀dọ́mọ́ subhanallah ọlá ẹ̀rọ yìí tọ́lọ̀ wọn bẹ wa tó ní rọrùn fáwọn èèyàn ni ẹ̀rí tẹ́lẹ̀ tó bá fẹ́ sani ẹ̀fẹ́ rìsọ́ọ̀tì sẹ́sì à èèyàn lè fẹ́ lórí rìsọ́ọ̀tì láyè tó bá ti ma kóòtù tó fi wọnú ibi sáìtì àwọn ẹni tó ti náwó fún yín tí wọn náà ti ní píìnì tó tún kẹ nínú yàrá rẹ ló ti máa wọ rìsọ́ọ̀tì tó gbà tó fáàtì ní àbókè subhanallah alaabu ìlọsíwájú lélẹ̀ ẹ̀yin ọmọ yẹ ẹjọ́ sí lẹ́tà máa ń ṣe ni látòkú mẹ́tọ́ sí ìbàdàn tẹ bá kọ lẹ́tà sí ìyàn yín bá dùn láyé jọ ó lè tó tù mẹ́ta tí ò dùn nígbàdàn tó tukú téèyàn bá mọ́kò sọ láti Ògbómọ̀ṣọ́ Ìbàdàn ní ọ̀bọ̀ lẹ́tà ní tuntun mẹ́ta ní náìjẹ̀ a mọ̀ pé ẹ lọ bí wọ́n lẹ́tà òtí ìtọ́ ni pé ó lè jẹ́ pé wọ́n kó bá kàfàǹtẹ̀ nígbà tó dé kàfàǹtẹ̀ wọ́n á gbàgbé rẹ̀ bọ́ wọ́n mọ̀ pé ètò lọ sí sáàpù ẹ̀sìn níbo wà ló fún mọ̀tọ́ wà gbòòlù Ìbàdàn wà. lẹ́tà wa di tipọ́tipọ́ ajájà wọ́n ti kọ́ lẹ́tà tẹ́lẹ̀ kan kan lọ́yọ́ ti ọ̀dà láyìí wọn tó rí lẹ́tà lọ so communication lé àwọn èèyàn ríra wọn bá sọ̀rọ̀ èyí rọrùn bí ẹ bá wà ní òkèèrè láyé ìgbà yẹn tí bá kọ lẹ́tà tó bí kó tó dọ́dọ̀ òbí yín tọ́ káwọn náà tó fèsì kó tó dé tọ́ yọ jẹ pé bóyá ẹ̀ka abẹ́ mi jù lẹ́ lẹ́tà fọ́síra yín láàrin ọdún nítorí pé kò ní dé bọ̀rọ̀ subhanallah lónìí nǹkan oníkàlùkù ó gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ yìí lákọ̀ọ́kọ́ gbàgbé ẹ̀rọ ọ̀gáàmì sọ̀rọ̀ kọ́kọ́ délé ayé ọ̀sẹ̀lẹ̀ ike mi wá sí nàìjíríà mi mo á fẹ́ fi ẹnìkan nílùú òkè so ọ̀rẹ́ mi kan òtù wá rẹ̀ hàn nígbà tí ọ̀rọ̀ yẹn wọ́n burúkú òtù wá rẹ̀ rọ̀ yẹn wọ́n á ní mo fẹ́ fi ẹnìkan nílùú òkè tó a ní kíni kíni dààmú ọlọ́ọ̀tì sọ gbogbo ẹ̀dẹ̀ rọ ó ní bọ́m̀bẹ̀ ó ní níì bàbá yọ àǹtẹ̀ à ilé yóò ti kọjá abíta wa ó ní kí n máa pè é wàhálà ilé sọ káàdé dáìlì káàdé àìlà àtẹ̀mí àti wọn akẹ́kọ̀ọ́ Allahu akbar Allahu akbar ẹ wo bọ́lá wọn bá ti sọ gbogbo ẹ̀ dùn wọn ẹni tí o bá ti yà yìí kò ní mọ orí wà nínú ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí báyìí ìdẹ̀rọ ọlọ́run ọba mi ìdẹ̀ra kó lè bá pẹ́ kó lè bá a wúlò kó lè bá a àwọn ẹni tí a fẹ́ sọ́gbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ́ tẹ́ bá dúpẹ́ fọlọ́ ìdẹ̀ra yẹn yóò di ìyà adùn yẹn yóò di ìjàmbá kọ́lọ́ wọn bẹ̀rẹ̀ lẹ́dàá fọ́mọ́sọ ìdẹ̀ra tó fẹ́ fún adìyà mọ́ wa lọ́wọ́ adùn tí ń bẹ́ńbẹ́ kọ́lọ́ mẹ́jọ di ìjàmbá mọ́ wa lọ́wọ́ torí àwọn àrífẹ́ nínú àǹfààní tí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí tó kọ́ wa nítọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa àwọn àbátan wa àwọn àyíká wa àwọn ọmọ wa àwọn òbí wa ní ìrọ̀rùn ọwọ́ àti kápẹ́kọ̀ ti ń púpọ̀. láti tó gbogbo gbà ọmọ kẹ́mi rẹ̀ sókè láti rìnrìn àjò láti òru àti ìbú nàìjíríà lọ láwọn mọ̀lẹ́bí rẹ̀ àbí láti nàìjíríà lọ sórílẹ̀-èdè láti lọ torí pé alhamdulillah ẹ̀rọ yìí bá ibikíbi tí èèyàn bá wà tó náà bá ní tiẹ̀ pẹ̀lú gbọ́lọ̀ àti bára ẹni sọ̀rọ̀ ó ti di rọ nínú àǹfààní rẹ̀ nínú àǹfààní rẹ̀ òun náà ní í pé téèyàn bá ń wádìí kankan téèyàn bá jẹ́ ẹni tó wá àbí èèyàn bá jẹ́ ẹni tó ń ṣe business àbí èèyàn bá jẹ́ ẹni tó ọwọ́ ohun téèyàn lè máa ṣe láyè téèyàn bá jẹ́ ẹni tó ń ṣèwádìí kankan ansẹ̀tì pẹ̀lú àwọn facilities láti kó sínú pàápàá jùlọ internet facilities ó sọ gbogbo nǹkan dẹ̀rọ pátápátá fún yà ẹ jókòó nínú ilé ẹ sọ pé mo fẹ́ mọ̀ nípa nǹkan báyìí tí wọ́n ti sọ̀rọ̀ nípa rẹ̀ rí láyé rí sẹ́nìkan ti kọ̀wé nípa rẹ̀ rí láyé rí lẹ́ẹ̀kan náà tó bá ti kọ́ láti ní kírẹ́dìtì nínú dátà rẹ̀ kíákíá yóò fi wá èyí tí a kọ tó wúlò àti èyí tí a kọ tó wúlò ìsọkọtọ da ìsọkọtọ ọdá gbogbo rìkáàdì tó ti fi ń parẹ láyé tó ti gbé sórí íńtánẹẹtì gbogbo ẹ lófin tó ọsọ ìwádìí di rọrùn ó sì fi àǹfààní sílẹ̀ fún àwọn ẹni tó ti gbé wọn wá mà láti dolùmọ ńlá tó bá yẹ kó rárá tí kò fi sílẹ̀ fún wa nítorí pé àǹfààní tàwa nínú àwọn ẹni tó síwájú wa wọn ò nírú ẹ kọ́dà tó tóbi pé gbogbo kínní náà délé ayé àwọn náà fara bá ń bẹ̀. ṣé máa ń ṣe research ṣé máa fẹ́ pọ̀ wí sí òṣù fifty pages lọ àbá ẹ pẹpẹpẹ lẹnu sẹ ń sọ òwe kalẹ̀ lórí ìrísí ẹ wá ẹ gbé ẹ wá ẹ gbé ẹ lè ka odidi ìwé mi ìtàn tó dẹ́ gbogbo lọ́rọ̀ máa ń tẹ̀ wá kò sí mbẹ̀. torí ẹ̀ tí ìrìn bá kọ̀ orí mi tí ìrìn bá kọ̀ rẹ́pẹ́rẹ́sì ìwé tí mo kọ yóò one hundred and fifty books òní references ni gbàgbé ẹ̀ one hundred and fifty láti rí níta wà ní. ṣùgbọ́n iye ìwé tá a kà kó tó ti bá tó ní pé orí one hundred and fifty lọ́wọ́ ọlọ́ọ̀nìkan lọ́mọ. ṣùgbọ́n lónìí ó ti yí zì lọ́nà tó ṣe ike tí ó bá lọ ọkàn kọ wẹ́ẹ̀dì kan nínú sọ̀wáyà gbogbo sẹ́ni sọ́ńpa rẹ̀ láyé ní òkè wa kan pàápàá jùlọ alhamdulillah nígbà ẹ̀kọ́ nípa ìsìláàmù rí báyìí ó tún rọrùn kọjá gbogbo sísọ nítorí pé alhamdulillah àwọn akẹ́kọ̀ọ́ fàtìgbò wọn sílẹ̀ láti sọ àpọ̀lọpọ̀ nǹkan tó tòrò di rọrùn wọ́n ń pe àwọn akẹ́kọ̀ọ́ ní as-salasil az-zahabiyya as-salasil tó àwọn kéèkó golden chain nípa àti tòwádìí nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ gbogbo àdébà nàbì sọlọ náà àdìsẹlẹ eléyìí tó wà ní kọlẹ tààní wọn ti kó jọ sínú bíkì ẹyọ kan tó bá fẹ́ mọ àdébì tó wá ń pa nǹkan báyìí lẹ́yìn náà kí ni wọ́n sọ ń pa rẹ̀ wọ́n fẹsẹ̀ rìn lẹ́yìn tí wọ́n fẹsẹ̀ rìn lẹ́yìn gbogbo ẹ̀ ní ìkẹ́kẹ́ òtó tẹ̀lé kan akó gbogbo ẹ̀ wá mọ̀ yóò tún máa sọ fún ọ pé nukira báyìí nukira báyìí tí wọn bá nukira yẹn kó gbé fọkàlẹ̀ kọ́ máa sáà ìrọ̀rùn sọ fún ọ pé àti tiẹ̀ nínú nukira báyìí tó bá jẹ́ pé complication ibi báyìí àjẹgbé page by volume by wọn ló sì rí pé onírú complication yẹn àbò ní tó bá dé complication mi nǹkan wọn sọ pé àjẹpọ̀ volume by page by kí ló dùn ìwádìí ti fi rọ àwọn gbà náà lódodo pọ̀ láyé ìdí tó lódodo pọ̀ láyé òun náà ní kí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ wàhálà sí má wọ́n kàn lọ sórí íńtánẹ́ẹ̀tì yẹn náà ní nǹkan tẹ́nìkan ti fọ yẹn òun kàn yọkàn yọkàn yọkàn yọkàn yọkù lẹ tó bá yọkù fẹ yọ lẹ mara pípa jù yọkàn pààrọ̀ kọ ni yọkàn pààrọ̀ kọ tó tọ níta ní lágbájá kọ èmi mọkọ èmi mọkọ ni yọ àlọ pírẹsẹǹtì yóò lérò pé òun nìkan ló ń lọ sórí íńtánẹ̀tì onímọ̀ fẹ́ gbẹ̀rún èèyàn náà lọ sórí íńtánẹ̀tì ó gbé fún supervisor iṣẹ́ kan wájú supervisor kò jẹ́ ọmọ tó wọ́n jí i tó ẹni tó jẹ́ ẹ̀gbámínà tí wọ́n bá yẹ̀ wéwò tó yà sọ pé kí ni sọ́fíìsì ibi tó ti rá àwọn ọ̀sán rẹ̀ sọ pé o ti kọ́ ọbẹ̀ wọ́n sọ pé ó jí ìwé yìí ó jí lórí íńtánẹ́ẹ̀tì àìmọye bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn rìsáàtìsì táwọn èèyàn ti lónìí ó lè ó lè lọ́pọ̀lọpọ̀ ń jà tó kò kò kò mú káwọn èèyàn kan lọ síwájú kò yẹ kó rí bẹ́ẹ̀ látàrí íńtánẹ́ẹ̀tì tó wà ẹ lè bóòsì ibi sẹ́yìn ẹ lè sọ fáwọn èèyàn kí wọ́n mọ̀ kíkí náà ẹ̀ ń ṣe túwọ́ àtọ́bẹ̀ ẹgbẹ̀gbìrì àti pé túwọ́ àtọ́bẹ̀ ẹgbẹ̀gbìrì sí níbi tó dáadé ní nàìjíríà ni èsì wọ́n ní pàm kódà ẹnìkan ò ní ìràkọ́ jẹ́ kọ́mọ́tò padà wá kókó padà wá kókó padà wá ẹ̀rí pé gbogbo náà bá máa béèrè tí bàbá pẹ̀lú àti ọlọ́run ọba wa ẹ bẹ̀rẹ̀ sí ní ga ẹ bẹ̀rẹ̀ sí ní ga ẹ bẹ̀rẹ̀ sí ní ga lẹ́nu sẹ́yìn yẹn nítorí pé iye èèyàn ti ń wo àwọn ẹ̀rọ léwọ́ yẹn wọ́n ti pọ̀ kọjá kíkọ láyé lónìí kódà àwọn èèyàn tó máa béèrè fún iṣẹ́ tó ń ṣe yẹn kìí sàn àwọn tó wà ní tòsí lásán gbogbo èèyàn tó wà ní jìnnàjìnnà tó láǹfààní àti ìkéde rẹ yẹn gbogbo wọn máa béèrè rẹ nínú àǹfààní tó mú wá mú wa nínú àǹfààní tó tún mú wá fún wa ó ti rọrùn fún ìyàbàjẹ́ láti séèbù nọ́mbà àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ síkọ́ ẹnikẹ́ni tó bá ti pè ọ́ àyàfi tó bá fẹ́ séèbù nọ́mbà rẹ̀ ẹnikẹ́ni tó bá ti pè ọ́ àfi tó bá fẹ́ séèbù nọ́mbà rẹ̀ lẹ́ẹ̀kan náà lọ́sọ̀ máa ń tẹ̀sí rẹ pé séèbù nọ́mbà rẹ̀ ló sì tún séèbù. bákan náà ansẹ̀ ó ti sọ́ di ìrọ̀rùn fáwọn ọ̀nà tá a máa gbà láti fi máa spreadi tó bá tẹ̀lé táwọn èèyàn lè bá a mọ̀ ó ti di ìrọ̀rùn tí ìgbà tó bá tẹ̀lé ń bí ní tí a bá fẹ́ kí gbogbo ẹni tí ń bẹ láyé ọmọ gbọ́ ọmọ gbọ́ nírọ̀ gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ adáǹsẹ yìí báyìí tí a bá fẹ́ kí gbogbo ilé ayé ọmọ rí nísìnyí ọmọ rí nísìnyí torí ẹ látara nǹkan tí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yẹn tó kó tó bákan náà a rí i fún ansẹt pẹ̀lú nǹkan tó kó sínú ó ti ṣe ìrànlọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwùjọ tí wọn ti ya òyìnbó tí wọn ti tó ṣe pé lájú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti lájú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ti ma nǹkan tó sàǹfààní wọ́n ti ma jọ́ sàǹfààní kọ́dà láti ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti kóore púpọ̀ wọ̀lú wọn wọ́n ti lé aburú dènà sílùú wọn látàrí ẹ̀rọ táwọn èèyàn gbé káyìí bákan náà a rí i pé látàrí ansẹt eléyìí ti bẹ lọ́wọ́ àwọn èèyàn lónìí a rí pọ̀pọ̀lọpọ̀ kan la ní data facility kó tó fi parí ṣe ṣùgbọ́n látàrí pé handset náà ó ti ó ti lọ síwájú púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lèèyàn lè ṣe pẹ̀lú handset ní láì jẹ́ pé èèyàn bùkátà láti lọ sí orí kọ̀m̀pútà ṣùgbọ́n kankan kì í láǹfààní kọ́mọ́tò láburú nínú àwọn aburú eléyìí tó wà nínú handset ó náà ní pé handset ẹ̀rọ ọ̀dẹ́wọ̀ ó ti ṣe sábàbí láti mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kọ yẹ ọmọ burúkú máa wò bí wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kò bí kú má ọ̀pọ̀lọpọ̀ ọmọ inú sọ́dọ̀ òbí wọn má ánsẹtì náà ní kálukú ọmọ gbé ká ẹ rí i pé tí bàbá wọn bá láwọn fẹ́ rí wọn tàbí màmá wọn bá sọ fún àwọn fẹ́ rí wọn ọ̀pọ̀lọpọ̀ ní dáhùn nítorí pé òkè náà fi síwájú òun náà ní báwọn ṣe ń brown gbogbo táwọn wá gbogbo táwọn rí nínú ánsẹtì àwọn ó ti dé fún ọgbàgbé pé bàbá kan màmá kan lọ́mọ tí sábàbí táwọn ti dé lórí ayé yìí eléyìí bẹ nínú aburú bákan náà látàrí àǹtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àárín wọn àtàwọn ìyàwó wọn ti dàrú àárín wọn àtàwọn ọmọ wọn ti bàjẹ́ nítorí pé tí ọkọ bá bẹnu lé lọ́pọ̀lọpọ̀ àìmọye ìgbà ó yẹ kí ẹ ṣe bí ìgbà táwọn ọmọ ọ̀pẹ nìkan bẹnu lé pẹ̀lú àwọn tó ń jẹ́yàwó yóò jókòó yóò kọ́ tó sáńsẹ̀ sí yóò wá kọ́ pàkọ́ síyàwó rẹ̀ gbogbo ọ̀rọ̀ síyàwó bá ń bá wọn sọ wọ́n máa tètè pé ajá ní gbó àwọn ò lásìkò kan dáhùn lè fẹ́ wọ́n pàkúta bí rẹ̀ ti fáwọn ni wọn ò ní dá lò ọ̀pọ̀lọpọ̀ tó máa ń sọ̀rọ̀ kò ní kò ní gbòǹgbọ̀rọ̀ tó máa ń sọ nítorí ansẹ̀tì tó gbé lọ́wọ́ nítorí ansẹ̀tì tó ń wò ọ̀pọ̀lọpọ̀ làwọn obìnrin máa fẹjọ́ sùn wípé ọkọ àwọn ó ti fẹ́ ìyàwó lé àwọn kọ́dà ìyàwó tó fẹ́ láwọn ó burú ọkọjá sísọ kò dáwọn ò rí mú mi ẹ máa tó kò lọ́fẹ́yàwó àmọ́ gbọ́ ó ní à ánsẹ̀tì náà ló gbé ìyàwó ánsẹ̀tì àdánwò yìí náà tó ṣe é pé kò tiẹ̀ di orójútu ìyàwó ma kò di orójútu tọ́mọ ma wọn náà kúkú mà èwo ní ìṣe wọn náà nínú gbogbo ní táǹsọ yìí àkàràmọ̀kùnmọ̀ ma ẹnì kí látàrí ánsẹ̀tì náà burú tó wà mẹ́ ẹnìkan láti rí ma ẹnìkan kò láti rí ma látàrí ánsẹ̀tì àyàfi tó ọba kò kò pamọ́ sínú sáìtì jẹ́ tó bá kó òtòtò pamọ́ sínú sáìtì rẹ̀ tí àwọn ají àtìrí alágbèrè gbé nínú àǹtẹ̀ tí wọ́n bá fi lè wọnú sáìtì rẹ̀ yẹn gbàgbé ẹ̀ gbogbo àtìrí rẹ̀ ti lọ. tóbi lórí àkáǹtì rẹ̀ gan ní báńkì gbogbo owó tó lò ní láàrin kájíjú kásẹ́jì wọ́n lè padà sọ́dọ̀ lò tí wọ́n ti gbogbo owó tó ní wọ́n ti kókó nínú àkáǹtì rẹ̀ tó nínú aburú eléyìí ti bẹ nínú àǹtẹ̀ sí ni ẹ̀ bákan náà alìpé látàrí àǹfẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti lọ sọpọ yá mi látàrí pé à ń pè nígbà tá à ń wọ amọtò báwo ló ti lè fún sẹẹrì rẹ nílàákà rẹ tó tó fún àǹfẹsì rẹ nílàákà rẹ sọkọ nígbà kan mọ lọ́wọ́ ní wọn bá ṣe bá ṣe wádìí lọ́gàn àwọn tráfík tó ń sọ fún yín nípa nǹkan tí ń pa ikú àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ẹ rí i láyé òde òde yàtọ̀ sí ń sáré àsápajúdé yàtọ̀ sí fáwọn olórí ikú ṣe mú sí kó tó di pé wọ́n wa mọ́tò eric ansett náà ìpín tó náà kó èsè kékeré nítorí pé látàrí kẹ́nìkan pè ẹ sì ń pẹ lórí eré burúkú ẹ̀yin wá fẹ́ dáhùn ìpè yẹn nítorí dídún tí ń dún dídún tí ń dún dídún tí ń dún ẹ̀yin wá fẹ́ gbé kódà kẹfẹ́ gbé pẹ́ẹ́fẹ́ pàmì ọyọ mi lẹ́nu wàlá má tẹ̀lé bọ́ ọmọ yín lọ́wọ́ mọ́tò bá ti bọ́ ó lè jẹ́ ilé ọ̀dà wọnú gbó níwájú yín kòtò níwájú yín igi níwájú yín àpáta kẹ́lẹ́ omi tó lọ sálùkù yá mi. ó sì lè jẹ́ pé níwájú yín tírélà níbọ̀ léèyàn tó kó sẹ́nu tírélà mi kọ́nà wọn bá kó sànù wa nínú aburú ansẹ̀t nìyẹn o. ansẹ̀t ó tún pa aburú púpọ̀ nípa pé máa kó bálẹ̀ àti ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ nínú àárẹ̀ ló ń ta àwọn èèyàn lónìí tó ṣe é pé wọ́n máa wá ọ̀pọ̀lọpọ̀ ọba iná lẹ́rìí ike ansẹ̀tì lọ́fà nínú rẹ̀ ó náà ní lílẹ̀ ríríra ẹyin tún lẹ látàrí ansẹ̀tì nítorí pípẹ́ máa ti lọ ansẹ̀tì sí bẹ́ẹ̀ lẹ́yìn tún yóò máa lẹ torí radiation tún jáde tẹ̀mí agbára máa kó yín máa kó yín agaga ẹ̀yin náà tíra rẹ̀ wò kẹ́kẹ́ ansẹ̀tì yín lọ́wọ́ níbi tí ò sóye mi yàtọ̀ sóye screen access yìí yẹn kẹ máa ti bẹ́ẹ̀ lọ díẹ̀ wá rí bá ti jáde síbi tó yìí wà tó di ọmọ dáadáa má subhanallah ló máa ń fà tó nítorí tó bá ti pọ̀ jù tó bá padà yá wọ́n padà bí bàbá dá wọlé kọ́lọ̀ ń kọ́ wa nínú aburú tó ní bákan náà ó náà ní kí rí yẹn ó máa nínú ẹ̀kọ́ tí èèyàn bá ń kọ́ nítorí pé gbogbo ẹni tó bá ti múrí máa ń fẹ̀ tí ó bá sì ti tọ̀ wò tó tún máa lẹ́nu wọn ilé pàdé wọn ilé pàdé tẹ́ bá lọ sáwọn yunifásitì tẹ́ bá ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹ rí i pé majority àwọn ọmọ tẹ́ ń kọ́ lẹ́kọ̀ọ́ lónìí oníkálukú wọn ló láǹtẹ̀ áǹtẹ̀ tí wọ́n tó bá gbé lọ́wọ́ oníkálukú wọn ti áǹtẹ̀ tí lọ́kọ́ máa wòran oníkálukú wọn máa rí nǹkan kan ń bẹ̀rẹ̀ wọn náà máa kéèké mọ́tíláṣí wọ́n pèsè fún kọ́lá à ń retí ọmọ tuntun lè má mọ̀ ọ́ dé ẹ̀rí pé gbogbo àwọn èèyàn tó bá wo kálukú ó rí pé kálukú ọmọ ọmọ ọ̀rọ̀ àkọ́kọ́ náà wọ́n máa wo pé kíni kàá ń sẹ̀ ẹ̀ ṣé gbogbo yóò fi gbébi ní ìtọ́lẹ̀ ẹ̀mí nìyẹn ẹ̀mí nìyẹn láyé sí wàlà àwùlọ̀ institution oníkálukú wọn nígbà tó olùkọ́ sọ̀rọ̀ tó ń mú àlàyé ìsàlà yìí wọn fẹ́ sọ báyìí ẹ̀rì lọ́kẹ́ yóò tó jáde ní ọkàn máa wò wọ́n máa rẹ̀ ọkàn máa tó sẹ́yìn. wọ́n ti àyè ṣe ń bí àgbà tó bravo ah yà bravo dé èmi wọn sọ̀rọ̀ dáadáa ìjọ ń sọ pẹ̀lú bí àgbégbówó ìjọba bẹ́ẹ̀ àwọn onígbà tó pé apadà fẹ́ẹ̀lì àfẹ́ẹ̀lì àjẹsáwọ̀ máa bá yí báyìí pé kí irú wọn ní máa padà fẹ́ẹ̀lì irú wọn ní máa padà yọ lódò irú wọn ní máa padà wá kólùkọ́ nítorí pé ńgbà tá a wo sí rẹ̀ àti ẹ̀gbáàmù tó ṣe gbogbo ẹ̀gbẹ́ ẹ̀kọ́ jẹ́ ọ̀ndẹ̀ tọ́wọ́ sọ pé ẹ bóyá tó bá ti ka sixty eighty five tó bá ti ka sixty eighty five lólódò lẹ́wọ̀ àtúrọ̀mọ̀ fún un lọ ẹ wá rí ọmọ náà tó bá ti ka sixty eighty five àti ca àti exam ẹ wá padà rí pé ń tọ́panu méjèèjì twenty five àìmọ́jì yàwọn ìmọ̀jì àwọn lókè wọn sì máa pọ̀jù àwọn nìhalẹ̀ wọn máa pọ̀jù àwọn lọ́rọ̀ oníṣì sọ̀rọ̀ tó ọmọ sòrí gbogbo ọmọ ti dé òwúlò olódo tó ń gbàtẹ́ tó gbogbo gbàtẹ́ kọ́kọ́ bí márùn sọ ọ̀nbrau ọ̀nbrau tàlà àwùjọ wọn lọ́wọ́ ìrọ̀lẹ́ ìlẹ̀ ìlẹ̀ nínú aburú táǹsẹ̀ tí kọ́kọ́ bá wọ̀ yẹn wọn náà ní kíkẹ́ ìbá máa ń lò pọ̀ ju orí ọ̀nà pọ̀ yìí sábà tó torí ọmọ pọ̀ tó bá ti sọ̀ lápọ̀jù yóò máa bí orí kọ́ fún yàn. bákan náà nínú aburú tó tó gáàjì tó wà fáńtẹ̀ tàbí gbọ́dọ̀ sọ̀rọ̀ àfọ̀n ó ní radiation radiation tó máa mú jáde ẹ̀yin onífojú rí òṣùpá ti níyẹn jáde lára rẹ̀ ó ń jáde lára rẹ̀ ìdí nu tó fi jẹ́ pé kọ́dà nínú ìwádìí kan tó ṣe ìwádìí kan fi hàn wípé radiation tó ń jáde látara ń bẹ̀ ó bí jẹjẹrẹ ọpọlọ káńsà ní ọpọlọ látàrí ọpọlọpọ ẹlò ẹlò ẹlò sọmọ ọgbọ ladu ẹlò ẹlò irọ́ lásán aróko ẹ ìdí inú tó ti jẹ́ pàwọn kan wọ́n ti bá dé wípé wọn àní chance ẹ̀sìn ẹ̀ fífi má kí ni earpiece ìlẹ́sìtì earpiece náà léwu àmọ́ sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ kọ́tẹ́ chance ẹ̀sìn gángan là ń gbé tèjì ẹ wá wá ń sẹ̀kẹ́ lómi ti tó pàǹpà pàǹpà ó jà kẹlẹ́ wọ̀ mí méjì lọ. kí á ń ṣe ẹ̀sìn yẹn tí máa ń ké pé wọ́n ń pè é gbogbo bí àdéhùn ti bora mọ́. máa ké bẹ́ẹ̀ náà bá ń bá sọ̀rọ̀ máa jáde náà bẹ́ẹ̀ ni radiation yóò ti pa. Ìdí nu radiation tó wà máa ń ṣe ó burú débi wípé ẹ̀ gbọ́dọ̀ máa ń fi áńṣẹ́ ti ní bí nínú nínú aburú radiation ẹsẹ̀ ìjẹ́ máa wọ sòkòtò àtúnṣe ẹ sọ́ra fún nínú àfi ẹsẹ̀ ìdí àpòsòkò ẹ má máa fi ẹsẹ̀ ìdí àpòsòkò pé nítorí pé nínú aburú tó wà bẹ́ẹ̀ onígbọ́n ní máa kó bá fatilítì ọkùnrin yóò di pé ẹ̀rọ máa bí má gbogbo nǹkan tí máa sọ ma nínú àtọ ọkùnrin radiation yóò ti pa yálà ayé ẹnu aburú àtẹ onáàbí ṣe tẹ bá tó fẹ́ sùn ẹ gbọ́dọ̀ lọ wá sòfin o gbọ́dọ̀ wá sòfin orí o gbọ́dọ̀ wá sòfin ara yìí ẹgbẹ ní jìnnà jìnnà lọ o ti gbọ́dọ̀ fún àwọn ọmọ yìí lórí ìlàjì ìsàlùmí rẹ tòkó ti dá náà ló kóró akéré kóró ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra ní títí ìdúrà wọn kọkọ nínú aburú tó kọ wà fún ẹgbẹ. iná ní tó bá pọ̀ yóò jẹ́ kí èèyàn máa rí ìṣòro kó oorun tó wá èèyàn ní tètè máa rọrùn lóko bá la bí táwọn rọrùn láfíríkà kíláwù àlàyé ayé ń ṣe wá àbáwá ń ṣe ẹ nítorí pé tó bá ti pọ̀ jù ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú kò nínú aburú tó wà fún ẹsẹ̀ akramakumullah wọn ló máa ń fa bacteria àwọn kòkòrò wẹ́wẹ́ wẹ́ tí ò ṣe fojú lásán ẹsẹ̀ tá a máa fa nínú rẹ̀ oní ẹni tí a máa tó kó méjì yàtọ̀ sí aburú tó máa ń kó mẹ́yìn ju àtẹ̀ríran ó pé léyìn sáwà náà mọ̀ because ṣé bá gbọ́ ojú yín dáadáa láti gbàgbé ìṣẹ́jú ọ̀sẹ̀ nígbà tí ẹ̀yìn wá ń tẹ̀ ẹ̀ríkẹ́ yìí ní ti lọ sẹ́yìn kò sí tàbí ìgbà torí à yẹn kì ń tọ́ ká máa lò gẹ́gẹ́ bí tìkílà dáàbò máa ríran wo tọ́wọ́ àánú rẹ̀ nígbà tó kò bá pọ̀ tí ẹ bá fẹ́ wo tó wà nù à ń tó o sì wà nù yàrá ẹ má wù ẹni tẹ kánákáná yàrá yẹn mọ́lẹ̀ kó pé ìmọ́lẹ̀ à yẹn ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ń fi ń ríran nítorí pé yóò kó bá ẹyin bí èèyàn alẹ́ púpọ̀ eléyìí jẹ́ nínú aburú àṣẹ sọ́nà ọba púpọ̀ àwọn abẹ́rẹ́ torí délé àwọn ẹ̀kọ́ kan wà tẹ́sí Islam kọ́ kíkẹ́ ká máa lò níbi ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí sábàlì àgbàdùn àwa ni ó wúlò oníjàkùbà fúnra jẹ́pẹ̀ sábàbí rere fún aláyé àti lọ́la lùyàmù oníjẹ́bàlẹ̀ lọ aburú fún wa láyé ní àtúbọ̀ làkúyà nínú rẹ̀ onáà nípa mọ̀ ìgbẹ́ tó tí ń tọ́mọ ti láyé Islam làwa ń sọ̀rọ̀ kó tí ń tọ́mọ èèyàn ti láyé àdékẹ́sì ti àdékẹ́wọ́n padà sí kò sí nǹkan náà láyé tí ò ní sófin ọlọ́ọ̀tọ́rọ̀ ètò àti ètò àti nà tó dábàá sì mọ̀ ẹ́ pé àtẹ́tà ti mà àtẹ́tà ti mà gbogbo ẹ̀ pátá ní ìsìláàmù já sí ajẹ́pà kúrò kò sí pé nǹkan kan wà á ti lónìí àwọn olùmẹ̀sì Islam ọmọ wa wá dájọ́ rẹ̀ káwọn ò ní rí ẹgbàgbé ẹ̀ ẹgbàgbé ẹ̀ nítorí pé ìsìláàmù fẹ́ rí yẹn ọlọ́sọ nípa rẹ̀ máa fọ rọ́fúnná kìrìkìtà rẹ̀ lè fẹ́ kò sí nǹkan kan tá a gbàgbé láti sọ nípa rẹ̀ nínú àlùkò torí ẹ̀ òfin ọlọ́run ọba ọ̀rọ̀ máa ń sẹ̀ àwọn ẹ̀kọ́ ti wà tá a gbọ́dọ̀ mójútó tá a bá lo àṣẹ nínú àwọn ẹ̀kọ́ wọ̀nyí alákọ̀ọ́kọ́ oníyàní tó túmọ̀ máa ń pè yàn èmi mò ń pè yàn kò pè mí o kò ti sọ pé kí n pè òun o ṣe mà pé mi ó fẹ́ mú mi pèrí sí mo gbọ́dọ̀ máa ṣàkíyèsí ìwọ ẹni tí mò ń pè ti mọ̀ yìí pé òye sùn ló ní kí n fi o ẹ̀mí ló wù ní mo fẹ́ fò mo gbọ́dọ̀ wá fún ní àǹfààní wípé tọ́lọ̀ wọn bá bá kọ́kọ́ gbé ni tí ọba ti gbé ọ̀sẹ̀ mi ẹ̀dá màmá eléyìí tí ó fi ká dákẹ́ awuyewuye burúkú tí máa tẹnu àwọn èèyàn jáde tí ń bá ń sè ọ́ tí ń tó ń sè ọ́ tí ń tó ń sè ọ́ tó gé ìgbà tó lọ ń bá wa kọ́ tó kó gbé ẹ rí àwọn ewu tí ọjà mi ra ó ti pè é lábẹ́ kan lọ́dà lọ́dà náà ìwọ bàbá bẹ́ẹ̀ gbé. ẹ̀yẹ má dàá lóhùn nítorí pé kágbọ̀ bá ń ṣe bí àbọ̀ ọlọ́gbọ́n ní láti ṣe bí ọlọ́gbọ́n ẹ̀yẹ wọn aṣọ kò sọ kí ni tẹ́ẹ̀ fẹ́ sọ. kìí ṣe pé òun ti ń pè mí láti ẹ̀ka ìdáhùn ẹrú ìyálàyà rẹ̀ wá ní mímu ẹ má bẹ́ẹ̀ ẹ̀yẹ káàdì sọ fún ókè kí wọ́n á mi sí ẹ̀bẹ̀ sọ nítorí pé ẹ bá tẹ́ ẹ bá lo làákà ìsinyìí ẹ̀yin náà padà dàbí tí ẹ tí ò ní làákà nítorí pé ẹ bá ti mọ ìwọ ẹni tá à ń pè fún ẹdín nìkan ṣe à ṣé mo mọ kò sọ́wà ṣébí mi mọ mọ pé mo firi tí mo fi ń pè ṣé mo mọ kò tó wà mí rẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé mo mọ mi nǹkókó mà bóyá àárẹ̀ òfin bóyá ń bẹ́ẹ̀ ní títí ń gbọ̀nsẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí èmi kúkú mọ kò dọ́wà bákan náà ìmọ̀ bóyá inú ìtọ́jú burúkú kan lọ́wọ́ àní bóyá nǹkan kan ti kó àìrójú ba lásìkò tá a wà ní bóyá tó bá ti ẹ̀gbóbìnrin bóyá ń lọ́wọ́lọ́wọ́ báyìí rẹ̀ ń ó ti kọ́wọ́ táwọn ọmọ wa bara jẹ tá a máa bínú tá a máa sì sọtọ ní táǹkì nítorí pé kò bá gbé ìpè wa kódà kò sí pé bàbá ló ń kọ́ ọmọ kódà kò sí kọ́mọ ló ń pe bàbá kódà kò sí kọ́mọ ló ń pe ìyàwó ọ̀pọ̀lọpọ̀ wa ló ń tẹ̀lé nínú ilé ayé wa tá a bá mọ òfin ọlọ ọkọ ní pé ìyàwó ọwá ti tẹ bá ti máa tó ó lè lẹ́sí o lásìkò tí a ń pè sí yun ẹ má ti máa rorò pérò pé áà ètò mo má gbé ìpè mi ó ti ní mi ń gbà mí olórí ibú láti sọ pàtí tó kóra wọn wàlá ìfọkànlọpọ̀ jáde ṣẹlẹ̀ ni. at the end of the day ìjẹba wá wá di ẹ̀rí pé orí bí wọ́n tó wì kóra tí kò tí wọ́n ń pè ní nǹkan báyìí báyìí báyìí báyìí nígbà fara fúnra yóò sì lè fún láǹfààní tó gbé pé ń gbà náà. lọ́ba jẹ́ yàwó ọkọ lè sọ pé tọ́ nígbà ń rògbà náà ẹ̀mẹ́ta mo ti pè tí ò gbé yìí o wọ́n ní ń yàgè èmi náà tẹ̀sẹ̀ gbà ní tọ́ ọ̀ka lè mọ lórí. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن أجل سقل قابلدا إن بعض الظن إثم أقاك نما بابدا يسني والله يقول لك عن يوم يأتي دارو لوني nítorí mo pè é kò gbèsè yìí ẹ wo bí tó máa tẹ̀lé ń bà ní ẹ ti kí ẹnìkan kò gbé ẹ tó pè é lẹ́ẹ̀kejì kò gbé ẹ tó pè é lẹ́ẹ̀kẹta kò gbé ẹ ti wá pè é lẹ́ẹ̀mẹ̀wàá náà fẹ́ ṣe lójú àbùṣe màá sì ti yé ẹ ti pè é pé màá fi yé ẹ ń ya. ọlọ́run akọ́kọ́ kí orí pípọ̀ tó náà wá kó kalẹ̀ wàá sọ pé kí owó tí wá ń ṣẹ̀ṣẹ̀ rẹ̀ pípọ̀ mélòó lọ́ọ́ ń bẹ̀. mo rí ten pípọ̀ gbọ́dọ̀ wá wà ó ti kú ni kí ló mọ kí ló mọ mẹ́jọ wọ́n ní káwà ah, pọ̀lá ìgbà tó ń pè ni wọ́n ń ẹ̀rí látàárọ̀ alẹ́lẹ̀ tó sẹ́wọ̀n tó bọ́ mi yẹn ti rí mi lọ́kẹ́ dìínú ìdáfẹ́ rẹ̀ níjẹ́ tó bá fẹ́ parí ìjà yọ yí àwọn bàbá màmá tó fẹ́ parí ìjà lẹ́nu kí á ní tọ́kàjà ẹ mọ̀ pé kò fi ó pé kò fi kọ́ wá mọ tí ń ṣe ń náà kọ́ ọmọ bí dẹ́rọ rẹ̀ wà kọ́ ọmọ bí tó mi ìfẹ́ mọ̀ àjàjà láàrin ọ̀gá àtàbúrò ọ̀pọ̀lọpọ̀ fámìlì ti fọ́ bàbá. táwọn màmá bàbá wọn ya gbìyànjú gbìyànjú wọn bá jẹ́ ìgbà ni wọ́n ṣe sí tábúrò ti rọra lówó àbí òye wa àbúrò ni wọ́n ń pè tí wọn ò gbé tẹ́lẹ̀ àbúrò ló sì lówó ẹ̀ ní kíni torí ẹni tá à ń bá ń pe ẹja fún lẹ́sìn o ọlọ́nìkan lọ́mọ kò bọ́ wà eléyìí ò túmọ̀ sí pé nígbà míì náà a máa pẹ̀lú mi yọ máa má gbé o bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà tún wà bẹ́ẹ̀ a kò fún ọ lẹ́sìn o nítorí pé èmi mo sáfẹ́ pè èyí tó ń lóní kí n pè abẹ́ ẹ̀kọ́ ni torí di eléyìí máa fún lẹ́sìn o tọ́lọ̀ bá ní kó gbé tọ́lọ̀ bá ní kó má gbé torí ẹ̀ tó má tẹ́ pé láwọn sọ pé ọlọ́run dàpọ̀ tó gbé ṣe bá mọ̀ pé bí wọ́n fẹ́ pè fún pàtàkì ọlọ́run dàpọ̀ tó gbé àbí òye wa ọ̀dà àmọ́ tẹ́lẹ̀ ẹ bá mọ̀ pé ṣe fẹ́ pè fún pàtàkì àbúrò tó tẹ máa fẹ́ lọ lẹ́yìn mọ̀ pé ṣe fẹ́ pè fún pàtàkì ọlọ́run dàpọ̀ gbé ọlọ́run ó sì yóò gbé torí ẹ̀ akramakumullah sẹ́ni kan bá wálé wa èyí ti pọ̀ ń pè wá pẹ̀lú tẹ́lẹ̀ ọ ọkọlọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa alaykum asalaam wa rahmatulahi wa barakatu tani èmi lágbájá ọmọ lágbájá ni ṣé kí n wọlé má wọlé tí ó dìgbà mi máa lọ lónìí padà wá ń gbà mí sọ ẹ bá bí ẹ dáhùn lápẹ̀tùwé lógún mọ́sán lẹ́wọ̀n kápẹ́ àtàbẹ́kùtà lójú wá sí ògún mọ́sán. wọ́n ní à abẹ́kúta lọ́lọ́ kọ́dà kọ́ wá látòdò ọgbà kọ́dà kọ́ wá láti wọ́n lọ sí wọ́n ti pè ọ̀ràgádà ọwọ́ lọ ó tún sálámù àti béèrè rẹ̀ ó tún gbogbo ẹ̀ ẹgbẹ́ tí wọlé máa wọlé padà mi lọ́yẹ̀kẹ́ bínú àbí léèyàn lẹ́wọ̀n èyàn fi lo a orin mi ti ń pọ̀ ọkàn lábùkù kọjá sísọ tó ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́ ẹ̀ gbọ́dọ̀ fi mú ẹgbọ́n tó lọ́wọ́ bá wa sọ ọlọ́ni wọ́n ẹ̀ ń pè é lẹ́lẹ́kọ̀ọ́ mọ̀rẹ́dẹ́rù mọ̀rẹ́dẹ́rù wúwa ẹ̀ dìgbà rẹ̀ tẹ́bá dé lórí tẹ́ tọrọ àti wọlé lẹ́yìn tẹ́ sálámà tẹ́wọ́n á ní kọ́ wọlé máa lọ ọlọ́ni ẹ máa lọ ní máa lọ àìfarayá ọlọ́ni olọ́dà rẹ̀ ẹ dàpọ̀ ẹni tó wá tó fẹsẹ̀ lẹ́sẹ̀ tó abẹ́bí wú ẹni kíkan pé àlè fún wọn wéra wọn pàápàá jùlọ pípẹ́ tí wọ́n ń ọ̀gbẹ́ni kò tún lọ kọ́bọ̀ bí àgbẹ̀dọ́ bá ti tẹ́ o ti lọ lówó.

tọ́ba lè ṣe sùúrù bẹ́ẹ̀ àwa dá àwọn dáàsì bàbá ọ̀yẹ̀ ká ṣe sùúrù bẹ́ẹ̀ ọ̀yẹ̀ ká ṣe sùúrù bẹ́ẹ̀ ẹ sì máa jọ gbogbo sẹ́nìkan ṣe fi lónìí gbà ṣe fi nù ẹ̀yin náà tó bẹ́ẹ̀ lòlù lórí ẹ̀sọ́ níbí o ẹ̀sọ́ ara àfàyà o yọba ti sọ pé tó fojú gbà pé tó ṣe kí ni kò ní pẹ́ láéláé ìwọ náà tó bẹ́ẹ̀ lòlù ọ̀dọ̀ òdìjẹ́ pé lọ́jọ́ nǹkan bẹ́ẹ̀ ni ìwọ náà tó bẹ́ẹ̀ lòlù ẹ̀yin náà wà pẹ̀lú ẹ̀mí wọ́n àti ẹnìkan ń jà lágbólé ọlọ́mọdé ara kẹta ẹ̀yin jà wọ́n bá pariwo ẹ̀ tọ́ba padà lọ fún fóònù ti tẹ́tẹ̀ níníkẹ́kíníkẹ́ fóònù wa ń rìn pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́sọ́ fún ìjẹ́ ojú fóònù mi ẹnìkan sọ fún ọ̀nà ṣe yìí wọ́n yẹ kẹ́kẹ́ tiẹ̀ dáhùn òsì ṣe yóò kó mẹ́ ẹ̀ ojú fóònù kẹ́ tẹ́tí kọ́ bàbá lọ bẹ́ẹ̀ lọ́mọ pé wọ́n ti ń bẹ́ẹ̀ nìkan jà lórí pé kò gbé kẹ̀kẹ́ nu mẹ́wàá. rẹ̀ irú sẹ́yìn tí wọ́n ṣe fi yẹn mọ́gbà tó pé ọ̀rọ̀ ọ̀hún bàjẹ́ sẹ́yìn náà padà sí sẹ́yìn. irú sẹ́yìn fẹ́ kó o ṣe fi yín níjọ́ sẹ́yìn bá ṣe sẹ́nìkan nígbà yìí ló ti sẹ́ni tó ti ṣe fi yín lónìí. bákan náà nínú ẹ̀kọ́ tàtúgbọ́dọ̀ tẹ̀lé lábẹ́ òkè níbi à ń fi tẹlifóònù ní àwọn èèyàn lára ẹ má fi fóònù ẹ má fi ní àwọn èèyàn lára nítorí wípé ẹnikẹ́ni tó bá fi lè ní mùsùlùmí lára yóò borí ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ o ẹ má ní àwọn èèyàn lára ẹnikẹ́ni tó bá ní mùsùlùmí lára yóò borí ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́sọ̀kè wal ladina yu'minuna al mu'minina wal mu'minati bighayri ma iktasabu. فقد احتملوا بهتانا وإثما مبينا gbogbo àwọn ẹni tó fara ni mọ́mìnì lọ́kùnrin àti mọ́mìnì lóbìnrin láì jẹ́ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí fún fara ni wọ́n bẹ̀ kí wọ́n lọ mọ wípé àwọn ti ṣe tó mọ àwọn ru ẹrù ẹ̀jẹ̀ ńlá àti ìdúró ńlá kọ́lọ̀ wọn bá kọ́ sànù wa torí ẹ̀ kọ́tọ́ sí kọjá ẹgbẹ́ alùpùpù láti yọ̀yàn lẹ́nu gẹ́gẹ́ bí ẹni tó ṣe é gbé yóò máa pè yín yóò tún pè yín yóò tún pè yín láì jẹ́ pọ́ lọ́rọ̀ kan tí ọba yín sọ tó bá ti pè yín tó bá ti fẹ́ẹ́ gbé báyìí yóò tún pa ìgbà tí ń wò yín ránṣẹ́ tó bá ti lọ jókòó tó fẹ́ ṣe sílẹ̀ yóò tún yóò tún máa tó tún sí ní pè yín ẹ má ní èèyàn lára pẹ̀lú àǹṣẹ́ torí ẹ̀ tẹ́ bá fẹ́ pè yín ẹ gbìyànjú láti wo nọ́mbà tẹ́ fẹ́ pè dáadáa kẹ́rì pé nọ́mbà ẹni tẹ́ fẹ́ pè mí nítorí pé ń gbà mí wrong number lẹ́ńtẹ̀ ẹ̀yàn wà tẹ̀ra mọ́bìtẹ̀ ike kò ní gbé ni kò ní gbé ni kò ní gbé ni ó sì ti gbé lẹ́ẹ̀kan látòjú rẹ̀ ẹ̀dùn ọ wá ní pé ẹ̀yìn lágbájá ti ń bẹ ní wọ́n ti pè igbó ọ̀rà tó ló ń pè yìí ńlá kéèké o wrong number lẹ́ pé o torí pé èmi kéèké gbọ́ igbó ọ̀rà kọ́ wa o ẹ ti wí fún un sẹ́mi kọ́ ẹ kọ́ dẹ́kun rẹ̀ kó wo nọ́mbà tó ń fẹ́ pè dáadáa yóò bá tó máa pè yóò tó máa pè yóò tó máa pè ènìyàn lára lélẹ̀ yìí ẹ wo nọ́mbà tó fẹ́ pè dáadáa kẹ́sì mọ̀ pé ẹni tó ní nọ́mbà yẹn gangan lẹ fẹ́ pè kẹ́sì rí pé nígbà tẹ́ pé ẹ tẹ̀lé pọ́ẹ̀tì Islam ẹni tẹ́ pè tó bá ti ké ta gbé asalaamu wa rahmatulahi wa barakatuh àbí asalaamu ẹ̀kọ́kọ́ sálámà eléyìí ni kíkí ìtẹ̀sìn Islam gbogbo ẹni tó bá pè wá tí ó bá sálámà sí wa níṣẹ́ ló yẹ ká pa fóònù yẹn máa létí nítorí pé kí ni as-salamu qabla al-kalam tí sálámà ló yẹ kó síwájú ọ̀rọ̀ ẹni bá pè ní tó sálámà ó sì fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ pa jẹ́jẹ́ ni gẹ́gẹ́ bí ẹni ẹlòmíì tó pè nù tí ó pè tó ní sálámà ṣé ẹjọ́ ọmọ oníbèrè kan ni kò burú ọmọ abéèrè tó bá ti jọ mi ẹ kàn pa mi. lọ́ba bí wọ́n ń pè lẹ́yìn rẹ̀ tó ẹ gbé nọ́mbà nǹkan náà ni tó bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá ti aláìsí ń jọ kò sí tó burú mẹ́ kó fi kẹ́kọ̀ọ́ ti jọ mi. torí kí ẹni tí ò bá ti lẹ́kọ̀ọ́ wọ́n yìí ṣe bá bọ̀rọ̀. ìgbà míì àwọn ẹni tí máa ń pè àwọn mùsùlùmí tí wọ́n ní sálámà ìwádìí fi hàn ibi àwọn ọmọ tẹ̀fìríyà ni wọn nígbà tí tẹ̀fìríyà wọn sínú rẹ̀ sì ń jó dáadáa sí orí wọn tó ń ti epo fà wọ́n gbogbo ayé tó wọ́n mọ̀ wá pè tó bá ti wá pè kò ní sálámà nǹkan ẹjọ́ kankan la fẹ́ béèrè ìwé mùsùlùmí ẹ kàn pa àmà lẹ́nu tò nínú ẹ̀kọ́ ni pé kọ́kọ́ sálámà sẹ́ni tó ń pè é ìwọ tó ń fi sálámà sí wọn náà dáhùn sí sálámà ẹni bọ́dì tó bá sálámà sí ẹ dáhùn ẹ má sọ pé mọ̀ ń dá òtù ìsìláàmù rẹ ọ̀ ń dá òtù ìsìláàmù rẹ báwo tó lé ọlọ́nà tó lè gbàdé náà kan rẹ ni asalaamu aleykum wa aleykum salaam ayàfẹ́ tá a bá ti mọ̀ sí káfìrì àbí káfìrà ni wọ́n á fẹ́ máa sí àwọn mùsùlùmí jẹ pẹ̀sẹ̀ wọ́n sí yẹyẹ lọ́wọ́ àtọ́ká sẹ́lámù àríkùn ẹ̀gbọ́dọ̀ dáná wà àríkùn lẹ́sìn. sísálámà nínú àmì títà gíga Islam mùsùlùmí ò sì gbọdọ̀ gbọ́kà nínú àwọn ẹni tí ń jábẹ́lú ẹ̀sìn Islam ìwà ni wọ́n ń pè àbí wọ́n ló ń gbé yẹn àtẹ̀lẹ́mù àríkùn. nínú ẹ̀kọ́ jẹ́sí Islam tó mú wa onáníkánikẹ́ni tí máa ń pẹ́ lómi wàá ara rẹ̀ wàá ara rẹ̀ ìyẹn ni pé tí wọ́n bá fi ọ́ léèrè pé ta ló ń pè ọ gbọ́dọ̀ sọ pé mi ni gbogbo èèyàn ló lè sọ pé mi ni ṣùgbọ́n kò sẹ́ni kẹta bí torúkọ rẹ̀ ń jẹ́ ìmí ni kò sẹ́ni kẹta wá bí torúkọ rẹ̀ ń jẹ́ mi wàá sàlàyé ara rẹ̀ ẹnìkan wá bá nàbẹ wa Muhammad sallallahu alayhi wa wọn kalẹ̀ fún lé anabi sallallahu alayhi wa wọn kalẹ̀ lé ọ̀la ana. ó lè mí ni bàkọ́ọ̀n anabi sallallahu alaihi wasallam sọ pé ana ana èmi ni èmi ni kí ni ń tẹ èmi ni èmi ni tẹ èmi ni a máa tó kọ wàá dákọ ara rẹ nù wàá sọ yìí pé èmi abdulsalam ọmọ muhammad abdulsalam ọmọ muhammad ó lè jẹ́ pé abdulsalam ọmọ muhammad sẹ́ni tó wá bá mà wọ́n ti ó tún wá sọ pé abdulsalam ọmọ muhammed èwo ń bẹ o ọwọ àgbègbè abdulsalam ọmọ muhammed eléyìí ti ń dẹkọ à marhaba máa wọlé bọ wàá dákọ ara rẹ tó bá pèèyàn pẹ̀lú àṣẹ tí wọ́n ní ta ní pé o lọ́sọ̀ pé mi ní o èmi ní èso kọ wàá dákọ rẹ kì í ṣe bọ́pọ̀lọpọ̀ sí máa náà tó bá ọmọ ẹni tí ń pè ọ́. anything to honor pè for nù bá kọ́ ọmọ ẹni tí ń nídìí láti mọ̀ ìwọ lọ ṣàlàyé ara rẹ̀ torí ìwọ ló kù ìwọ ló kù kò sì sí nínú tó pè kọ́mọ wa sọ fẹ́ni tó pè èmi ní lágbájá ọmọ lágbájá táàmì mọ̀ ọ́n bá sọ̀rọ̀ táàmì wọ́n pè mo rò pé yé wa àtúrò wọn ló pè kìí sọ lókè ọ onídìí kan máa béèrè pé táàmì mọ̀ ọ́n bá sọ̀rọ̀ táàmì wọ́n fẹ́ bá sọ̀rọ̀ inú ẹ̀kọ́ nìyẹn torí ẹ̀ ká gbìyànjú fara ní àwọn èèyàn eléyìí tó síwájú tó a sọ ọ náà ní kọjá pé olú àǹtẹ̀tì rẹ láti fi máa bóyá olú àǹtẹ̀tì rẹ láti fi máa sọ̀rọ̀ kọ̀bákùngbé sí olú àǹtẹ̀tì rẹ láti fi máa ṣépè fún ní nǹkan tó ṣe pé wọn ò bí ọ dáa mẹ́wàá rẹ wọn ò bí dáa tó lè ṣe bẹ́ẹ̀ síbẹ̀ bá ríra ní lójú korojú. sẹ́mi látàrí àǹtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti tẹnu kọ́ ọ látàrí àǹtẹ̀ pọ̀lọpọ̀ ti kọ́ lẹ́tà lórí igbó wọ́n máa bú àwọn èèyàn ránṣẹ́ lórí àǹtẹ̀ wọ́n máa ṣépè fún wọn lórí àǹtẹ̀ wọ́n máa sọkọ̀ bá kùn bí ọ̀rọ̀ ránṣẹ́ fún wọn lórí àǹtẹ̀ nítorí pé àǹtẹ̀ ògiri tó fi sá sẹ́yìn rẹ̀ ni. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين tọ nínú ẹ̀kọ́ ilé ìtọ́jú islam mú wa ó náà ní pé tí ò bá sí bùkátà má pẹ̀ nìkan kan ẹ jẹ́ àwọn èèyàn gbélé ayé wọn lálàáfíà kò sí bùkátà fún pípọ̀ pèèyàn bá sọ̀rọ̀ kí ló fẹ́ máa pè é torí pé wọ́n ọ̀ma ti ń ṣe ọ̀ma kò tọ́ wà kí ló fẹ́ máa yọ lẹ́nu sí tí ò bá ti sí bùkátà ẹ fi àwọn èèyàn sílẹ̀ ọ wá sọ pé mọ́kàn pé ọ́ pé kájọ máa fọ̀rọ̀ jómi tó rọrùn ni mo rí i pé ọ̀rẹ́ ni bá sọ̀rọ̀ wọ ọ̀rẹ́ ni bá sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ mí ní tí mo ṣe ń bì. anabi muhammed sallallahu alayhi wa sallam oní inna allaha kariha lakum thalatha ọlọ́wọ́ bá kórìíra nǹkan mẹ́ta fún yẹn gbọ́dọ̀ sí o. qila wa qal gbọ́ yìí sọ yìí ọlọ́wọ́ bá kórìíra ẹ̀jẹ̀ nù ẹsẹ̀ ń dédé síbi ẹ̀fẹ̀sẹ̀ yín ẹ̀fẹ̀ méjì ẹ̀sọ́ ẹnu yín. bákan náà ìbọn àtúmọ̀ bí máa fowó ráàlì ọlọ́wọ́n bá kórìíra rẹ̀. ẹlẹ́kẹta kẹsàn-án tó so áàlì ọ̀pọ̀lọpọ̀ ọ̀bẹ́ẹ̀rẹ̀ ọlọ́wọ́n kórìíra rẹ̀. ẹni tí bá ń pèèyàn láì nídìí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ìpè sára rẹ̀. nítorí pé gbọ́ yìí kọ̀ yọ wà fún. bákan náà ń jówó ná èèyàn kékeré lọ́fẹ̀ẹ́ òun fowó sọ̀kò ẹlẹ́kẹta ẹ̀rí gbogbo ní òsì náà máa wájú ọ̀pọ̀lọpọ̀ béèrè náà wà náà rọ̀ rẹ̀ tó látàrí àǹtẹ̀ gbogbo ẹ̀sẹ̀ yìí làwọn èèyàn ń dá nínú ẹ̀kọ́ Islam tó mú wá mba náà ní pípa ń bá ń bá yẹn sọ̀rọ̀ gba orí ẹ̀rọ léwọ́ ẹ̀dá rẹ̀ wá sílẹ̀ àgọ́dọ̀ máa kéèké kúkè àgọ́dọ̀ máa pariwo ẹ̀yà oní ìgbọ́rọ̀ lẹ́rọ̀ àbí tán bá pariwo ìgbà náà ló tó yẹ kíkẹ́ pariwo àmọ́ tó ẹsẹ̀ ń bá ń bá yẹn sọ̀rọ̀ ma má má pariwo torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ nínú Suratul Luqman olùwọ́gbọ̀gbọ́ ní sọ́ọ̀tì rẹ rẹ sílẹ̀ rẹ rẹ sílẹ̀ ẹ̀yin òsì kẹ́nìkan ní yín lára ẹ̀yin náà má lára o. nínú ẹ̀kọ́ tẹ́sí islam mú wa pẹ̀lú àwọn ẹ̀rọ léwọ́ àwọn ètò ní àǹfààní kéèyàn lè fi yàwòrán ẹ ká ṣọ́ra o ẹ má lo ansẹ̀tì yín láti fi ya bí ọ̀yẹ́ kẹ́ ya o ẹ má lo ansẹ̀tì yín láti fi máa wá àti ma ibi tẹ́nìkan bá kù sí o kẹ wá ya fọ́tò ká wí wọ́n ti gbé sórí íńtánẹ̀tì ó ti wà lórí facebook ó ti wà lórí youtube subhanallah ó sòrò gbé bẹ̀ ọ̀rọ̀ ọ̀run yọ kó mẹ́ lórí gbogbo ẹjọ́ bá ti rí wọn ti rí nù ẹlòmíì ti ti dánlóòdì ẹ̀ wọ́n wá jẹ́ ẹni tó ti pé yọ máa wá àti ní mùsùlùmí lára torí náà àti sànẹ́bù muhammed sallallahu alayhi wa sallam onílẹ́tò mùsùlùmí wọlé tó àìrò wọlé tẹ̀tẹ̀bì àwòrán tẹ̀lé ẹ gbọ́dọ̀ máa fara ní àwọn mùsùlùmí ẹ má máa kà wọ́n lábùkù ẹ sì má máa jẹ́ ẹni tí wọ́n máa wá àti máa sírí wọn fa innahu man tataba'a awrata akhihi al-muslim tataba'a Allahu awrata lórí gbogbo ẹni tí máa wá àti rí àlébù mùsùlùmí ọlọ́run ọba máa wá àti tú àlébù tiẹ̀ náà síta wa man tataba'a Allahu awratahu gbogbo ẹni tọ́lọ́run bá sì ń ọlọ́wọ́n bọ́ padà tó àti rè rẹ̀ fara yé ni wọ́lọ́wọ́ fi ìjọ́wọ́ fi ráxẹ̀ fi wọ́lọ́wọ́ fi ìjọ́wọ́ fi ráxẹ̀ lẹ́ kọ́dà kó ti ké ń bẹ lórí ra fún mi rẹ̀ tí ó dùn ọlọ́wọ́n bó tó àti rè rẹ̀ fara yé. adéṣe adéṣe tí ìmáàmù Tirmidhi gbà jáde ní oṣù kẹsẹ̀ rẹ̀ ni. nínú aburú Islam ní ká má fàáṣẹ̀ wá sí ọ̀nà ni àtijọ́sùn àlẹ́ náà ká má fàáṣẹ̀ tí tọkùnkín ká má fi tọkùnkín àwọn èèyàn bí kọjá ike a ti ní nǹkan kan tá a lẹ̀ má ro kiri yàrá rẹ̀ níta lẹ̀ má ro kiri yàrá rẹ̀ yìí yọ́ọ́ máa gbé picture and voice yọ́ọ́ máa gbé wá fún wa gbogbo ń tó ń ṣe jẹ́jẹ́ rẹ̀ nínú ilé rẹ̀ gbogbo ẹ̀ lẹ́yìn ọmọ rí ẹ̀jẹ̀ ń kalẹ̀ a'udhu billahi minash shaitanir rajim eléyìí ọ̀tọ̀ bákan náà kẹ́nìkan kópìọ̀ àbí wọ́n ló pè é kọ́ wa bẹ̀rẹ̀ sí ní ká ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ọmọ ká ọmọ ká ọmọ ká ó tún máa tọ́gbọ́n láti pé kó tún sọ sí kó tún wí mi kó tún wí mi òun sì ti ń kálẹ̀ òun sì mà ìbá lọ sọ pé wọlé àtẹ̀tẹ̀ sẹ́sì ẹ gbọ́dọ̀ máa tọ́ fún kí ara yín ìgbà míì ẹlòmíì ó pè yéé ṣe torí pọ́fẹ́ bọ́ sọ̀rọ̀ ìwọ́n fẹ́ fọ̀ ọ́ láti fọ̀ nǹkan tó ṣe é ké òfẹ́ sọ. eléyìí tó ṣe pé wọ́n lò láti fi dárú dúdú lẹ̀ wọ́n lò láti fi dayérú wọ́n lò láti fi bọ̀ ọ́ jẹ́ wọ́n lò láti fi láti fi dáyẹyẹ rẹ lẹ̀. àwọn sì máa ta wọ́n á máa ta wọ́n á máa ta wọ́n á máa ta ń bọ̀ bá yá ẹ̀ka ìdíkan ti gbé sórí íńtánẹ́ẹ̀tì nù ó ti wá facebook ó ti wá youtube ó ti wá whatsapp gbogbo èèyàn ti ń gbé ká àwọn ah, tó lọ sọ báyìí o ó ti wí báyìí ẹ̀yin ò ti gbọ́ ah, ẹ lọ sí káàkiri báyìí ẹ lọ síbi báyìí. sọ̀rọ̀kẹ́ yìí náà máa ń dín lọ láyé bá àwọn fìtínà omi ló kọ àwọn mùnáfíkì àdínì ló kọ súnà àwọn mùnáfíkì súnà omi ló kọ àwọn alátúnṣe àwọn ọ̀bàyéjẹ́. wọ́n máa wá lò lọ́dọ̀ àwọn ẹni tí rò orí wọn jọjọra wọn àwọn òbí máa gbókùn fẹ́ni ọlọ́run làwọn láì máa kọ́tọ̀ ọlọ́run gidigidi lọ́pọ̀lọpọ̀ ṣèǹkẹ́ yẹn wá kún rí Facebook yóò kún orí àwọn WhatsApp yóò wá jẹ pé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbé ká òní kọjú máa tó wúlò mọ́ láyé tẹ̀gbọ́n ní bẹ́ẹ̀ tẹ̀yìn tí gbọ́n ní bẹ́ẹ̀ gbọ́rọ̀ nǹkan àwọn tó fi tọrọ fún kálí láwùjọ wa lónìí. eléyìí òtí tàbí ṣùgbọ́n wọ́n tún máa ń lóru rẹ̀ fáwọn obìnrin náà obìnrin tọ́jú ẹni tí ń pa bẹ́ẹ̀ rẹ̀ má tí èso ń ṣekúṣe tí máa sọ ẹnu rẹ̀ tí èso ń sọkúsọ wọ́n lè lo access láti fi sọ́ dìdàkudà wọ́n lè lo access láti fi tàbùkù rẹ̀ láti sọ́ di mẹ́ẹ̀ẹ́dógún pín lójú gbogbo èèyàn torí rẹ̀ ẹ máa sọ ansẹ̀tì dáhùn ẹ máa sọ̀rọ̀ sọ lórí ansẹ̀tì torí pé ẹni tí ń sọ ni dáhùn sọ ọ̀pọ̀ ẹni tó fẹ́ ba ti yín jẹ́ kẹ́yìn ọ̀mà ọ̀pọ̀ torí di eléyìí a rí jẹ lọ́pọ̀lọpọ̀ gbà gbàtà máa wọn obìnrin níbẹ̀ wọ́n mú wọn sọ tí wọn fẹ́ sọ wọ́n ti wọn àwọn náà gbé sọ̀rọ̀ sọkúsọ pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin wọ́n wá wọ́n wá tún sún ẹni tí wọ́n ti ká lẹ́nu rẹ̀ wọ́n tún plé fún wọ́n wọ́n mọ̀ pé wọ́n ń ká lẹ̀ gbàtí wọ́n tún plé fún tiẹ̀ ti bọ́ báyìí o àwọn máa gbé sórí Facebook tó ti wọn pé fọ́tò rẹ̀ ti wà lọ́dọ̀ àwọn tẹ́lẹ̀ àwọn tó sórí Facebook àwọn tó fi hàn pé kí ni ẹni tẹ́ ń pè ní mọ́mìnà tẹ́ ń pè mọ̀tẹ̀dẹ̀ yìí nà ẹlẹ́sìn ọ̀pẹ́àrùn tó àìjẹ́ bẹ́ẹ̀ wàá sanwó ẹ̀ yọ̀ọ́ nà ọ lówó yóò sì nà ọ bóbìnrin mi ti lọ sí ìdìnnà nítorí kí wọ́n lè kó láti. yóò wá sọ pé master copy onìkan náà ló sì wà àwọn ò sì ká síbò mi tó bá ti gbà láti fi sáwọn ọjọ́ sòránù òun lòun fi master copy gbadé lọ́kọ́kọ́ ọkọ̀ bàjẹ́ láì mọ̀ pé ó ti kọ́pì rẹ̀ ó ti kọ́pì rẹ̀ ó ti kọ́pì ẹ̀ mọ̀ pé kálá ló sòrò àti fún ní extra copy tó tó àwọn òbí lẹ́yìn ní ṣe fún ọ̀nà ọ̀dùn kọ́dọ̀ àwọn ti fi lé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lé ọkọ wọ́n ti fi lé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lé ọkọ. ẹ̀yin mẹ́yìn èèyàn ti ń bọ̀ rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó ń ti ń dọ́gbọ́n fi nípa ilé rẹ̀ tí ń ti ń pa ìyàwó rẹ̀ tí ń tó tó òpònú dìdì rẹ̀ lómi náà láì rọ́lọ́tì gbogbo àṣírí ayé rẹ̀ ní òtítọ́ fẹ́ lómi wọ́n á transfer ọ̀rọ̀ yẹn sí ìyàwó rẹ̀ tọ́gbọ́n tọ́gbọ́n rẹ̀ sọ tọ́gbọ́n tí ń sọ ń pa ìyàwó ọba ti confam pé òun ọkọ òní ọkọ náà lọ sọ bẹ́ẹ̀ ni ìyàwó ọba bàjẹ́ ìyàwó yẹn sọ pé òun lè jẹ́ ìyàwó rẹ̀ láéláé gbogbo àdúrà òun kò fèsì òfin sọ̀kọ rẹ̀ ẹ ẹnu yín ẹni tó fẹ́ ba tèèyàn jẹ́ gbọ́ntìyàn lọ tó ká wá kọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ kẹ́ni tá à ń ká ọ̀rọ̀ rẹ̀ lè kọ́ mọ́mọ́ ah eléyìí èèyàn tẹ̀ tó fi tẹ̀rí àwọ̀ èèyàn tẹ̀ tó fi ọlọ́ọ̀ mọ̀ ń ká ọ̀rọ̀ lẹ̀ ẹni tí sì ń bọ́ sọ̀rọ̀ kọ̀ mọ̀ pọ̀ ń ká ọ̀rọ̀ lẹ̀ ó di ìṣẹ̀tófin ṣẹ̀ríà ìṣẹ̀tófin ṣẹ̀ríà tó sì wà ń bẹ ọ̀hàn gidigidigidi kọ́dà òfin ṣẹ̀ríà ni a lè gbé sábẹ́ pété ni a lè gbé sábẹ́ pé jàǹbá ni a lè gbé sábẹ́ pé ìtanijẹ gbọ́rọ̀ lẹ́nu ẹni láti lò ó kápónú orídìí ẹlẹ́yìn ẹ̀yin jẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀ràn ńlá lẹ̀ dá o gbogbo ń tẹ̀sí kálẹ̀ bẹ́ẹ̀ láì jẹ́ ike ẹ fi yí ẹni tẹ́ ń ká ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fẹ́ ká ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ tẹ̀ wá kálẹ̀ tẹ̀ ń mú tẹ̀ ń lò tí o bá forí jìn láyé ẹ ti kó ní tẹ́ máa tì tọ́ba di lọ́la gbẹ̀ndà òkè yá. títí ẹni tí ìbá ti pé èèyàn tilẹ̀ èèyàn ò sì gbádùn kí ni ìtumọ̀ pé kí n máa fi ẹnìkan kí n máa fi pọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ tó bá yẹ kó àǹfààní mo fẹ́ ti ṣe nínú ẹ̀sìn mi tó sì wúlò fún mi ní ọ̀la ìyá mi ẹ dàpọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ fi ní tí mo lè sálẹ̀ sálẹ̀ má sálẹ̀ ọmọ èèyàn oríṣi méjì orí bákan méjì ni wa ẹnikẹ́ni tó ń bá ń bá sọ̀rọ̀ láyé tó bá ní tí mo lè sálẹ̀ tó bá ní kọ́ sálẹ̀ ọ̀yàtọ̀ títọ̀ ọba sọ fún pẹ́kọ́ má kàálẹ̀ torí kàtọ̀ sọ fún pẹ́kọ́ kàálẹ̀ ọ̀sọ̀ ọ̀rọ̀ tó ọ̀sọ̀ ọ̀sọ̀ sọ yàtọ̀ sígbà tí ọmọ tó wọ́n ká ọ̀rọ̀ rẹ lẹ̀ ọmọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí yẹn ti máa bá yẹn sọ̀rọ̀ ni kò ní mọ̀ ike ẹni tí ń sọ ọ̀rọ̀ sọ ó lẹ́ni tí ń bọ́ sọ̀rọ̀ tó léwu púpọ̀ tó wá dúró wàhálà kan ti fi dálẹ̀ láyé lè pàápàá nípa ọ̀rọ̀ Islam hasbun allah wa ni'mal wakil pàápàá olùmọ̀tà wọ́n fi lẹ́yìn kí náà rí sí sí àwọn èèyàn kan sọ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí wọ́n á sí ọ̀rọ̀ wọn wá gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n fi kàn. táwọn bá wá dáhùn gẹ́gẹ́ bí òfin ìṣẹ̀rí àgbọ̀nmọ̀ o tó bá jẹ́ pé iṣẹ́ òun yìí ń bó ṣe rí náà ni adébẹ̀ ìbàdàn ọlọ́pàá ìka ìyẹn ń dúró bílẹ̀ ń ti ń sọ ìsọkúsọ. àwọn wá gbé sí orí youtube wọ́n á sọ pé olùmọ̀ lágbájá ó ti fọ ìsìn fún lágbájá tó ń sọkúsọ. àsìkò tẹ́yìn ìpínlẹ̀ ẹgbọ́pẹ́lá ẹgbọ́pẹ́lá gbájà lọ sọ̀rọ̀. tẹ̀sí mú ọ̀rọ̀ rẹ̀ kọ́kọ́ wá òun náà gbọ́ ó tó di pọ́pẹ́tì subhanallah wọ́n lè já ọ̀rọ̀ rẹ̀ láàrin ọ̀rọ̀ ń bọ̀ ó sì lè wọn o gbèrú ibi tó parí sí wọn o lò wọ́n kàn já láàrin ẹgbọ́n ti sọ náà tòun tó ọ̀pọ̀lọpọ̀ tí ń tọrọ màálù làwọn náà àwọn oníkẹ́ bò lọ̀rọ̀ ti ń bọ̀ bò lọ parí láàrin bá ti kọ́ ọdún náà ìlà ọ̀nìyànlọ́ àjẹsíkè sí rẹ̀ bọ́ wọ́n wá pẹ́ nìkan á wọ́n ti fi já nǹkan lẹ̀ ọ̀la ìjọba láti ilẹ̀ lárúbáwá tó fi dá áfíríkà ti wáyé tó fi dé yúrò tó fi dá amẹ́ríkà àwọn aláìníṣẹ́ wọ́n ti fi sáré kúkú sílẹ̀ nílẹ̀ ìjọba ká máa èèyàn ká ọ̀rọ̀ wọn láì jẹ́ pé wọ́n mọ̀. àwọn sì lérò pé ń ṣe bẹ́ẹ̀ láti rìn ìṣọ́ ọlọ́run lọ́wọ́ àwọn náà kú kalẹ̀ náà gbogbo àwọn ọmọ tẹ́ǹ tírè wọ́n máa bá yín sí àwọn èèyàn wọ́n máa fi wọ́n tẹ́yìn ti péjọ sínú yàrá kan tẹ́ǹ fi ń ká ọ̀rọ̀ wọn lẹ̀ àwọn ọmọ yẹn ti ń gba ẹ̀kọ́. wọ́n pàdé bí wọ́n bá yọ̀ǹda lọ́dọ̀ yín láti pè é bàtà wọn náà bá pè tán àkọ́kọ́ ẹjọ́ ọ̀bọ lò lórí rẹ̀ ẹ̀yin ni kì í ẹ gbà ẹ kó balẹ̀ máa bí gbàdé gbà ẹni tó bá dáadáa yọ gbà báwo wá lọ yọ gbà kálukú ọgbà yàtọ̀ síra o ẹni kọ́ ni dáadáa ọgbà dáadáa ẹni wá kọ́ ọmọdé kékeré kọ́ bẹ̀rẹ̀ owó di àgbà ó ti ṣe kalẹ̀ mọ́ ó bí ọmọdé ó ti máa wò di tiẹ̀ náà kéré orí ẹ̀ka sọ́ra ọ̀pọ̀lọpọ̀ mú náà bíi àti ni wọn ayé lásán ni wọ́n lé wọ́n máa wá fẹsẹ̀ gbójú wọ́n máa fi súnà gbójú wọ́n máa ká ọ̀rọ̀ àwọn èèyàn lẹ̀ láì jẹ́ pé wọ́n bá yọ̀ǹda lọ́dọ̀ ẹni tí pè é. ó ń ṣèdánilẹ́kọ̀ọ́ ó ń kọ́ ọ̀rọ̀ rẹ tó ń kọ́ ọ́lẹ̀ ó yàtọ̀ nígbà nìkan kan pè ọ́ nítorí pé àlọ́ ọ́kùlù nínú pa wa ń bára wa sọ̀rọ̀ oníkẹ́ni tí ìwọ ń pè kò ní ká ọ̀rọ̀ rẹ lẹ̀ tí náà ń pè ká ọ̀rọ̀ rẹ lẹ̀ bó ló ike ìwọ ká ọ̀rọ̀ ẹni tó pè é lẹ̀ ẹni tó pè rẹ lẹ̀ ó ẹni tí wọ́n ń pè ọkọ ọ̀rọ̀ rẹ lẹ̀ òun náà wá ń lò pé ọkọ̀ tiẹ̀ náà balẹ̀ ọkọ̀ tiẹ̀ náà lè balẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ bákan náà nínú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ lò nínú àṣẹ omi pé tẹ́nìkan máa ń pè wá ìgbàgbọ́ tiẹ̀ ó ní pé ẹ̀yin nìkan lẹ́ ń gbọ́rọ̀ ẹlòmíì ọ̀gbọ́rọ̀ ẹ gbọ́dọ̀ wá gbé ọ̀rọ̀ rẹ̀ sí láfíríkà lọ́nà tó jẹ́ kẹ́ ẹ̀mí ní ọ̀tún máa gbọ́ ìjàmbá ni wọ́n ṣe lẹ́yìn lábẹ́ òfin ìrìà. ìwọ lágbájá ọmọ lágbájá ni wọ́n ń pè òkúta àjà láti gbé sí láfíríkà torí kò wú kékeré lómi ọ̀pọ̀ tó ń bọ̀ ọ̀tọ̀ bíi ìsọkúsọ kọ́ ṣùgbọ́n tí èèyàn kan bá ń bá èèyàn kan gbọ́rọ̀ ó ti túmọ̀ sí pé ìwọ kékeré ni mo gbà lérò ìyàwó rẹ̀ ń bẹ́ńbẹ́ ọmọ rẹ̀ ń bẹ́ńbẹ́ fámìlì rẹ̀ tó ń bẹ́ńbẹ́ wọn lẹ́tọ̀ọ́ sí kí wọ́n fi kíkọ́ nǹkan tó ń bọ̀. kò sì sí nínú ẹ̀kọ́ ìwọ tí wọ́n pè láti ẹ̀rí pé oògùn ẹlòmíì gbọ́ tó lọ bá má ti kì lábẹ́ òfin ọlọ́run ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹ mójútó àwọn ẹ̀kọ́ yìí nínú ẹ̀kọ́ tẹ́sí Islam mú wa òun náà ní pé chance ti bá ń bẹ lápò yín tí ẹ mú wọ́n bí tẹ́sí tọ̀ ẹ mú wọ́n bí tẹ́sí yàgbẹ́ bẹ́ẹ̀nìkan bá pè yín bẹ̀ ẹ mọ̀ gbé rárá rárá rárá ambọ̀sibọ́sí kẹ́ ẹ gbé ẹ wá gbọ́ kọ́ sálámà dànídàní wá bá yín pé tá a dáhùn ní àbá mi dáhùn ẹ gbọ́dọ̀ dáhùn rárá rárá ẹ sì ẹ gbọ́dọ̀ gbé rárá rárá tẹ bá wá fèsì gé tọ́ba sálámà ẹ gbọ́dọ̀ dáhùn anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀n tọ̀ lọ́lọ́gbọ́ kan lẹ́nu ká sálámà anabi ọ̀dáhùn sí sálámà àti lẹ́yìn ìgbà tọ́tọ̀ torí ẹ̀ ẹni tí bá ń tọ̀ àbí ń ṣègbọ̀nsẹ̀ tọ́ba sálámà ẹ kò gbọ́dọ̀ dáhùn nínú àwọn ẹ̀kọ́ tó ti Islam mú wa olóyìn pé àwọn àyè kan tó wà tó bá ti ní ẹ̀pá ń tẹ̀sí ẹ̀pá o ẹ má kàgìdì o tó bá ti ní ẹ̀pá ẹ̀pá ẹ má kàgìdì nínú rẹ̀ olóyìn ìgbà tí bàálù bá fẹ́ fò àtìgbà tí bàálù bá ń fò lọ títí débì kan wọ́n sọ fún yín pé pàǹsẹ̀tì títí táwọn ò fi sọ fún yín pé ẹ̀sìn lè tán padà tó ti gbé nínú bàálù pàǹsẹ̀tì ò lè ṣiṣẹ́ mọ́ jẹ́nẹ́rálì àmọ́ báyọ̀ fẹ́ lò fún nǹkan mi àmọ́ pé ó pè yẹn ẹ̀yin náà ń pè yẹn kò lè ṣiṣẹ́ mọ́ ìgbà tí ń fò lọ́wọ́ yìí ó lè kó bá ẹ́ńjìnì bàálù nǹkan lè dàrú mọ́ ẹni tí ń wa bàálù lọ́wọ́ tí kálukú ọ̀dàrà àlùfíà mi lẹ́yìn náà nígbà tí bá ń bà tẹ́ bá ní ẹ pa ń sọ ẹ̀kẹ́ pa ẹ má ta gidi ọ pàtàkì lẹ́yìn náà ni wọ́n kọ́ síbi kan ike ẹ má ẹ má tẹ ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yín náà bí o bí ọsibítù ẹ má tẹ ẹlẹ nítorí pé ọwọ́ dídún dáńsẹ̀ tí máa ń dún tó máa ń pẹni tó níwò ó lè jẹ́ sábà bí sálà rẹ̀ ní òbí lọ sálà fìyà rẹ̀ torí pé ara ẹ̀sìn ṣe kàn fẹ́ gbáriwo kankan kọ́mọ àjọpọ̀ yẹn náà ṣe sábà bí òbí lọ sálà fìyà rẹ̀ náà ẹ pa ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yín bì mọ́sálásí la wà oníkàlùkù kọ́pa ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ̀ nítorí pé mọ́tíláṣí ilé ọlọ́run lànà ọlọ́run ti yọ̀ǹda pé nínú mọ́tíláṣí orúkọ òun àti ìrántí òun òun láàmú gbé sókè ńbẹ mọ́tíláṣí lọ́gba jù lọ́dọ̀ ọlọ́ ọgbọ́dọ̀ wá jẹ́ ibi táàtì máa gbọ́ ìlú àtìfán táàtì máa wá gbọ́ music àwọn olùdílé ibi láti máa gbọ́ oríṣiríṣi ohun ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn èèyàn ń lò fún àṣẹ sí wọn nígbà tó bá pè ọ́ kò yẹ kí mọ́sálásí ọjọ́ bẹ̀. ẹ rí i pé tí bá ń gbọ́ àwọn ohun tí sí kálukú bá mú jáde èèyàn rò yí pé wọ́n tan eléyìí tọ́ka sí pé àwọn èèyàn ti dààmú fẹ́sìn ọlọ́ọ̀ wọn ò sì ní àkàtì fúnlẹ̀ ọlọ́ọ̀ torí ẹ̀ lọ́fà ló fi jẹ́ pé wọn ò ka mọ́sálásí fún nǹkan kan wọn ò sì pọ́nlé rárá mọ́sálásí káàkiri sílọ̀ mọ́sálásí káàkiri sílọ̀ láti ṣètò láti ìjọmáà mọ́sálásí káàkiri sílọ̀ láti ìjọmọ̀à mọ́sálásí káàkiri sí alìkàtìkà mọ́sálásí káàkiri sí ìrántí ọlọ́ọ̀ kí alukọ̀rọ̀ ibẹ̀ náà lọ́wọ́ ayé ẹ̀kọ́ gẹ́gẹ́ music music music. àbùkájà wọ́n yóò tún wọ́n sì lẹ́mọ́ra mọ́sálásí ike pàǹsẹ̀tì rẹ tuntun di pàǹpá sábà ti wọ mọ́sálásí tà ìwọ mọ́sálásí ó yẹ kó ní kálukú wa kọ́ pa ẹ̀rọ léwọ̀ rẹ̀ nítorí pé ilé ọlọ́run la wà ní. bákan náà a rí i pé wọ́n lo lónìí láti fi máa fi fáńfà eléyìí tí ò ní tuma wọ́n fi máa ṣe àríyànjiyàn eléyìí tí ò ní já síbi eré ẹnì gbé ọ̀rọ̀ ẹyọ kan kọ́ gbé lórí atẹ́gùn báwọn jọ wà ń gúrúùpù kan ni wọ́n máa ti fáńfà lórí ẹ̀ fáńfà lórí kòsímà ṣé bẹ́ẹ̀ lórí tí ò rí bẹ́ẹ̀ ẹ̀ kìnnìkan wọ́n lè fà á títí kó dìjà. wọ́n lè fà á débi kí wọ́n máa ṣépè fúnra wọn. rẹ̀ a máa lo àǹfààní parí àǹfẹ̀ a máa fi dábì sílẹ̀ sílẹ̀ láàrin àwọn èèyàn a máa fi dábì sílẹ̀ sílẹ̀ láàrin àwọn olùmọ̀ lábẹ́ òfin ọlọ. a ti fi àwọn olùmọ̀ kan léèrè àmọ́ náà fẹ́ sọ ẹgbọ́rọ̀ tí wọn náà bá dá orí ilé Ah, ẹbí bí àwọn olùmọ̀ kí ẹsẹ̀ aláìmọ̀kan bá kí wọ́n lè túmọ̀ pa akúfẹ́ mọ́tẹ́yìn náà fẹ́ látàrí pé ó ti rọrùn máa bára wọn sọ̀rọ̀ iná ni wọ́n máa fi dá gbogbo orú tí yẹn lẹ̀. tó bá jẹ́ pé àtìríra ẹni bá sọ̀rọ̀ kò sí kọ̀rọ̀ fi tí burúkú ọba títí. ọdọwọ wa o ká máa bẹ̀rù Ọlọ́run láti rántí kọ́ lọ́wọ́ bá wa ní gbogbo ìgbà tá à ń ẹ̀rọ wa wá pa jùlọ tá à ń bá ń ti fún tọ́ta yọ ẹ̀lò ẹ̀lò tá à ń fún pé bọ́yá ni à ń wọ ni à ń ni à ń wọ inú kan àwọn náà fẹ́ dára wọn ni nítorí pé ansẹt kò sẹ́kù ní ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ lásán má ó ti di ẹ̀rọ ọ̀daràn tọ́pọ̀lọpọ̀ ó sì dájú ipò ní ó jẹ sábàbí tọ́pọ̀lọpọ̀ fi ní ráàlì náà wọ́n dọ̀ tó dà sí àná torí pé ibi tí wọ́n ń lò gbà nítorí kọ dínà àti ráàlì náà wọ̀ lọ́pọ̀ jù lẹ̀. ìbẹ́ẹ̀ ló ti jẹ́ pé gbogbo èèyàn bí ẹni bí àǹtẹ̀ sí ká èsì kí wọ́n fẹ́ fi gba ìpè èsì kí wọ́n fẹ́ fi pè níta fẹ́ fi ṣe sọ́ta kutọ́ lọ́lọ́kọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fi gbọ́gbọ́ kúgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fi wòwò kúwò ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fi máa ń tí ọ̀dà ilé ẹ̀mọ̀ pàṣẹsì náà ni wọ́n máa ń lò láti láti fi darapọ̀ mẹ́gbẹ́kẹ́gbẹ́ láti fi dọ̀kan àwọn èèyàn kéèyàn handset náà ni wọ́n máa ń lò láti fi dẹni tí wọ́n máa wò wò kú wò yóò fi padà dẹni tí tètè kùtè tí handset náà ni wọ́n máa ń lò láti fi déètì àwọn international aṣẹ́wó àtàwọn local one gbẹ́gbẹ́ wọ́n gba nọ́mbà ara wọn lọ́fẹ̀ẹ́ lófò wọ́n sì mọ àdírẹ́sì ara wọn bíi kíbi tí wọ́n bá dọ̀ wá wọ́n sì máa wá ara wọn lọ wọ́n máa ṣèrànù lásán kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀tí á máa ń kankan mọ́ lójú àwọn ọkọ wọn. bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gan wò pé àtẹ́wò burúkú ló ń fẹ́ gbé kalẹ̀ tó bá àwọn obìnrin ṣe rí ìwọ́ rí lórí ìwòkuwò tó ń wò nítorí àwọn olórí igbó tí ń dé torí àwọn abatẹnijẹ́ sọ̀rọ̀ kiri ká rẹ̀ torí ẹ̀ wọ́n ní sẹ́ bá rí sílé kan tóró. láàrin ọkọ àti ìyàwó sì ń dà kí ẹ ike wọn ò tí ì gbé àwọn ò tí ì gbé íńtánẹ́ẹ̀tì wọn wọnú wọn ni tí íńtánẹ́ẹ̀tì bá ti lè wọnú ilé táwọn ìyàwó bá wọn o táwọn ìyàwó bá wọn ìfẹsàlẹ wọn agbọ́dọ̀ bẹ̀rù kárẹ́ ti bá gbogbo dáwà sí ti bá àrùkọ́ pamọ́ ọ̀kan kan pamọ́ tọ́nà ọlọ́wọ́ bá mọ gbogbo ẹ̀ ló sì pèsè rò fún wa lórí gbogbo ẹ̀. ẹ̀rí fáwọn obìnrin láyé jọ bí àwọn kan wọn bá gbà ìdájọ́ wọn wọ́n lè dínú lọ́nà tí ọ̀dà wọ́n lè fara ya burúkú at the end of the day àwọn ọkọ wọn ti lè máa padà bẹ̀ wọn má bínú ó lò ń sọ bí táyé bàjẹ́ dé lónìí látàrí ìwòkuwò tí ń bí fèkúte àní wọ́n kà àwọn obìnrin táwọn fẹ́ lè gan fún wàhálà pé wọ́n ń dá fún wàhálà àwọn ni torí di ẹlẹ́yìn wọ́n bá lọ kọ́ máa lọ àlọ́ tó lọ rẹ̀ láì nígbà tí ọ̀lọ́ tẹ́lẹ̀ ń fọ́ àwọn fatalities yìí ló fà ọ́ ní táwọn èèyàn ṣe ń ṣe ló fà ọ́ akramakumullah ẹ rí i pé lónìí ẹ̀rọ ìléwọ́ tà ń ké ká ó ti gba gbogbo nǹkan lọ́wọ́ kálukú o kọ́lọ̀ mọ́ wa jọ gbàlẹ̀ jẹ́nà lọ́wọ́ wa. ìsọwọ́ mójútó ìsọwọ́ fẹ́ lójú alukur'ani wa kò rí dákanu ẹgbẹ̀rún rẹ̀ alukur'ani wa kò rí dákanu ẹgbẹ̀rún àmójútó tá à ń ṣe fún àǹsẹ̀ oníkálukú wa sábà ti sálámà mọ́tíláṣí àǹsẹ̀ sí ni wọ́n tó ti kọ́ ọmọ wọ́n ti fi kọ́ ọmọ àǹsẹ̀ sí ni wọ́n tó ti Allahu akbar ti bẹ̀rẹ̀ àǹsẹ̀ ni lọ́ba tó ti sálámà ánsẹ̀tì náà ni ó wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ìyàwó rẹ̀ ánsẹ̀tì lọ́kọ̀ọ́dún. wọ́n gbóúnjẹ kalẹ̀ ánsẹ̀tì ní wò ní wọ́n ánsẹ̀tì ń sìn gbóúnjẹ fẹ́mi tí èèyàn fi gbóúnjẹ bọ́ mu. akramakumullah bí bá ń sìn wọ́n ánsẹ̀tì là ń wà lùkùránì ni lè má mú fi ń gbàgbé fátíà nítorí pé a ti kalkurani débi tó bá ti àkóńsúnmọ́ yìí tí gbogbo èèyàn há gidi yìí lẹ́mọ́mù mi gbàgbé ẹ̀ nítorí pé ẹ ti ń fi ojú wò kí ẹ ti ń tọ́jà wọ́n ewu alukurani bẹ̀ torí ẹ̀ ọ̀dọ̀ wa wá o àwọn obìnrin pẹ̀lú àǹtẹ̀ nígbà tó ti di gíláṣẹ̀ ti di tọrọ mọ́kálí lọ́kùnrin ń lò àwọn obìnrin náà ní gbà láti má lò àwọn ẹni tó ní bùkátà lò ẹni tí ò ní bùkátà sí náà ní gbà láti má lò àǹsẹ̀ ti dá wàhálà alẹ̀ gan-an àwọn obìnrin tí obìnrin ọba máa tọ́ba máa mọ̀ mọ́fẹ́ sì sí níyàn pẹ̀lú ohun wọn tá a bá wò sí tọkùnrin ìsínà lóhun wọn tí ọba fẹ́ sì sí níyàn ìsínà lóhun wọn báwo wá ni tọ́ba fẹ́ sì sí níyàn ẹ̀rọ kí ọ̀ràn ńlá torí ẹ̀ ìgbà tí a ń tẹ̀sí tọ́wọ́ kálukú. sébọ́lọ̀ ti ti dá ẹ̀yin obìnrin kẹ́ ẹ máa sọ̀rọ̀ jẹ́ pé ohun yín nǹkan fìtínà ni tẹ́lẹ̀ máa sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti gbé àǹtẹ̀sì pé ẹ fọkùnrin ọlọ́kùnrin sọ̀rọ̀ ọba dúpẹ́ kìí ṣe bẹ́ẹ̀ wọ́n máa máa máa lẹ́wọ̀n lọ́nà àti dá dárú lùlù èyí tó lòun fẹ́ kéèrè ọ̀rọ̀ ń pa ẹ̀sìn gan ọlọ́run ni wọ́n sàánú àwọn olùmọ̀lẹ́pẹ̀ ẹ̀sìn. pẹ́ẹ́kì yọ́n máa sọ̀rọ̀ yọ́n máa yọ ọmú máa sọ ọmú yọ́n máa lẹ́hùn ẹ sọ pé ní jẹ́ ní jẹ́ béèrè àwọn béèrè kan ni ọjọ́ sọ̀rọ̀ dáadáa sọ̀rọ̀ tó béèrè wọn fẹ́ kí n fèsì ni tí n bá ti fèsì o ní kó bá ọ gbọ́dọ̀ dáadáa هل الرسول ما كره والله كنا كنا تدالي torí pé ẹ̀rọ gàdúmílẹ́sì tí wàá wà lọ́wọ́ oníkálukú wọ́lọ́ àbíwá là ń ṣẹlẹ̀ lára ń ṣẹlẹ̀. akramakumullah kí ló bín kí ló bín kí ló gbọ́ adébíkó náà lọ Facebook òun náà wà lọ Facebook wọ́n lè sọ pé ó ń mú sáárá ó ń mú bá ó ti di màmá olóòtú wa lọ wọ Facebook lóòtú wa ga sínú rẹ̀ báyìí kí ló fi wá dénú Facebook jama ẹ̀ gbọ́n sẹ́pẹ̀ ni kì í ṣe back book wọ́n ní Facebook tá a wojú ẹ̀ àbá omi tún wọ Facebook ọwọ́ àwọ̀ jìlbà ó tún gbogbogbò ojú o kí ló ń polówó ọwọ́ ni single but not available therefore don't be stopped ẹ abẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o so ẹ wo bìtínà ṣùgbọ́n àlàyé tí wọ́n á pọ̀ jù ó ti pọ̀ jù àlóbìnrin kan tó wà ń yọ ọkọ̀ Facebook lọ́wọ́ ẹ̀tọ́ àwọ̀ Facebook bẹ́ẹ̀ sì máa ń pé Facebook ọmọ sọ pé àwọn èèyàn ń fẹ́ kọ́ bá wọn dọ́rẹ̀ kẹ́bí kò lè rójú gbogbo ẹni tí ń fẹ́ láti dọ̀rẹ́ rẹ̀ tó ti lọ sí àtìlẹ́ àwọn olùkọ́wọ́dà kan nù babaláwo lóde kúkúrú tó wọn bá bíráùzẹ̀ gbárígbá ah, ojú iná báàjì but marriage ni eh, àti marriage àti singular gbogbo ẹ̀ náà ló ṣe déédéé àfa tọ́ba ti ń pé ibi tí wọ́n ti ń browse browse browse ọmọ ajẹ́ ti dé nùlù kan náà làwọn wà pẹ̀tí bá ti dédé pẹ̀lú wọ́n bá pàdé wọ́n bá di wípé ẹ oríṣiríṣi àbò. ó wá ń fi obìnrin léèrè pé wọ́n tọ́ wà lọ́ọ̀dì ọkọ kí ló fi ọwọ́ tẹ̀sí búrúkú lọ́la yẹn ti dẹ́. Subhanallah alazim. Ẹ̀yẹ́ wo látàrí obìnrin gbé àǹtẹ̀ títà ẹ mọ iye obìnrin tó ti lù ìbílẹ̀ ọkọ báyìí ọ̀pọ̀ gan ọ̀pọ̀ gbọ́kànlẹ́ pé ọkùnrin máa ń ronú púpọ̀ ilẹ̀ nígbà obìnrin ṣe máa àwọn tí wàá lérò pé gbogbo ẹni tó wọ táìsì àwọn obìnrin wa pé àwọn èèyàn wọ gúrúùpù tó ṣe ń tóbi òun ó sì sọ ọkùnrin kọ́ wọ lóko obìnrin kí lẹ́fẹ́ bì mọ́ lọ́sọ̀ lọ pé kọ́tù ọmọ India kan àbọ̀mọ Japan kan lóbìnrin yóò gbé táyì rẹ̀ àbẹ́yìn orí rẹ̀ yóò sì sọ ọkùnrin gbogbo àṣírí táwọn obìnrin máa ń sọ nípa ọ̀rọ̀ ara wọn gbogbo ẹ̀rí wọn mọ̀ ká tàbí ọ̀daràn ibẹ̀ ló ti máa déjì ọ̀kan nù wọn torí kó ti ní àfẹ́ láti mọ gbogbo wọn láti mọ àṣírí wọn láti mọ nọ́mbà wọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní táwọn náà ń gbé àṣẹ sísá ẹ̀rí tákítí tákítí tákítí tí wọ́n ń ṣe pẹ̀lú ọkùnrin ìyẹn tó wà ní ọkọ tó tún wá láwọn àwọn tó ń ṣáàtì pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin pé kí lọ́ọ́ kúrò kúrò bẹ ọ̀rọ̀ ọkùnrin ni ọ̀rẹ́ rẹ kùnrin ìwọ obìnrin tó wà ní ọkọ yóò sì ṣe bẹ́ẹ̀ yóò fi lóòdù ọkọ abẹ́síkẹ́ sọ̀rọ̀ ìtọ́ wà lọ́ọ̀dẹ ọkọ tó jẹ́ kẹ́ni tó ń dán tájì tájẹ tájẹ tájẹ tájẹ ibi tó bá sùn ló ń fi ọni wàá gbádùn tó bá sùn ló ń fi ọni ayé rẹ máa dáa tó bá sùn ló ń fi ọni yàtọ̀ tó lórí títọ́ wà lọ́dọ̀ rẹ. obìnrin ti sáko lọ́dọ̀ ọkọ.

gbàtó fi lélẹ̀ wọ́n bá gbọ́ kó ti kó lọ sọ́dọ̀ fẹ́fẹ́ ìyàwó tó fi lọ́kọ̀ bá gbàtó wá kó lọ sọ́dọ̀ fẹ́fẹ́ àti wá sí pé ọkọ̀ òfúra ni wọ́n ní pásítọ̀ òfúra pásájá àti ìyàwó yìí gbogbo gbàtó wà lọ́dọ̀ ọkọ oníṣẹ́ méjì sí ṣe ti gẹ́m cloud pẹ̀lú àlè yẹn lọ ọwọ́ akúnṣe oyún olóyún òbí lọ́ba yìí nígbà táwọn obìnrin táwọn náà tẹnu sí ń láǹtẹ̀ àbánu ọlọ́run àbánu ọlọ́run torí ẹ̀ náà la sọ fún àwọn òfin òfin tó burú káwọn náà ní ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ àmọ́ kí wọ́n mọ̀ ìdí táwọn fi ní ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú ọkọ yín bàbá yín ẹ̀gbọ́n yín àbúrò yín ẹ máa mà láti ara yín kí ló kí ọ lọ Facebook kí ló fẹ́ di ọ lọ sí ẹgbẹ́ tó ń dá gúrúùpù kan lẹ̀ kí ló fẹ́ ti ṣe ọ̀n chaati chaati kọ káàtì ni àbẹ́ ẹ̀sẹ̀ ẹ̀gbọ́n ni obìnrin tí wọ́n bá fẹ́ ra ẹsẹ̀ sí nígbà mi níbi táyé tó burú dé wọn ò ní ra èso fún màá wọn bá bí rọ́ńdó báyìí pé ẹ̀ló ẹ̀ló hmm. pàǹpàpàǹpà ni bí àtẹlẹ wọn méjì wọ́n tún máa mọ̀ sí láìdè kábọ́ọ̀nù náà ní àpamọ́wọ́ wa. nígbà tó obìnrin di kéńjá ń tẹ̀sí ká obìnrin fẹ́ sọ fọkùnrin tó tọ́fẹ̀ ayé ti bàjẹ́ ọwọ́ aṣọ fọkùnrin pé sẹ́ẹ̀lì sẹ́ẹ̀lì òun aṣọ fẹ́ à kí ló ń fẹ́ fẹ́ mo ní láti mọ tó fẹ́ fẹ́ ìgbọ́n tó wọn bá mọ tó fẹ́ fẹ́ àwọn kan lọ fẹ́ fẹ́ fún fẹ́ mọ́tò gbèsè yìí wọ́n tó ń kókó ọ̀fẹ́ ọ ní ìsinmi báyìí ètò pé ara rẹ̀ ti wà ní plé. wọ́n á sọ pé ah, kí ló fẹ́ rí tó fi mọ̀ ike èmi tí mo nípa ọ̀fẹ́ ọ̀fẹ́ àti mo nípa ọ̀fẹ́ mi mo dà mo fẹ́ rẹ́gírísìn mi la hawla wala quwwata illa billah ọfẹ́ rẹ́gírísìn ọ̀ní bẹ́ẹ̀ ni obìnrin sì yára rẹ̀ ní hòhò ọmọlúwàbí ó sì fi ránṣẹ́ sọ̀kan fala hawla wala quwwata illa billah bí bá ń tẹ̀sí yẹ̀yẹ́ ìlànà bí wọ́n bá ti dìlítì ẹ̀wọ̀n obìnrin tó wà dìlítèbùl lọ́dọ̀kun wọ́n dìlítè wọ́n máa ṣe kàní láti fẹ́ẹ̀sì sí fẹ́ẹ̀sì àríòyè wọ́n wá fi secret number sí tẹ́ kékeré gbogbo yẹn ló lè ìjọba máa ń gbẹgẹ ìyá tó ń náà kí nígbà tó pàpánumá táwọn ènìyàn sọ bẹ́ẹ̀ àbí wọn náà kọ ni àbọ̀ ti dára ẹ̀ màmá mi máa gbé mọ́tò hàn sáré dákun dá subhana allah alazim torí di ẹni bá ń sẹ̀sì náà ni torí agbọ́dọ̀ bẹ̀rù ọlọ́ agbọ́dọ̀ bẹ̀rù ọlọ́ òtí tàbí ṣùgbọ́n nínú nǹkan tí islam ń fẹ́ ká bá ṣe ṣe tá a bá lò dáa oníkàtúntò pé lọ sí ìjẹ́ ìsìlá because. wọ́n máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó èèyàn tí wọ́n bí gbogbo ayé bá fẹ́ wá ó èèyàn táyé lè gbà ṣùgbọ́n tá a bá lu ẹ̀rọ yìí a lè gara rẹ̀ bọ́rọ̀ yẹn níbi tí ti tọ́ bá wà láyé gẹ́gẹ́ bí ṣe ń ṣẹlẹ̀ àrí wọn rí lọ́pọ̀lọpọ̀ wọ́n sì ń lówó wọn wọ́n ń lo dúkìá wọn gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọn wọ́n gbé jáde ṣáà all omi ẹ̀ facebook ẹ̀ omi youtube omi omi omi whatsapp àìmáyé group yóò máa yà yín lẹ́nu ẹlòmí àwọn akpèyàn láti australia ẹlòmí àwọn akpèyàn láti finland ẹlòmí àwọn akpèyàn láti england ẹlòmíì láti Canada ẹlòmíì láti America Brazil nàìjíríà ọ̀nàmọ̀ Burundi Yugoslavia gbogbo bí sẹ́ni ti ń gbọ́ láyé bá wa ó wá débi pé ọ̀rọ̀ tá à ń sọ ní ìsìn ní ìsìn gbogbo ayé ti ń gbọ́ ọlọ́kọ́ sí àwọn ẹrú ọlọ́run náà lẹ́sàn-án wọ́n lọ́ọ̀ ní ìjọ náà ti kò kéré bí ti ń sọ̀rọ̀ nínú ládàá nítorí pé àwọn ti sábà tí dáadáa yẹn ti tẹ́tí gbọ́ èèyàn tó pọ̀ sí láyé. ẹ̀yin náà ẹjọ́ wa náà wo kí la lè ṣe. tá a bá lo àgbẹ̀ yìí dáadáa ọ̀nà àbíṣẹ́ islam ká tó tó kọ̀ fẹ́ẹ̀ sí láyé. mẹ́sẹ̀gì pẹ́ẹ́gẹ́ ìwọ́ gbọ́ yé nínú ìdánilẹ́kọ̀ọ́ nù ọkàn rọra kọ́ nù bóyá gúúsù kan lọ wà ìyẹn two hundred ní mẹ́mẹ́ ọ̀sọ̀rọ̀ apáàtẹ̀ sílẹ̀ ìyẹn two hundred ní báyìí. ẹnìkan náà tún pé tí mo fún mi tó náà wà ẹlòmíì náà tún pé tí mo fún mi tó náà wà wọ́n yí ọ̀nà ẹnu pé ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí ẹ̀ two hundred ó ti tọ́jú ìyẹn two hundred thousand. tá a bá lò dáadáa ọ̀nà tó rọrùn púpọ̀ ni láti fi san ìsìláàmù ta láti fi san súnà kálórì. ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ ẹni tó náà kópa nínú dáadáa báwọn yẹn bá ń ṣe dáadáa káwọn náà kópa nù ọmọ nǹkan náà wà lọ́wọ́. àsìkò wa wà mẹ́rin àwọn ẹlòmíín náà ń lò láti sàbídì àpá láti san gbogbo rádaràdáká gbogbo àwọn sọkúsọ gbogbo àwọn òwìkúwì eléyìí tó lè mú kí sọnù ọ̀yà wọ́n tún lu àṣẹ náà àwa táwa fẹ́ lò fún dáadáa ọmọ ẹ̀jẹ̀ ká gbẹ̀yìn ẹ̀jẹ̀ ká gbìyànjú ọlọ́wọ́n ló fi ràn wá lọ́wọ́ nínú àtìló rẹ̀ nínú àtìkẹ́ nìkan kọ̀ sẹ́ńdì kìíní kan tó náà mọ báwo ló ti ti fẹsẹ̀ ẹ̀yìn lẹ̀ jù báyọ̀ wọn sẹ́ńdì ẹ̀sùn náà ni wọ́n ní tó máa ń fẹ́kí dáadáa yìí kọ́jẹ́ tiẹ̀ láyé àtẹ̀síyàmù ti ránṣẹ́ sí ìyàn ọgọ́rùn-ún including me àwùjọ bíi náà ní nàìjíríà sọ́ọ̀nù ṣé gbogbo orí ẹlẹ́yìn ọlọ́ba àwọn ọ̀dà jù ẹ má yé ìtajẹ́ ni wọ́n fi fi irú rẹ̀ tàpá ẹ má bàa wọn fi irú rẹ̀ ránṣẹ́ ẹ jẹ́ ká mẹ́nu bá díẹ̀ nínú àwọn òfin tẹ̀lé yà eléyìí tó ní ṣe pẹ̀lú àǹsẹ̀ alákòókò kí ni ìdájọ́ ká ní àǹsẹ̀ pàápàá jùlọ tá a bá mọ̀ bí àǹsẹ̀ ó máa ń bí aburú oríṣiríṣi gẹ́gẹ́ bá a ti sọ ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ wà tí a ń tẹ̀sí ń dálẹ̀ fáwọn yìí kí wọ́n lè dájọ́ ká ní àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí à wọ́n ní kò sí nǹkan burú nínú ká ní ẹ̀rọ léwọ̀n eléyìí tá a máa lò tó ń ti gbogbo àárẹ̀ àti gbogbo aburú fún wa ní bí nítorí pé àwọn àárẹ̀ mi náà wọ́n sọ pé àǹtẹ̀sí ló máa ń fà ọ́n bẹ lábẹ́ ìwádìí àti fàǹfà mi tó ní àbọ̀ nǹkan. nǹkan tí òkú sì dájú a ti ìdájọ́ lórí ẹ̀ torí ìdí eléyìí eléyìí ò gbìyàn lọ́wọ́ níbi àti ní ẹ̀rọ ìléwọ́ ṣùgbọ́n wọ́n máa sọ pé léyìí radiation tó máa ń jáde lára rẹ̀ ó kéré púpọ̀ yàtọ̀ sórí ìṣirò bá gbọ́ lára rẹ̀ kéré ṣe nínú àwọn mọ́sálásí wa gbogbo ẹ̀rọ kan wà fún àtúnṣe nígbà táwọn kẹ̀kẹ́ nìkan tán kọ́mọ wá fi àṣẹ kọ́mọ fi yọ wá lẹ́nu ní mọ́sálásí àti kọ́kọ́ kọ́ pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó bá ti wá ní mọ́sálásí àwọn èèyàn kọ́ sí fún wọ́n máa sọ fáwọn òbí gbọ́ ìdí nìkan tó fi lọ́gbẹ́ ń gbà mí sílẹ̀ máa ń bá ń gbàdúrà nígbà tí àwọn ẹ̀rọ burúkú yìí bá ń dún tí wọ́n máa ń sàrú má lè má mú lójú. tòwọ́n ti wá ń ṣerú ẹ̀rọ kan yìí tẹ́kítẹ́ bá fi sínú mọ́tíláṣí ẹni ẹnsẹ̀ ọ̀ bídà tí ó tí ó tí ó dà tí wọ́n máa ń sọ nígbà tó wà nínú mọ́tíláṣí. ẹ̀rọ amúnimóhùnmálẹ̀ yóò mú òun yóò mú málẹ̀ ó tó bẹ̀ ó ní gbélé ìgbọ́ bá jáde. tó òun náà kò tó burú bá lọ. tó ti tó wá di ìgbà tó bìà ikú ti sábà ti ń lórú ẹ̀rọ yẹn ó tún mọ kó bá láti àwọn tó bá wà nù. ìbáwọn olùmọ̀ nípa mẹ́sìn wọ́n sọ pé gbogbo ìwádìí yẹn kò tí ì fẹsẹ̀ rìn lọ. àwọn ẹ̀bà àwọn olùmọ̀ nípa tẹ̀lé ya wọ́n ní bọ́bá jẹ́rẹ̀ kò tẹ̀ tó burú wípé pásítẹ̀kì irú rẹ̀ sínú mọ́ṣáláṣí wa kò ní ìdìbò àmọ̀ tí wà á ti kọ̀ọ̀kọ̀ ẹ̀ pàǹtẹ̀ ẹ̀ mọ́ pàǹtẹ̀ ọkàn yìí no call is answer so lọ́sọ̀ ọ̀sọ̀ òfin ẹ̀jẹ̀ nìkan ò ní dà fóònù ò ní tó so eléyìí wọ́n ní kò sí tó burú mẹ́ nítorí kí ni torí kọ́ náà wọ́n bá ń fẹ́ pé bàbá ń sìn kájẹ́ ni tí ń sìn tọkàtọkà á lè sìn náà tọkàtọkà tí nǹkan kan bá tún yọ wálẹ̀ nígbà tá a sìn lọ. kéṣe kábàjẹ́ ní gbogbo èèyàn fún pàǹtẹ̀ pé o kéṣe gbogbo aláàrẹ̀ ti pa torí di eléyìí kò sí wàhálà tábà ti nílò ẹ̀rọ lọ́nà bá wa pa àwọn àǹtẹ̀ bákan náà lábẹ́ òfin tẹ̀lé yà tọ́tọ́ ká máa sọ fáwọn èèyàn àbí ká kọ́ ní gbogbo ẹjọ́ bá wọn mọ́ síláṣí fọ́ pàǹsẹ̀ tó àbí tó láti kè kọ́ kí màá mọ̀ tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àti ó tún fi àkéèjì wa ní kíkàlù fọ́ pàǹsẹ̀ tó kò sí nǹkan tó burú mẹ́ kò sí nǹkan tó burú mẹ́. bákan náà lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa ìjọ wa tọ́ wípé pàǹsẹ̀ tí wa bó ti ṣe jẹ́ pàwọn music ó ń bẹ́ẹ̀ nù ẹ̀ kálukùrá nínú òkú wa náà. ọ̀dà ọ̀ tó bá jẹ́ pọ́nà kan wà tábìlẹ́tì níbi gbogbo music tó bá wà náà ń tẹ̀sí wa a mọ̀ ní pé dèéta wa la gbé music wa náà ń tẹ̀sí wa but factory made ni wọ́n ti kó wa láti factory àwọn lè bọ̀ ọ̀yẹ̀ káwa náà lè máa dànù ká dànù pé ló gbé sínú kọjá tó àwọn olùmọ̀ aṣọ ike tí mísíkì yẹn bá wà lọ́nà tuntun ó lùpọ̀ má lùrà ni nítorí gbogbo ẹ̀ audio file náà ni ọ wà tí fáìlì kùránì àti ti mísíkì tọ́ba wa lùpọ̀ mọ́ra wọn tó lè bá gbọ́ mísíkì àtúmọ̀kùnrin alágbọ́n àwọn olùdílà agbọ́dọ̀ yọ kùnrin náà pátápátá agbọ́dọ̀ yọ àlùkùránì fún bẹ́ẹ̀ pátápátá ń gbà yìí ǹjẹ́ àwa lè jákọ̀ láti wà nítorí pé fóònù wa rìn àwa lọ́nà mi tá a fi lè palẹ̀ mọ́ wọn láì jákọ̀ náà kọ́tọ́ kéèyàn jákọ̀ náà tí ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sọ náà tó lùwà tá a bá parí ẹ̀ ṣùgbọ́n kò burú láti òfin ọlọ́ tí ìfẹsẹ̀ bá yọ wá lẹ́nu ká ṣe nígbà tá a ti wà lórí sọ láti ẹ̀ lókè ìgbà tí fẹ́ tá a fẹ́ ṣe ọ̀pọ̀ gẹ́gẹ́ bó fi tẹ̀lé àti fífa ìgbà wa ike ń bàtà ń bá sọ láti wá lọ tá a bá rí ṣòro àkèké ànábi ní ọ̀pọ̀lọpọ̀ àdìwàdà yìí lọ́dẹ̀ èyí yóò wọ ẹ bá rí inú méjèèjì kó dàgbà tó tónú sọ láti lẹwà ẹ pa. bákan náà òmàlà bíntu Zainab ọmọ Zainab ọmọ ànábi Muhammad sọlọ́lá àdìwàdà tẹ́lẹ̀ ànábi àmà gbé lọ́wọ́ lórí sọ̀rọ̀ àti eléyìí ò torí rẹ̀ ẹsẹ̀ ìrẹ́ ń pariwo ẹgbẹ́ndó àti àti tẹ́kọ̀ fẹ́ pa yóò sì fi kú eléyìí ọ̀gá pọ̀ láti rẹ̀ jẹ́ ètò fún wa rọrùn tó léyìn lọ́dún wà ìgbà tí ń tó yẹn o lè jẹ́ pínì kan nínú pínì ara rẹ̀ yọ pa ohun yẹn jọ pa rẹ̀ tàbí ní gbòòrò rẹ̀ lọ àmọ́ kọ́ wa bá pọ̀ láti jẹ́ torí eléyìí ọ̀tọ̀ bàtẹ̀ ǹjẹ́ tọ́tọ́ tí gbogbo wọn dáńsẹ̀ tí wá jọ ká máa kó wa mọ́tíláṣí láti wá jáde gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ tí máa ṣe tẹ́bá wá sọ̀rọ̀ tẹ́bá sọ̀rọ̀ ẹlòmíràn máa bínú ebi lé ọlọ́ọ̀ mọ́tíláṣí tẹ́bá lu ọlọ́ọ̀ làwọn tọ́wọ́ lẹ́nu tó sọ̀rọ̀ ká máa ṣáàjì ní mọ́tíláṣí òbí bàbá dáadáa wọ́n máa tọ́ lẹ́yìn nù àgbàrá mọ́kọ́mọ́kọ́ ọ̀dọ́ lábẹ́ òfin ọlọ́ọ̀ ẹ má pa àwọn èèyàn láì láti máa jáde nínú mọ́tíláṣí nítorí pé mọ́tíláṣí sọ́lọ̀ mọ́tíláṣí wà fún kápítákì lọ kọ̀ wá tọ́ka báyìí sẹ́nìkan láti máa tara nǹkan ìlú mọ́tíláṣí gbọ́dọ̀ ká tà tara tiẹ̀ lásán bí wọ́n bá jáde àmì ẹ̀sìn wọ́n jáde ẹ̀fún mọ́tíláṣí àbọ̀ jáde ẹ̀fún rí ara rẹ̀ wọ́n jáde ẹ̀fún rí ara rẹ̀ lọ kọtí ẹ má gbàlá yìí amọ̀tò kọtí káfíìrì kan tó máa wọ ọmọ káfí kó bẹ́ẹ̀ ta ni aláàgbà kó lè mọ́mù tuntun rẹ̀ káfíìrì wọn kọ̀ láti ka òun náà tó wà nà gbalaja sí ẹ̀yin mọ́tíláṣí pẹ̀tọ̀ tó ń bá táàgì kan pé ìwọ ọgbọ́n ló ti jẹ́ màálù màálù àbí dàrú olóhùn àtàgì kọ́ bá pẹ́ tó tó jáde. wọ́n tún á máa fi ilé rè pé ẹ ah, pé káfíìrì ló wọ́n mọ́tíláṣí eh? subhanallah àníwọ̀ mùsùlùmí kan gbọ́dọ̀ ṣáàtì ẹ̀ wọ́n nítorí kékeré ọ̀tọ́ káma wá lo iná mẹ́tíláṣí láti fi máa ṣáàtì tẹ̀sí wa àbọ̀tọ́ tọ́tọ́ lọ́dọ̀ sí kẹ́nìkan fa nánú mẹ́tíláṣí látara mítà mẹ́tíláṣí lọ sílé sí ẹ̀dọ́rúgbẹ́ mùsùlùmí lò tí mẹ́tíláṣí ọmọ bá sanwó ní alẹ́ rẹ̀ tọ́tọ́ tàbí ẹ̀gbọ́n kan náà lórí bẹ́ẹ̀ mọ̀ kíkọ́ bá ti sáàpù náà tí mítà mẹ́tíláṣí ọmọ rí ibi gbogbo ẹ̀kọ́ tí mẹ́tíláṣí ọmọ ṣá ẹ̀kọ́ wò ní wọ́n ní káwọn náà ẹni tí gbogbo ọlọ́mọ múnẹ́mí transfọ́mà mítà mẹ́tíláṣí tí kálukú sí ni. torí di ẹlẹ́yìn wọ́n ní torí kí owó sábà fi ṣe wọ̀ pọ̀tọ́lá bí òfin ọlọ́run àfi ká lò gẹ́gẹ́ bí ẹni tó kó kalẹ̀ ti sọ pé ká máa lò ìgbà tí wọ́n fa alẹ́ tí wọ́n ti láti sọ́ọ̀tì sọ́kẹ́tì sọ́kẹ́tì sọ́kẹ́tì sọ́kẹ́tì sí lọ ẹ̀yin wọ́n sọ pé kí ló àǹfààní àwọn sọ́kẹ́tì à àǹfààní rẹ̀ pọ̀ àǹfààní rẹ̀ pọ̀ fún abáfẹ́ fi fáànù sálẹ̀ fáànù sí mọ́tíláṣí àmọ́ ló bẹ̀ nínú àǹfààní rẹ̀ onáà ní pété abá sẹ́nu máìkì orí sí mi a tún máa lò ó bẹ̀ nínú àǹfààní rẹ̀ òun náà tún ní tó mọ́tíláṣí tó bá yẹ pé afẹ́ fi ìgbálẹ̀ ẹlẹ́lẹ́tíríkì afẹ́ fi gbá mọ́tíláṣí ìfọlẹ̀ ẹlẹ́lẹ́tíríkì afẹ́ fi gbá afẹ́ fi fọ́ mọ́tíláṣí nígbà máa lò ó kò fi fáṣẹ̀ sí tiẹ̀ tó tó bá fáṣẹ̀ sí tiẹ̀ lọ́wọ́ àkọ́ kéré nù nọ́mbà rẹ̀ kéré èèyàn fífi wá sí òrùn àti sọ́kẹ́tì márùn-ún tọ́ka yìí ọyẹ kó jẹ ká yí lé bí mùsùlùmí tuntun bá tuntun wà dúpọ̀ sí pọ́kẹ́tì tuntun ti wá. torí ẹ kìí ṣe torí gbẹ̀yìn ọ̀tá inú wọn ti fi àwọn pọ́kẹ́tì yẹn síbẹ̀. lẹ́yìn ìjọba oṣù jẹ́ kẹ́ni kan máa bí inú kan máa bá kájá nu kí áá pọ́kẹ́tì jáde mọ́sálásí lẹ́nu ẹ̀ṣẹ̀ mùsùlùmí ni <laughs> mùsùlùmí ni ọ̀. àtàwọn kọ́mọ̀ wa tí nẹ́ta bá mú bíìlì wa ọmọ mọ́sálásí sẹ́yìn máa dáhùn ẹ tó mélòó la ti sánú ilé wa gbèsè tí ń bẹ lórí nígbà lè mi gan àwọn ọmọ ò lè sẹ́ wàá máa sọ ti mọ́tíláṣí aa ẹ dàpọ̀ ti mọ́tíláṣí náà lọ́rùn rẹ̀ ẹ ti mọ́tíláṣí náà orí tara rẹ̀ mú bọ́ lọ́yẹ̀ láti òní lọ ẹni fọ́ọ̀dì máa ń jáde ní mọ́tíláṣí ẹ yọ ẹ yọ àṣẹjì rẹ̀ dànù ẹ má sọ nù ẹ má sọ nù ẹ yọ dànù ẹ ti fẹ́ fọ́ nù ẹ yọ ẹ wàá fi lè lọ kálukú ó ti mi àwọn bàbá lè máa mú kọ́dà kan jẹ́ bàbá lè máa mú àgbà ọ̀tá yìí láti ṣe àjì nínú mọ̀tìláṣí ó ní á ah, ní haramu máa ta àjìnà sí wọn wọ́n máa ń ta àjìnà yìí àti lára mọ̀ ta àti lára mọ̀ torí pé tani bá wa sọ owó gbígbà tó wá mọ̀ rò yẹ wa kọ́dà kó ṣe pé mọ̀tìláṣí nìyí mọ̀ ta kọ́dà wo ọ̀kan àbùkù mọ́tíláṣí ní Mẹ́dínà ọ̀pá àbùkù wọn nígbà máa mọ́tíláṣí haramu Mẹ́kà mọ́tíláṣí haramu Mẹ́dínà torí pé àwọn fẹ́ẹ́ fa mùsùlùmí ló fi mọ́ra kí gbogbo yóò lè máa ṣe ìsìláàmù rọrùn wọn níkọ̀ àmọ́ bàbá ti dáwọ́ ládùúgbò à wọ́n lè mú àṣẹ ìṣẹ̀lẹ̀ fún omi lè má mùsùlùmí jẹ rẹ̀ ká kí ìtara wọ́n ní tábà wà wà ní mọ́tíláṣí tá a lè máa ẹgbẹ́jẹ́ lọ́dún máa ń gba kọ́ọ̀lù ní gbogbo àwọn yóò máa wò wò kúrò pọ̀ dájú fẹ́ yìí kan bẹ́ẹ̀ bá tó lọ́dún tó láti lẹ́wà ní oṣù tó burú ẹ̀ lè gba kọ́ọ̀lù nígbà tí èsì fáǹtì ń sọ̀kọ̀dà èsì tí wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ tí ń bùkátà kàfìlà káìsì tí wọ́n bá wa sọ. tó àwọn èèyàn tẹ̀síkù ó sì ń gba kọ́ọ̀lù lọ́nà tó o bá ẹlòmíì tó ń ṣe nábìlà kó o bá kò bá jẹ́ mọ́tíláṣí mọ́tíkà náà kò bá jẹ́ ti màdínà náà tó bá pè ọ́ ìwọ náà fẹ́ pè é ó lè pè àmọ́ mọ̀ kàánù wọ́n ti tiẹ̀ dí ẹnì kankan lọ́wọ́. táwọn máa ń ṣe ìdìbò àkọ́kọ́ tá a lè máa pè dáadáa a lè pè a lè pè ṣùgbọ́n kí là ń sọ orúkọ ẹni fífi ìdìbò àkọ́kọ́ lọ sọ̀rọ̀ bísínẹ̀sì kọ́ wa jẹ́ pé ẹ lọ sí ọjà ẹ sí ẹ ọ̀ ẹ̀ ń dá àlọ́ ọkùnrin mẹ́ta tó ní náà jáde ẹ mẹ́tì máa dà ọ́ ìdáwọ̀ ìgbé pàdé àtọ̀fẹ́ tí yóò fẹ́ ìgbà tó ilé lẹ́yìn ọmọ tó ń bá èèyàn sọ mẹ́tì kí wọ́n mú ọsàn tí ọ̀yẹ́ kẹ́ni tí ò ṣe tí ń ṣe ẹ̀dùká ọmọ ṣe tó má fi mú ọsàn tí ọ̀yẹ́ kẹ́ni tí ń ṣe ẹ̀dùká fún ṣe wọ́n ti kó bọ̀ ọ̀hún nù ẹ̀dùká. ìjọba tó kọjá ike ìpèpè fún sọlá àtàyà kùránì wọn láti ṣe ríngìntònú ẹ̀rọ wa kọtọ́lábì òfin ọlọ kọtọ́lábì òfin ọlọ nítorí pé ìpèpè fún sọlá ìjọsìn kan ní tó lákòókò kò fi ẹ̀kọ́ wáyé kákòókò yòó tó tó ìwọ́n ti wá sí ìpèpè fún sọlá òfin ríngìntò Allahu akbar Allahu akbar. àwọn alágún mẹ́wàá àbọ̀ àrọ̀ àkókò tó ń sèkó ó tètè wọlé lónìí alákòóbá yìí náà tọ́lọ́ fi gbogbo fúsọ̀ láti tó ti ẹ sì pé ti ń ṣètò náà dáhùn yàtọ̀ síru ilé dáhùn bá ti wá mọ́ ó lè wa wọ́n máa láti nígbà pẹ̀lú ayọ̀ kúránì tó lọ ń sọ̀kalẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ kẹ́lẹ̀ tẹ̀ lófin ọ̀sọ̀kalẹ̀ kẹ́lẹ̀ jìnnà tí tó ti lé wọ̀ fún ọ̀sọ̀kalẹ̀ kẹ́lẹ̀ máa falẹ̀ kẹ́lẹ̀ máa pàpàrà rẹ̀ ìdí inú tó fi jẹ́pẹ́ máa ń kí alukúránì ẹ̀ gbọ́dọ̀ dákẹ́ ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó bó wa ni tí wọ́n ń pè wọ́ wá ṣé ẹsẹ̀sì ní ti má sọ̀rọ̀ ayé ẹbí wọn ló ti kàràpà ní ẹ̀. bákan náà nínú aburú tó kún wa ń bẹ̀ òun náà ní í pé ìwọ gan alára ọ máa gbé ọ máa gbé ìpè tí wọ́n fi pè ọ́ yẹn kó tó di pé ó kí àyà yẹn já. wọ́n ti ọ̀ alámúnáṣọ́rá ló fi títẹ̀ tẹ̀. lẹ́tọ̀ wá pè tó ní alámúnáṣ ọkọ̀ tó ní hello òfin sábà ti káyà àlùkòrá mi ti ọjà jàmbá fún àbí ọjà jàmbá ọjà jàmbá fún wọn lọ́pà. bákan náà ó tún jẹ sábà tí òfin máa ti àlùkòrá mi lé jẹ nílé tọ torí pé tọba ti àlùkòrá mi rẹ wọlé jẹ àǹtẹ̀tẹ̀rẹ̀ tọba ti wọlé jẹ àǹtẹ̀tẹ̀rẹ̀ tó gbé wọn tó gbé tọ̀ àlẹ́ mi náà ṣọ́ra àlẹ́ mi náà ṣọ́ra àlẹ́ mi náà ṣọ́ra. ألم نشرح لك صدرك ألم نشرح لك ọ̀ bá kò bẹ́ẹ̀ lọ sí pé ọ̀dà gbogbo àlùkùránì kan ń pè kẹ́kẹ́ yìí kọ́ ó ti ṣe sábà ti ṣe kí àlùkùránì níbo ilé ìgbẹ́ nílé kan àwọn òbíta torí ìdílé àní títì ó ti tó kákàtí ẹjọ́ máa lo aago kan pé tán tán tán ó ti tó ẹnìkan ní a eléyìí ọ̀dà bíi ẹ̀ wọ́n ti pè bíi fóònù orí tébù ìyẹn ní báwọn ará oko ló máa ń lo ilé àwọn ọmọ àgbàlódé wọn jáde àwọn òfin kẹta kàtàkà kékeré gbàgbàgbà tó ìrẹ̀lẹ̀ ẹgbẹ́ tí wọ́n fi láti wọ́n máa tó ń dòkótó lè má mú kọ́ máa wọ́n fi ló dé àbúrò kò lọ àti máìkì bá ń ṣiṣẹ́ láti tó tẹ̀sí sọ láti gbà mí àwọn ọmọ lẹ́yìn fọ́ọ̀lù kọ́ máa kọ́ ti gbé ìwọ ọmọ kíláàsì tó wọn náà ó máa ti kárí ilé mo rò kó yé ẹ torí pé ìlú bí ẹ lù sẹ́ lù máìkì ṣe jáde àwọn olùkọ́ àwọn náà lónìí torí àbúrò fún mi lọ àní bí àwòrán káfí sẹ́rìn gíńtò ìgbà mi àwọn tó bá rọra kí ó díẹ̀ wọn lọ gbọ́ ìdí lágbára kí wọ́n máa gbé sẹ́rìn gíńtò ní ọ. tó ẹ̀yin náà máa sọ ẹ̀rọ ọ̀ sáà ìrọ̀ ọ̀la ni tó ẹlòmíràn ẹ̀rù ń bà ọmọ lọ́jọ́ kárí níbi tí kẹ́kẹ́ wí náà. Hmm ẹ ọ̀sáàbọ̀ lọ mo rò pé yóò àwòrán lè dẹ́ torí ẹ̀ eléyìí kò ní ìsinmi abẹ́ tuntun wọ́n mọ̀ á pé sí kò ní tí orin kò ní tí orin kò ní tí ewì àníjẹ àníjẹ tó ń tó tó ọdún tí wọ́n ń pè ọ́ ọba tó lè jẹ́ bó ti jẹ́ sálùkùránì bá ń bẹnu àṣẹ tí wọ́n kọ́ sálùkùránì ìdájọ́ àlùkùránì kọ́ ń nà rárá o ṣe sálùkùránì. wọ́n ní gbogbo nǹkan tí a bá ti lè bàbá sálùkùránì sí nínú. àmọ́ tó ti fi bàtà a bá tàn án láti mọ̀ sálùkùránì bẹ́ẹ̀ wọ́n ní kì í sálùkùránì. gẹ́gẹ́ bí cd gẹ́gẹ́ bí kẹsẹ̀ gẹ́gẹ́ bí àwọn àṣẹ sí. tí wọ́n ti mọ́tò bá ti pa àlùkùránì yẹn ẹ tàbí pápótú lásán ẹ̀rọ lásán lélẹ́yìí kò kí n pa àlùkùránì tó ìdájọ́ tó di àlùkùránì gbígbé òní dè tó sẹ́nu pa àlùkùránì àní dè àti ká bá ní àlùwàlá tó òrí bẹ́ẹ̀ fún ẹlẹ́yìn kúrẹ́ sí àwọn obìnrin ní sèǹkó ó lè gbé lọ́wọ́ ó sì lè tàn án nítorí kékeré sálùkùránì ló fẹ́ kí ni ló gbé lọ́wọ́ obi le se wɔ ɛlɛ ɛlɛ ɛlɛ ti ansɛ ti sɛ ɛlɛ se wɔ lé fɛ ɛlɛ se wɔ ɛlɛ ti sɛ tɔ nítorí pé kìí sá alukurani la ń se wɔ bɛ àmọ́ kìí wá ti sɛ tán ibi tá alukurani yɛ wà lɛ àwọn ayé alukurani yɛ wà máa rí yɛ máa di yɛ wà wɔ lé fɛ máa ti tètè yàn náà gbádùn eléyìí jẹ́ lóṣù tó jẹ́ lọ eléyìí náà ló tún wá dé ṣé a lè ṣe àkọlé iwájú ansẹt wa ní Allahu Akbar. àwọn olùmọ̀wá wọ́n ní ìdájọ́ tó ń bẹ abẹ́lẹ̀ yẹn ó dàbí ìdájọ́ ẹni tí wọ́n kọ Allahu Akbar kárò òǹkà rẹ̀ Allahu Akbar kárò owó dákòó wọlé ìgbẹ́yìn àbá kó ta kò bá jẹ́ mọ̀mìnú ilé ń pèlú yín ẹ̀kọ́wò tàwọ̀ so torí ẹ̀ wọ́n ní tọ́ba jẹ́ pé náà kò wá lọ́wọ́ ká kó ta tó àlàyé bẹ́ẹ̀ náà láǹtẹ̀ tó wáyé tọ́ba jẹ́ pé náà kò wá lọ́wọ́ á gbé ta tó àlàyé ó tilẹ̀ jẹ́ pé tó bá ń ṣe é ṣe pé kàtà ti fáńtẹ̀ yẹn ọ̀gbọ́n àbọ̀ àgbáyé ẹ̀bùn ní ìhà lójú rẹ̀ lọ́dà rẹ̀ àmọ́ tó bá ń gbé ọ̀nà lójú ẹ̀yà kàdákà sì ti bá kù wá àtúntòjú rẹ̀ kọ́ wájú àtúntòjú rẹ̀ kọ́ ẹ̀yìn báyìí kò sí mọ́síkìlà nítorí èyí ìfirú rẹ̀ ta pé mo fẹ́ gbọ́sẹ̀ mo fẹ́ tọ̀ kéèyàn tó bá má bọ́ bá dé ẹnì kó ti mú lọ ìsìláàmù ti gbà ká bó wa kábi láàrin kábi tòtò. lẹ́yìn eléyìí. ká lè lo ansẹt wa láti fi yí àwọn èèyàn ìpè lágbájá kú torí pé anabi sallallahu alaihi wasallam ọkọ fún wa láti máa pariwo kéde kéèyàn kú àwọn olùmọ̀sọ pé ìdáná fi kọ̀ òun náà nílò ìsá máa ń ṣe láyé jàhílíyà wọ́n máa ṣe bẹ́ẹ̀ láti fi ṣe fáàrí tí a rí mi níwájú àwọn èèyàn nínú tọ́jú ọbẹ̀ náà láyé sí oná ní kéèyàn kú ká máa lọ ra péjì kan nínú ìwé ìròyìn kálukú ọmọ sáré ra ìdajì péjì kọ́tà péjì òbítúárì ẹ̀ẹ́dínní kankan Islam ọ̀fara àti ilé ìjọba lẹ pépà kálu wọ́n lè sọ pé ó ti lo náìtì kìíní kan pọ́ọ̀tì kìíní kan ní gbogbo ẹ̀ nínú yà ṣe Islam ọ̀fara mọ́ gbogbo orí eléyìí àmọ́ tó bá jẹ́ pé ẹgbẹ́ sọ fáwọn èèyàn pẹ́ nìkan ti kú torí kan lè wá kópa nínú títí sọ láti fi lára ní tí àwọn olùmọ̀ ẹ̀sìn Islam sọ ni pé kò kú nítorí pé téèyàn bá kú tá a bá rí èèyàn fọ́ nínú àwọn tó ti sọ láti fi lára tí wọn kì í tẹ bọ́ sọ́lọ̀ ọlọ́wọ́n bọ́ gba ìfẹ́ wọn lórí ẹ̀ àdìsí kan tó sọ pé téèyàn gbọ́n tó máa ti sọ láti fi lára tẹ̀sí mọ̀ pé àwọn èèyàn sábà ka kápọ̀ níbi tá a ti fẹ́ ti sọ láti jànáza àwọn èèyàn kà fún láwùjọ wa ó ti jọ ọjọ́ kẹta bíbí òfò tọ́lọ́wọ́ bò ní fún ó ṣeun ìjọ ọjọ́ kẹjọ ìjọ ogójì ọjọ́ làwọn kà fún yóò mọ̀ láti àtúbọ̀ bí ọjọ́ ọdún wàláì ọ̀pọ̀lọpọ̀ òkú wọn ò ṣàǹfààní lára àwọn èèyàn kan bá gbé ọ yẹ ká pọ̀ níbi ká fẹ́ ṣe sọ̀látò jànáza sókù la irú ẹ̀ ló ti jẹ́ pápá jùlọ kó máa bá àwọn ẹni tó ṣe fún nàìjíríà ikú tó kù tó bá yẹ kó àwọn ẹni tó yẹ pé ẹ̀sìn Islam tí ò nítumọ̀ làwọn ń ṣe àdádálẹ̀ yìí náà sáré sá dírú wọn pẹ́pẹ́rún lórí rẹ̀ àtẹ́wò náà ni àbí kí láǹfà ní gbogbo àwọn tó ti àdó mẹ́jì tó ń dè mára tí wọ́n ń ẹnìkan kan pàṣẹ mẹ́sẹ̀gì lórí àǹtẹ̀gì ni lágbájá kú o ìgbà báyìí wọ́n ti ṣe sọ̀lá tó zẹ̀ náà lọ́sí la ẹ má tẹ̀lé ìwà bẹ̀ ẹ wo báwọn yóò ṣe pọ̀ a ti dúpẹ́ fọlọ́ tó bá sọ pé yẹn ṣe súnà nínú àmì rẹ̀ tí òbí tí àwọn ń bíbí àlọ́rùn oníkẹ́yìn ìṣẹ́bọ sọ́lọ̀ àwọn sì fẹ́ ṣẹbọ sọ́lọ̀ nínú tó míì tí ó fi rọ́nà lọ onáà ní kárí yẹn fọ́ọ̀tì tí kì í ṣẹbọ sọ́lọ̀ tába wá rí ẹni tí ń ṣe súnà fọ́ọ̀tì nínú àtúnṣe sọ láti fi hàn lákòókò oríire tó bá jẹ́ kíkà lè pàṣẹ àlàyé tí lágbájá ti kú ẹ wá kópa nínú àtúnṣe sọ láti fi lànà kó tó burú mbẹ a lè lo àṣẹ tó wá kéde. bákan náà táwa lè máa ṣàṣẹ. wọ́n ní à ah. ṣégeèrè wa lè lè ìbéèrè nítorí pé wọ́n ní ansẹ̀ nǹkan èlò ní tó ní tó ní eyín oríṣìí méjì eyín tó wúlò àti eyín tó burú wọ́n lè lò ó fún dáadáa wọ́n lè lò ó fún àìdá àìdá gán sì ń lò fún ọ̀pọ̀ gan ṣùgbọ́n wọ́n ní ká bá wò ó sí dáadáa sí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ insha allah insha allah dáadáa rẹ̀ lọ́pọ̀ sí torí di eléyìí kò burú kẹta ẹ sì bùkátà láti máa fi ẹni tí ọba rà léèrè kí lọ fẹ́ lò sẹ́ni eré ni wọ́n yóò àbọ̀ dà ẹ bùkátà ọjà lẹ́ńtà torí ẹ kò sí tó burú lábẹ́ òfin ọlọ́run ike kí a máa ta ansẹ̀. tọ́wọ́tọ́ ká special number sí sim gẹ́gẹ́ bí sim ìwé special number wọ́n lè sọ zero eight zero three three three three three three three three special number nìyẹn o lè pamọ́ fún gbogbo èèyàn àbí kan sọ pé zero eight zero seven three seven three seven three seven three seven three one one kò ní tòrò ha lọ́tọ̀ kára special number bẹ́ẹ̀ pàápàá jùlọ wọ́n sọ pé special number each one for hundred thousand nígbà tá a mọ̀ pé tí mọ̀ wọ́n ti fi sí kòbò má special number hundred thousand naira ó nàkúnà wọn kò lè na mba ọba àti bee bẹ́ẹ̀ lọ ha ṣe olite òlùfẹ́ à ń bọ̀ báyà yóò ṣe pé àbí òlùfẹ́ bí ọ̀ tó nínú kéèyàn náwó lọ́nà tí ọ̀tọ̀ ẹnìkan máa ra special number jáde lónìí yìí báyìí àmọ́ tí bá mú special number wá wọ́n á mú wá fún lọ́fẹ̀ẹ́ kì oní kọ́mpìnì communication yẹn ti máa ń ṣe ń gbà mí yéé ti pé wọ́n mọ̀ yín gbà wọ́n kàn kiri lọ nù kí ẹ tẹ́ra sim special number ni fifty naira ten ta gbogbo ẹ̀ náà ní ọ̀nà ní tòkè tó àlà kù. ǹjẹ́ síìmù tá à ń lò sí ẹ̀rọ ìléwọ́ wa tó bá jẹ́ pé wọ́n ti ṣe wá wọ́n ya fọ́tò mi sí lára tọ́tọ́ ká máa tà á àbí ká máa rà á. ìrẹ́lẹ̀ náà ti mọ̀ pé gbogbo ọjà tó máa ń gbẹ́kọ̀ lónìí. lọ́kàn lọ wá bọ́tò obìnrin kan tí àṣẹwó kan wọ́n yà sí là kọjá rẹ̀ ó lè yá. wọ́n ní lábẹ́ òfin ọlọ́ àwọn ẹni tí ń ya bọ́tò sí là nǹkan lọ bẹ̀rù ọlọ́wọ́. ẹlẹ́kejì àwa táǹtà kétorí fọ́tò ara rẹ̀ làwa fẹ́ rà ní àbí torí iṣẹ́ ìṣe wa táwọn àti ń rówó ń wa tó bá gbé torí sẹ́ǹsì wa táwa fún owó oúnjẹ wa nìkọ́tò àti ẹ̀fẹ́ rì àtẹlọ bẹ́ẹ̀ náà lẹ́tọ́ fẹ́ rà fíìmù ló fẹ́ rà kò tó tọ́kọ́ fi fọ́tò òfò kò sí wàhálà mọ́. onset eléyìí tó jẹ́ wọ́n ti lò London Road tọ́tọ́ ká máa rà ká máa tà á bẹ́ẹ̀ ni ọtọ́ka rà ọtọ́ka tà pẹ̀lú májẹ̀ tọ́ba dá wa lójú ike kìí ṣe tó léwu fálà sí ọ̀mì tọ́yẹ bó ti bàjẹ́ débi kí radiation rẹ̀ ti burú jáì bó ti dá wa lójú bí wọ́n ní wọ́n kó wa láti London kìí máa gbà lè jẹ́nà London bá ti kó wa hàn títí kọ́ ni wọ́n ti àwọn ẹni tó ní ni wọ́n tà á fẹ́ni tó ní oṣù tuntun tà tọ́ba dá wa lójú rẹ̀ kò sí wàhálà ń bẹ̀ a lè máa rà a lè máa tà. lábẹ́ bẹ́ẹ̀ ansẹ̀tì náà ti wá lò tọ́wọ́ hàn yí pé ètò wọn jì tọ́tọ́kára àbí ọ̀tọ́kára ọ̀tọ́kára gbẹgbẹ àwọn olè ń gba ansẹ̀tì lọ́wọ́ àwọn èèyàn lójoojúmọ́ láwọn ojú ọ̀nà wa gbogbo ní nàìjíríà àwọn náà ti sàdédé máa gbà á àti pé táwọn bá gbà wọn lọ fly jẹ wọn padà wá tà handset tó wọ́ two hundred thousand wọ́n lè tà ní ten thousand kò sí iye tó lè tà àtàtì òkú òkúkú náà kọ́bọ̀ ẹ̀yin mẹ́jọ ẹni tí wọ́n máa bá wọn sáré ọ̀ nítorí pé ẹni tó kó lè tajà olè olè lónà gbogbo ẹni tó gbé kó lájà. èsì òde bí ẹni tó bá gbà á a gbọ́dọ̀ kí ìtara bẹ́ẹ̀ náà ni e eléyìí tó ṣe é pé àwọn ọmọ yahoo àwọn ni wọ́n fi four one nine wọ́n fi gbà lọ́wọ́ àwọn òyìnbó wọ́n lo agbárí tí a máa lò fi báyà sáǹpù. àwọn wa mú ẹsẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ wọn máa ń tà lórí two hundred thousand naira wọn á polówó rẹ̀ sẹ́yìn kíkẹ́ ra seventy thousand ẹ̀sìn ike tuntun ni nínú páálí rẹ̀ lọ́wọ́ ẹni kò sí lórí wọ́n á sọ ah ọlọ́run ti kọ́ pé mi ò padà ju ọ̀sẹ̀ sí láyé ni gbogbo àgbà tó ń pè ju ọ̀sẹ̀ ọlọ́run ló ní mẹ́tìrà àló lè wọ́n ọtí ó lè lọ́ra kọ́tọ́kọ́ ra rẹ̀ pẹ̀lú òkú ọlọ ńgbọ́tà sí ni wọ́n bá ti sùn wọ́n lè padà mú wọn náà pẹ̀lú wọn nítorí pé bàtà máa mú lè jà wọ́n sọ pé bò ní tètè wọ́n sọ pé òun tà gbogbo ẹni tó tà fún wọn lọ. tọ́ kí wọ́n lè dájọ́ ká máa bá pààrọ̀ ansẹ̀tì wọ́n ní ẹgbẹ́ ìdájí lò wá á fi fún yín lómi òbí tó burú nínú ẹ̀ lábẹ́ òfin ọlọ pẹ̀lú mọ́jẹ̀mú ká mọ̀ dájú pé ètò mú wá òjì evidence to prove ipò lónìí ọgbọ́dọ̀ mú wa fóònù ó sì ní evidence to prove ike tí a fẹ́ fóònù náà ọtí àtẹ̀yìn náà ní àdáyà ọyẹ bàní èsì fẹ́yìn náà yọjú lè pààrọ̀ dòdò. kí wọ́n á ní ìdájọ́ káyáwó lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n fún aláǹfààní àti lo ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ táwọn ra káàdì lọ́dọ̀ wọn wọ́n á ní ká yáwó àmọ́ tẹ́ ẹ bá yọ ọgọ́rùn-ún náírà náírà làwọn kò fún yín àwọn gba ten naira gẹ́gẹ́ bíi service charge ẹnì dábìí eléyìí kọtọ lábẹ́ òfin ọlọ nítorí pé ìrìbá pọ́nbélé ni ìyẹn sọ pé kọ yáwó yíyá nìwọ náà sì yáwó ọwọ́ ayá náìtì ló kọ hundred ten tó lé lórí rẹ̀ ń kọ́ ìrìbá ni lábẹ́ òfin ọlọ ẹ̀rí kí àwọn náà ọlọ́ọ̀lọ́ máa tó ṣe wọ́n báyìí àwọn tá ń ké ti pẹ́ pé pọ̀ ọlọ́lọ́wọ́ amọ̀tòkà àkọ́kọ́ àwọn ẹni tó ń wówó kò sí tọ́ka àpẹẹrẹ sí jẹ́nẹ́rálì àwọn tí ń dá gbogbo ìdánilẹ̀ náà tó ń wé sí mùsùlùmí ọlọ́lọ́wọ́ amọ̀tòkà wọn báyìí mo rò pé ẹ̀yà ti rí mẹ́sẹ́jì ìtàkọ́sí ránṣẹ́ ní ètè gbóró hundred for hundred hundred for hundred ìdòkè ṣe ninety for hundred àdúgbò dání ọmọ pé ìgbà ní tẹ́lẹ̀ àwọn ará àwọn lọ sí nígbà tó ti fún ọmọ tí wọ́n bá ti bọ̀ wọn sí wíkẹ́ náírà tẹ yá yẹn àbí tẹ́tí hundred kéde ìgbà nítorí pé ńgbà míì náà wọ́n lè máa ta fẹ́ẹ̀dì ẹ̀ wọ́n lè máa ta káàdì hundred ní hundred and ten ṣé máa rà lórí ìgbà náà lélẹ̀ ewu lọ́sọ̀rọ̀ ó ń bí ìlú ó ń bí wẹ́rú ewu lọ́sọ̀rọ̀ irọ́ lọ́sọ̀rọ̀ ewu gbogbo ẹ̀ bá ti wá bí ó náà lọ́kàn lè bá ti bá ti wá bí ọkàn máa ti àwọn èèyàn lọ́nà àbí fọ́pọ̀ àgbò tó kàn wá tó máa ti ó wà very clear nísìnyí ìgbà tí mo ra káàdì hundred ní hundred and ten tí mo rà á ní àbí mo yáwó tí mo rí tí mo fẹ́ rà bí mi wọ́n fi pépà lé lọ àbí òfin lé lọ ọ̀dà ní búrẹ́dì seventy wọn máa tà ọjọ́ tí wàá kó bírí gbogbo èèyàn ti kó ń tà ebi ń pa mi mo rìn bọ́ọ̀tù mo rìn tó sì yóò búrẹ́dì kan lókun ìyá sọ pé búrẹ́dì seventy one fifty ebi ti ń pè mí kò sẹ́ni omi jọ ta búrẹ́dì ìrà mi nira owó èlé ni owó èlé pọ̀ búrẹ́dì mọ́ra tò nísìn èyàn sọ pé yáwó èyàn sọ wípé mo fẹ́ tọjà kan yáwó ni yáwó kí n fi tọjà kan tó òun náà sì sọ fún mi pé hundred tí mo yá ninety lòun fi fún mi kí ló tó kílẹ̀ tó fẹ́ kó kúrẹ́ àgbélé yìí. ìgbà táwọn ẹ̀ wá rí i pé o ti yí àwọn èèyàn pé àwọn ń jàǹbá wọn lọ́wọ́ àgọ́ pé lè ṣe o láti sin lọ hundred for hundred hundred for hundred àwọn èèyàn bí wọ́n sọ̀rọ̀ wọ́n tún nílì sí náà sọ pé hundred for hundred yes hundred for hundred tó o bá gba hundred yẹn wọ́n fi hàn pé àwọn ti ṣáàjì hundred for ṣùgbọ́n yìí máa tètè tó ju ọ́ndẹ́rẹ́dì tàbá rà lọ. Nàìjíríà lẹ́mú. Máwù lẹ́yà kálukó tu. Òṣèlú di eléyìí eléyìí jọba àmọ́. Tọ́. Àwọn olùmọ̀kẹ́ ń ṣe ìyàpọ̀ ẹnu nípa pé ánsẹ̀tì tó bá ti ní kámẹ́rà kábílẹ̀ kára rẹ̀ lọ sí facebook kábílẹ̀ kára rẹ̀ lọ sí youtube tọ́tọ́ ká máa tà á. apá kan náà olùmọ́ni kọ̀ọ̀kan nítorí facebook youtube kámẹ́rà gbogbo àwọn ọmọ ti ṣèǹtì ọ̀dà àwọn ẹ̀tọ́ pọ̀ jù náà olùmọ́ni ẹ̀ka kò sí wàhálà ẹ̀tọ́ bá lò fún ọ̀ràn ní ọ̀dà ọ̀la dídọ̀ gbẹ̀gbẹ̀ àgbẹ̀yà kí ni ìdájọ́ kí ni ọgbà sin pẹ̀lú orúkọ mi ó sì wà rẹ́gísítà pẹ̀lú orúkọ mi tí wọ́n á fẹ́ lómi ìsìn mi ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ ẹni tó bá gba sin ni kó máa lò ó nítorí wọ́n máa fi síìmù dára gẹ́gẹ́ iná ṣe rí tó tẹ̀lé nàìjíríà mi wọ́n á fi síìmù dára ẹni tó fi dára ọ̀tọ̀ ìwọ tí wọ́n fi kọ́ lẹ̀ ló kọ́ rí ọ̀tọ̀ ìwọ ni wọ́n mọ̀ wá ká káṣí nítorí ọmọ ọba àdáràn ló ti dún kọ tiẹ̀ ní. torí de léyìí tẹ bá pa tíìmù fẹ́nìkan tí ì bá sẹni tẹ bìlíìfù ẹ mọ̀ fún o ẹ̀hẹ́ tẹ bá lọ fún ẹnìkan ní tíìmù tẹ rẹ́jísítà pẹ̀lú kọ tiyín tó bá ti dáràn gbogbo bí kíbi tó bá gbé ọ̀rọ̀ yẹn lọ láyé ẹ̀yin ni wọ́n mọ̀ wá pa kò sì sí ọ̀sẹ̀ tẹ́fẹ́ ti fọ́nu tẹ́nu òní rùn ike mo fún ni mo ṣàánú rẹ ni àgbẹ̀bí náà ló náà ti ṣàánú rẹ ni. a gbọ́dọ̀ kí èsà àníyàn dáadáa. lónìí handset ó ti di táwọn kan ń lò láti jalè o ó ti di táwọn ń lò láti jalè yahoo yahoo náà. ẹja bẹ̀rù ọlọ ẹmẹyẹ èèyàn náà ni wọ́n ti fi dò ẹmẹyẹ èèyàn ti fi jàǹbá kọlọ wọn sọ wa ẹni tí wọ́n jàǹbá sọ ti rẹ bàjẹ́ wọ sọ ti wọn ń a àbúrò yín àbúrò yín tó wà nínú lábúrò kankan ẹ ti gbàgbé nípa irú kò tó ń ṣe kọ́mọ́ bàá mọ́ kálukú sí i. bí ń gbé fún yóò pè tó bá ti wá pè yìí ní mi pọ̀ náà rẹ mi kú gbọ́ mẹ́ta o ẹ pẹ̀lẹ́ o ẹ tó ní à ń pọ̀ lọ́nà tó làwọn ọlọ́pàá bá gbàdá wa gbó ọkọ̀ kan ọkọ̀ wa wọ́n dáná wà láti ẹ̀bí láti gbowó ní ọkọ̀ àtẹ́káwọn ọlọ́pàá orí àwọn akẹ́kọ̀ọ́ orí ìyẹnjú àwọn ọlọ́pàá sì tó yọ wà ra àwọn káàdì táwọn táwọn obìnrin àbí obìnrin eight four five nine four nine four one nine. Ó tún pẹ̀lẹ́ ti òun náà tó parí pẹ̀lú four one nine. Nígbà tí ìpẹ̀lẹ́ kẹta ọdún, pólítà fún ọ, ó kéré pẹ̀lú pólítà fún ọ̀gá ó lè. Mo rò pé ìdí ìdí àwọn olóyún bá wọn. Wọ́n fi àìsàn yìí jàǹbá àwọn èèyàn bàjẹ́. Ìjọ yẹn ká máa lò fáǹfààní ara wa ó tún wá di káàkiri síra wa lọ́fẹ̀ẹ́ òkùnkùn dáa bẹ́ẹ̀ ó yẹ kí nǹkan bàjẹ́ bá ó yẹ ká ní ìjọba dìbò bíkọ́ àti mú gbogbo wọn rọrùn gan àmọ́ kò sí ìjọba bíkọ́ ìjọba máa ń tú láṣẹ lórí àwọn communication company wọ́n fún àwọn náà ní facility tó fi jẹ́ pé wọ́n àníjì láti lọ́ọ́ máa bá àwọn communication company yẹn gbogbo gbà tó a fi lè trace nọ́mbà tí wọ́n rò kọjá rẹ̀ dombolọ wà ní ìsìn gbàgbé sátọláìtì ọkọ fún wọn ibi sí nọ́mbà yìí wà ní àyàfi tí ọba sí nọ́mbà àbí tí wọn bá ti sọ pé nìyẹn rẹ gbogbo nǹkan yẹn yìí sì àwọn wa ń gbélé ayé tó ti lajú bí ìgbà tó ṣe gbé ayé ìgbà tí wọn fi ọbẹ ọbẹ ọbẹ òkúta kẹran bí ìgbà tó ṣe káwé ìgbà làwa wà torí di eléyìí báyìí àǹtẹ̀ bó ti ṣe dùn náà lọ́kàn wọ́n lò fún ti ọ̀dà lọ́pọ̀lọpọ̀ kọlọ wọn bá kó fi sọ̀rọ̀ sọ wa tọtọ kára síìmù wa lọ́dọ̀ MTN Airtel Glo láti mọ fáwọn kọ́pìnì wọn ti lè pẹ̀lú ìbá tó fi tó burú ẹbí síìmù wa gbọ́ lórí ìbálẹ̀ ìjọ ń dì ní iná kọ ọkọ̀ lókun lámúra sí mo rẹ mọ́ ọmọ lọ sẹ́yìn lórí àwọn béèrè kẹtí ò ní láàrin kan náà máa fi yín léèrè kàtí mo máa lọ sí àmọ́ tí kọ́ọ̀tù yẹn bá láwọn tó promo àwọn ti gbé kíní kan sí káwọn gbọ́dọ̀ kó pàmbẹ́ ọ because all that promo kí ni túmọ̀ rẹ̀ tẹ́tẹ́ lábẹ́ òfin ṣẹ̀yà wàá sọ̀rọ̀ àpò ilé ìjẹba rẹ̀ gbàtẹ́lẹ̀ ǹjẹ́ àwọn alẹ́ fún ọlọ́pàá lówó bọ̀bẹ́ tọ́lọ́pàá bá fún wa wípé à ń gbàtò nígbà tá à ń wa mọ́tò tẹ́lẹ̀ pa ti sọ pé mímá pè mímá gbà pè lórí pé yàn ń wa mọ́tò ó ti sábà bí ọ̀pọ̀lọpọ̀ jàǹbá lójú pópó ni ọlọ́pàá wa mú wa wípé à ń gbà nígbà tá à ń wa mọ́tò à ń pè nígbà tá à ń wa mọ́tò. ọlọ́pàá ọmọọba wa gbé ọ̀rọ̀ wa lọ síwájú níbi tó ti tòkòlì ọ̀dẹ dáadáa tá a lè fún lówó bọ̀ kọ́tọ̀ kọ́tọ̀ lábẹ́ òfin lọ. torí owó bọ̀ lọ́dẹ bá fún ẹ tún fi ẹgbẹ́ fún náà ni. ìjọba ó fi owó owó fáìn ìjọba ó wọn tí àbí wọ́n ń gbà pé nígbà tí wọ́n wà mọ́tò tẹ̀rí àti ìfẹ́ kó wọ́n yóò kọ́kọ́ dáadáa tó dà ká ló kó fi kẹ́kọ̀ọ́ gbèsè bí lọ sọ five thousand sí one fifty thousand ẹnì pọ̀jù náà máa mú tó ń pè láti ìdìbò wa mọ́tò one fifty thousand ọ̀dà gbogbo nàìjíríà lẹ́nu bá kọ̀kẹ́ni tí ọ̀dà ọ̀dọ́ ṣe ẹ̀mí rẹ̀ dáfẹ́ sọ ó ti one fifty thousand lọ ẹ̀mí ẹlòmíì náà dáfẹ́ dáàbòbò ó ti one fifty thousand lọ sọ́mọ́ wá fi ó lẹ̀ kọ́ pààyàn bó ti wọ̀ ọ́ èèyàn ló kù láyé mọ́. orílẹ̀ eléyìí ọlọ́ni wàlá sọ́kùtòrò ọ̀sọ́kùn ẹ̀lọ́ ọ̀hún àti ẹ̀nàbí sọmọ́ ẹ má kọ́ ara yín fi fún para yín aláàánú lọ́lọ́wọ́ bá ẹ má nítorí pé mo ní sọ àwọn amọ́tò ẹ̀ ń gbé ansẹ̀t. tó lápèjúwe ẹni tí ń wa mẹ́jìnì náà ń kọ́ áfíríkà àti láyà jù mọ́tò ní bọ́dì àní tí máa ń gba pọ́ọ̀lù nígbà tí ń wa mọ́tò fún ọ́kàyìn bó wàá ní mẹ́jìnì ẹ́ńjìnì without bọ́ọ̀lù òun náà tún pè é lówó ọkọ̀ orí ọ̀kadà kan wá ọwọ́ kan ní wàá fi fi ọ̀kadà yẹn mú.

ámbọ̀tì lọ́jọ́ ló wa kẹ̀kẹ́ bẹ̀jẹ̀ wà ẹ̀rọ pélé ọmọ wa rẹ̀ pẹ̀lú pé ó sanwó oru lọ́lọ́kadà ọ̀rẹ́kọ́ ọmọ ìjọba mẹ́wàá mẹ́wàá lé nígbà ó sì kan lọ́sọ̀rọ̀ kéde àti léwu ju tàwọn eléwu lọ torí di eléyìí ilé ìjọba o bákan náà. bá a bá rí áìsẹ̀tì rẹ̀ tá a lè ta. èèyàn mélòó ló ní bẹ̀rù ọlọ́ọ̀pẹ́ áìsẹ̀tì wá fi two thousand tó lè wá rí ẹ̀rọ àwọn tẹ̀lé àkọ́wà tó fẹ́ ọmọ fi wẹ́lọ̀ fọ́tò kan abẹ́ẹ̀tì ẹ̀ gbọ́rọ̀ dọ́kítà <laughs> lọ fi irú àwọn ẹrú rẹ̀ léèrè pé tí wọ́n bá rí áìsẹ̀tì one fifty thousand kí ló máa rí màá tà mí màá tà ọ̀tà o bọ́ rẹ mi tí kọ́ títà ni màá ta o so olóòyà ti ta kó tó máa béèrè mọ́tíláṣí tí ẹ jọ bá rí àṣẹ ti à ó fi wẹ́lọ̀ fọ́dún kan ni tí èèyàn bá ti wá tà ń kọ́ ọ̀daràn ayé nà torí ẹ̀ bá rí àṣẹ ti rè àkùrọ̀ tí yọ síìmù dànù tí bá tó lè fi tó sẹni tó ní àṣẹ tí tó fi kọ́ tí wọ́n kọjá rẹ̀ ni. tiẹ̀ náà a sọnù á ẹni rí ẹni dáadáa òǹlẹ́ni náà lórí àṣẹ̀dá aláṣẹ̀dé tó wá ń pe àwọn nọ́mbà tó wà ní orí àṣẹ̀dé yẹn lọ́jọ́ pé wọ́n mọ ẹni tó ní àṣẹ̀dé yẹn títẹ̀ ẹni tó ní nọ́mbà tí mo fi ń pè yìí wọ́n ní bẹ́ẹ̀ ni níbo ni wọ́n wà lórí wọ́n sọ àṣẹ̀dé subhanallah irú wọn lọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìsìnkú máa ti ránṣẹ́ pé wọ́n kàn yọ símù dànù ọwọ́ bàtẹ́ ìfisọ́nù tó ti ṣẹ́jú márùn-ún lọ lẹ́lẹ́rì pé tíńdó tíńdó wọn ò ní pé lọ́kàn yọ símù dànù kọ́ kàn máa yọ wọn lẹ́nu ẹ rí i pé ancestry ti dórí àtẹ torí ẹ àwọn nǹkan kan wà tí wọ́n ṣe ní facility fara ancestry ẹni tó mọ̀ nípa rẹ̀ kọ́kọ́ ẹni tó mọ̀ nípa rẹ̀ àwọn nọ́mbà kan wà tí ẹ gbé bóyá rẹ́jísítà nọ́mbà fóònù yẹn gangan fúnra ara rẹ̀ tó ẹ gbé yẹn lè fi dírèsì rẹ̀ fún ọba àtàkùn yẹn mẹ́wàá ẹ padà mú wọn náà tẹ̀sán bá mọ̀ nípa rẹ̀ kọ́kọ́ ẹni tó mọ̀ nípa rẹ̀ ká ní secret number ti fóònù wa lọ́wọ́ ìrẹ́ ìgbà mọ̀ irú nǹkan bẹ́ẹ̀ bá tẹ̀lé ṣùgbọ́n ẹni ọlọ́ọ̀ ilẹ̀ tó rí nǹkan oní nǹkan tó sì mú èsì pẹ̀lú ẹ̀mí fún òun fẹ́ tọ́jú tó òun fẹ́ fi wẹ́lọ̀ títí tọ́lọ̀ òun fi ṣe tó òun fi rẹ́ ẹni tó ní. ẹni púpọ́tà paraparaku lẹni tó rí nǹkan onígbà tó sì ti tọ́jú tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní pa gbogbo tó wà bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ sọ̀nkún ní nǹkan bíi tiẹ̀ eléyìí ọ̀sọ́ lábẹ́ òfin ọlọ́run. látara ń tẹ̀ ẹni tó kọ mẹ́sẹ̀gì síyàwó rẹ̀ pé òun ti kọ́ ọ lẹ̀ bẹ̀rẹ̀ sí ka ìgbà rẹ̀ lọ́jọ́ ń bọ́ nílé balẹ̀ bàbá ẹ̀ lọ pé kíkọ́ ọlẹ́ náà lélẹ̀ yìí àbẹ́rẹ́ eléyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ nínú ẹnikẹ́ni tó sọ̀rọ̀ yẹn tí ìwà ayé tó ń fẹ́ sọ́pọ̀ lọ́rọ̀ nígbà tí ń kọ̀wé. ezekori rẹ̀ dáhùn ó ti kọ́ bẹ́ẹ̀ ìtọ́tọ́ gbajù ni pé ó ti kọ́ lọ ó ti kọ́ lọ nà àmọ́ siri ẹ̀yọ̀ kan fún un ìgbà tó pe nọ́mbà kan láti ha bí àwọn màlìkì ya ọlọ́dún ẹ̀rọ akọ̀wé bẹ́ẹ̀ tó bẹ̀yìn àwò kí làníyàn rẹ̀ ń gbà sí àníyàn pọ̀ kọ́ lọ náà lónìí toro lè dàníyàn pé òun fẹ́ wí ni. àìgbọ́rọ̀ rẹ ti pọ̀ nǹkan ti halẹ̀ mẹ́rin. wọ́n láníyàn rẹ̀ tí ọba jẹ́ kọ́kọ́ lọ ajẹ́ pé kọ́kọ́ lọ ṣé àwọn èèyàn máa ń tò sọ́ńgbọ̀ bára wọn ò ní sọ torí pé àníyàn kó wọn kọ́ lẹ̀ ló ti kọ́ ìgbà tẹ́ ǹdí wọn náà bá yọkùn yọ sọ pé wọn dà níyàn kó wọn kọ́ lẹ̀ ṣé ẹ tẹ́yìn láti kàkíyèsí kórè rẹ pé nǹkan pọ̀ jù máa ń dé lọ́pọ̀lọ́ rẹ̀ ó fi sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gá mi. lónìí a rí i kẹ ẹlòmíì lè máa kó fọ́tò àwọn obìnrin jọ tó máa ń tẹ̀sí rẹ̀ eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọ̀la fọ́tò ọkùnrin kan ọ̀tọ̀ kátó kó fọ́tò òkè gbogbo fọ́tò àníkọ̀tọ̀ lábẹ́ òfin ọ̀la báwo wá ní tàwọn obìnrin kí ni ìdájọ́ bá bí àǹtẹ̀ tí wá kọ́rọ̀ bíi jẹ́ẹ̀mù wọ́n ní kò sí tó burú mẹ́rin ìgbàgbọ́ àbá ti mọ̀ kó lè pa àlàáfíà yẹn lára òtù títà ló ti mọ̀ kó léwu lórí radiation tó máa ń jáde lára sẹ́ẹ̀ tó bá gbé wà lọ́rùn ẹ mọ̀ kó kàn wà lọ́kọ́ ó tẹ̀sẹ̀ kó àfẹ́sẹ̀ ọ̀kẹ́ yẹn. nínú ìdájọ́ ká máa yí áńkẹ́ ẹ̀sẹ̀ lómi wò. tá a fẹ́ mọ àwọn mẹ́sẹ́gì sì ń gbà àtẹ̀jọ́ àmì jẹ lẹ́yìn bẹ́ẹ̀ni pẹ́ nípa fún tọ́mọ làkejì ókè tó bá jẹ́ pé ọkọ ni àtìyàwó ń kọ́ lè máa yá ọkọ wò bẹ́ẹ̀ rárá ọlọ́tọ́ra rẹ̀ nítorí pé ńgbà tí ọ̀rọ̀ jọ ń dùn ọkọ lè I love you I love you sọ ofe ụtọ òun ọ̀yẹ́ fóònù ẹ̀wò wọ́n lọ́wọ́ ayẹ fóònù òun wò kí lọ́ọ́ jẹ́ yé tó ń torí ẹ̀ kálukọ́ wọn àrè tọkọ náà á ní máa yẹ tìyàwó wò nǹkan má burú kò burú àmọ́ ìyàwó ọmọ yẹ tọkọ wò àmọ́ kọ́ náà Ah, fóònù ebi ń dábẹ́bẹ́ wò adúlá tẹ́wó lónìí wọ́n fi dọ́gbẹ́ gbèsè ara wọn tó irú rẹ̀ pọ̀ àmọ́ tí ìyàwó à ọyọ lè máa máa béèrè kí máa president buhari ní community o gbogbo pẹ mọ yìí ní ẹ̀yìn kíní ara àtìlẹ mọ yìí bàbá buhari sọ fún ẹ ní community o òtúbàtò òní o ẹ ti ní mọlẹka ìdílé ló pè àbí mọlẹka ìdílé àti ló pè tó àwọn dìgbìrì jábọ̀ kan wà bẹ́ẹ̀ tí wọ́n mọ fáǹsì ẹ̀ ti fẹ́ fi pera wọn ní ojú wọn jẹ́ haramu nílé ìlànà ìfọwọ́ kéèyàn máa pera rẹ̀ ní ojú ọ̀jọ̀ haramu torí ìdí eléyìí àwọn ọgbà ká máa lo àṣẹjù fúrùn bàbá ara ń tẹ̀sí kan àwọn arágbélé bu ara rẹ̀ tó bá dájú pàgbélé bu ni àhà dànù àmọ́ kò dájú pàgbélé bu ni ọ̀yà klọ́ọ̀kì lásán ni ṣẹlẹ̀ iná máa gbélé bu ìlà tó ń fà tọ́nà eléyìí tó ń fi dá láàrin yóò sún mókè òní láàrin gbùngbùn tó ètò súnmọ́kè yẹn náà sì lọ ètò wà láàrin kíláàsì lọ tó ti ké ńgbà mí àwọn ọ̀tẹ́ islam wọ́n máa gbé lẹ́yìn náà tó mú wa gẹ́gẹ́ bí red cross tọ́wọ́ àlàyé wọ́n máa bẹ́ lọ́ọ́ bí wàá lọ ṣẹlẹ̀ torí káwọn ò lè kó mọ́tò ambulance lọ. àwọn red cross ń tẹ́lẹ̀ pé táwọn máa yà àárín ní ìlà wà. bẹ́ẹ̀ náà làwọn títù wa níbo náà máa ń padà ẹ sí àárín gángan yẹn ti flọ́ọ̀sì lélẹ̀ flọ́ọ̀sì rẹ̀ tó bá ti parí flọ́ọ̀sì lára ń tẹ̀sẹ̀ àdánù tó bá tọ́lọ̀ bá ti ṣe kékeré tó rà lẹ́sìrì ẹ̀ má rà ẹ̀ má rà torí haramu ni kí mùsùlùmí wọn máa gbé ta tọ́ba jẹ́ pé ibi iṣẹ́ wa ló láti hmm, hmm. wọ́n wá fi sí mi lọ́wọ́ pé mo lè máa lò fún bùkátà tèmi ọ̀tọ̀ lágbè kan tó o bá ti ní lò fún àǹfààní ibi iṣẹ́ tó fi lé ọ náà ọ̀gbọ́dọ̀ lò ibi iṣẹ́ náà lọ́ọ́ máa lò fún ọ̀dà bí ẹjọ́ gbé mọ́tò ibi iṣẹ́ sí lọ́dọ̀ mi tí o bá ti jẹ́ ibi iṣẹ́ lọ fẹ́ lò fún ọ̀tọ̀ kò lò eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí.

ọlọ́mọ ti wọ́n ní nǹkan tí ọ̀pọ̀ àti ọjà àti ìwà ọlọ́wọ́n bá ọmọ àlùjẹ́nà ní kò sí wa wọ́n sì wá lọ́mọ náà ọlọ́wọ́n bá fún wa ṣe gbogbo títa bá kù ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba ṣe dáadáa fún wa láyé àti lọ́nà sí yá lẹ́yìn eléyìí a ní àwọn akéde kan eléyìí tó ṣe wípé ẹ̀ẹ́ abẹ́ẹ̀sẹ̀ àti dáwọn kan ó dẹnu ọ̀bọ̀ sọ̀rọ̀ eléyìí tó tẹ̀lé eléyìí lẹ́yìn ìgbà tó tún bá lọ. nítorí báwọn kéde méjì alákòókò yìí ó ní ṣe pẹ̀lú pé abẹ́ẹ́ dá sí iṣẹ́ ọlọ́ọ̀ iṣẹ́ ọlọ́ọ̀ tó àtúnṣe dá sí àti tèwádìí tẹ́lẹ̀ náà tó ti gbọ́n àwọn èèyàn dání kí wọ́n máa kéde rẹ̀. الحمد لله الحمد لله غير نصفه ولا يقوم inú mọ́tíláṣí ó lè máa lo iná mọ́tíláṣí láti fi lo àwọn akọ rẹ̀ bíi kọ̀dọ̀. Ìyá àlàáfíà sọ lẹ́sìn nípa àǹtẹ̀ àǹtẹ̀ àpèjúwe ni. Ìtumọ̀ sí pé gbogbo nǹkan mí náà tó jẹ́ ti mọ́tíláṣí táyé kò sígbà láì fẹ́ni sọ̀tù láti lò ó. Tó fi máa ná mọ́tíláṣí lówó. Wọ́n fẹ́ bí ọ̀kan nínú àwọn mùsùlùmí gbogbo mùsùlùmí yóò fi wà pọ̀tọ́ lábẹ́ òfin ọ̀la. Lẹ́yìn náà kí ló ń gbé inú mọ́tíláṣí gbé lọ́gbàá Mọ́tíláṣí a tó tẹ̀sí kéésì kò tẹ́ ẹ̀ torí de léyìí ó yẹ ká fi ọwọ́ mú kíláàsì ká fi wọ̀ ó yẹ ká fi mọ̀ lókùrọ̀ táwa fẹ́ fi bá bọ́ọ̀lù a sì fi máa jẹ́ irọ́ ní máa pa sálẹ̀ ti torí irọ́ rẹ̀ yẹn torí yóò tún sọ pé tó ń sọ wọn ọ̀tọ́ náà òun ti ẹ̀ sọ́rí sálẹ̀ ká ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ pọ̀tọ́ ẹnikẹ́ni tẹ́ bá fẹ́ kọ́rọ̀ rẹ lọ ẹ fi yẹ fẹ́ kọ́rọ̀ rẹ lọ. ẹ bùkátà tẹ́ bá tẹ wàá ká irọ́ máa lẹ́nu náà tẹ́ ká sẹ́yìn lálùjẹ́ náà bí náà tẹ́ tuntun. ẹ ní àbúrò wa ká ara sí ẹ kẹ́yìn náà tún máa dẹni tí ń fẹ́ tẹ̀lé. ẹ má ká ọ̀rọ̀ ẹni kọ́ ti sílẹ̀ láì fẹ́ kọ́ sí yẹ ilé ìjẹ́ gbogbo ẹ̀. báwo ni máa tòṣe fún láti nà lé? pípòtò mọ́tò láti láti inú ilé bá ọ̀dọ́kùnrin lẹ láti láti lẹ lọ ibẹ̀ lẹ́sìn lọ sí sọ̀rẹ́ ẹ̀yà títẹ bá wà lórí ìrìn àjò tẹ́fẹ́ ti sọ láti nínú ibi tẹ́ wà ibi tẹ́ wà náà lẹ́sìn pèsè fún sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti ìrìn àjò sọ̀rọ̀ àti ẹ̀mí àmọ́ pé nínú ilé nígboro ẹ̀yà títẹ wá sí ìwọ́ kan ló ti yín lọ́nà láti lọ sí mọ́tíláṣí bí àárẹ̀ bí òjò ẹlẹ kòtò fúnfọ láti yẹn nínú ilé yín kẹfì kòtò náà táwọn ilé máa ṣàdúrà fún mi táwọn máa mú rárá ẹ ṣàdúrà kẹfẹ lọ ó ti tó ẹlọdẹ máa ní omi gbẹngbẹ ẹlẹ ṣàdúrà kẹfẹ mi mọ̀kẹ́ gbogbo omi ẹ̀ máa ṣàdúrà kẹfẹ máa mú bí hàn tó pété náà ni èyí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà ni eléyìí jẹ́ kó ti jẹ́ ẹgbẹ́ náà wọ́n ní táwọn bá wà nínú gúrúùpù kan tó ti àkójọpọ̀ ọkùnrin àti obìnrin táwọn lè dá obìnrin kan sí táwọn ọmọ bá fún ní ìfọ̀rọ̀jomi tó rọ ọ̀rọ̀ lọ́tọ̀ láti pé gúrúùpù yẹn lè gúrúùpù lọ́dà gúrúùpù burúkú ló kọ́kùnrin àti obìnrin jọ kí lè ń sọ gan tó fi jẹ́ pé àwọn ọkùnrin àti obìnrin gbogbo wọn náà wà mẹ́. lẹ́yìn wọn gbà náà ẹ tún wá ní ẹ̀dá obìnrin kan a ní ìfọ̀rọ̀ tó mi tó rọ̀ ọ̀rọ̀ sọ pé nǹkan méjì fẹ́ wọ̀ bẹ̀ kò ní jùmọ̀ torí ẹ̀ náà ni ẹnìkan ń béèrè pé pétọ́ ń bá ń ṣáàtì pẹ̀lú obìnrin olóbìnrin ní gbogbo ìgbà táwọn ń téléyàn ti dé nínú pé òun pẹ̀lú obìnrin olóbìnrin lọ wà àwọn ń dá wà níbi tẹ́nìkan sí àbẹ́ẹ̀ tó dá wà níbi tẹ́nìkan sí àmọ́ ìdaràn yẹn. kí ni dáàtì dáàtì dáàtì dáàtì gbogbo àwọn fẹ́ fẹ́ tọ́ba fẹ́ fẹ́ kí ni ó lè fi ọ̀rọ̀ tó pọ̀ ọ̀yẹ́ kó fi ọ̀rọ̀ tó pọ̀ ìwádìí ọmọ fẹ́ fẹ́ ó sì ní ó ní gbà ó títí òní gbogbo tẹ ẹ mọ pé tó tẹ ẹrù lọ́pọ̀ kọ̀ọ̀kan ó lè ní ọ̀padà dàrí ewu sọ̀rọ̀ yà. torí gbogbo tí wọn kọ tó sọ ẹ máa sọ tọ́lọ̀ bá padà kẹsẹ̀ ra yín. ó lè má lè gbogbo tọkọ wọn náà ó lè má gbogbo tí wọn náà sọ àti náà ti sọ ọlọ́wọ́ tó bá pọ̀ iná ló ti demolish foundation lé rẹ obìnrin ti máa sọ̀rọ̀ àwọn ìjáde yọmọ sọpọ ṣàdéǹbà ṣàdéǹbà ṣàdéǹbà ó pé wọ́n ti sọpọ ṣàdéǹbà kankan lọ mẹ́lẹ́rìí wa lórí jọ́sẹ̀ ìjà ọ̀fẹ́ nìkan mẹ́ lórí délé ẹ̀dá sí ìtara o ẹni tó bá fẹ́ fẹ́yàwó kọ́ fẹ́yàwó ẹni tó bá fẹ́ lọ́kọ kọ́ tí èèyàn bá ti pẹ́ lórí ẹsẹ̀ sí gbogbo lórí ìgbẹ́ gbogbo esese kesese ní ọba torí ẹ ama nígbà tí òfin ṣáàtì àwọn bàbá wọ àwọn ìyàwó ọkọ ni rà ti ilé ìjẹ ti wọn ní káwọn máa gbá bí eré ìdárayá lópin ìgbà tí bọ́ọ̀lù ọba ti mú ọfìsọ láti ráàyè ọmọ bọ́ọ̀lù òsè mú ọ gbéra rẹ sípò ẹni tó ti sí ìhòòhò rẹ lẹ̀ kò sí wàhálà lọ kò sì kò sì sí tẹ́tẹ́ nù ẹ̀ gbẹgbẹ bọ́ọ̀lù wọ́n bí ó yẹ lórí tẹ́tẹ́ rẹ̀ wọ́n mọ̀ pé bọ́ọ̀lù tó ń tẹ̀ ń gbà kò sí tẹ́tẹ́ nù ẹ̀ ẹ̀rọ àwọn tí tẹ́ ń gáràjì lásán wọ́n lè dúra wọn lórí bọ́ọ̀lù pé lónìí o Chelsea Chelsea ló máa ń na bàgà bàbá kan ló yẹ kó ti bọ yín fi tọ́tún kan yẹ kó ló gbogbooro ń dé yín rùn ó lè mọ ọwọ́ akójá kọ wàá tóbi tó mi kẹba jẹ wa a nítorí òfin jẹun wọ́n tún á gbé tó torí pé bọ́ọ̀lù kan láti pìlẹ̀ tẹ́tẹ́ náà gbogbo ẹgbẹ́ fún ara oní bọ́ọ̀lù kan two hundred two hundred million euro twenty million euro níbo wọ́n ti rówó tẹ́tẹ́ náà eléyìí jẹ́ bó ti jẹ́. wọ́n ní káwọn lè tú láti ìyàwó àwọn kọ́mọ máa lu àǹtẹ̀ tó lè fún láǹfààní àti lọ sí Facebook tó lè fún láǹfààní àti máa wo YouTube tó lè fún láǹfààní àti máa jẹ́gbó náà ó ń browse àbọ̀ wọnú gúrúùpù kankan dáadáa nínú ẹ̀tọ́ yín lójú bọ́ kò ní dùn obìnrin láṣẹ àmọ́ òun gangan lẹ́sẹ̀ tó fẹ́ protect kéèdì gbogbo kéèdì ṣe gbogbo ẹgbẹ́ fẹ́ gbà á lẹ̀ èyí máa ń mọ̀ pé wọ́n fẹ́ràn ìdí nu ń sọ pé à ń gbòòrò máa di ẹ lọ́wọ́ fún ó ní wọn tí wọn là àgbà lọ́jọ́ sẹ́nu ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jókòó lé rẹ̀ wọ́n kàn sẹ́ndì ẹ mẹ́sẹ̀gì pẹ̀lú ánsẹ̀sì tó jẹ́ pọ́kúlówó ẹ̀ ọkùnrin kan kọ mẹ́sẹ̀gì sí i I really love you I really appreciate you thank you for yesterday ọkọ ọkọ ìgbà ń tẹ̀sí lọ́ba sí kalẹ̀ntọ́ ọwọ́ akọsílẹ̀ pé Mr. William Johnson sign Mr. William Johnson ọjà tí ẹ̀mí ọkọ̀ ń bá ti kú ọdájú pé mi ò wá padà wá kí ló ń jẹun ta lọ́kọ̀ ilé ìgbà yìí kọ́lẹ̀ lómi obìnrin ẹgbẹ́ rẹ̀ ló kó bá a obìnrin náà kọ́ ló kọ ọkùnrin yóò sọ pé a ṣe máa ṣe obìnrin tó tó bá àtúgbà tí mo yàn ọ́ lálẹ́ o ṣe gan atúpàdé lónìí ọkọ bá rí ọba rí pé mẹ́ta ni wọ́n ní pé ọkọ yẹn rẹ̀ ó ń fún mẹ́tẹ̀ẹ̀ta ni torí à ń sẹ̀ sí ọdún lọ́mọ ya gbogbo bíkíbi láyé ni òkè sí nàìjíríà yìí nìkan o gbogbo bí tíbi láyé náà ti fi ti àkóbá bá àwọn obìnrin. Ìjọba lómi náà gbé nù rẹ pọ̀ wá lé ọkọ. Ọwọ́ abẹ́ ń lé ọkọ bẹ̀. Ọkọ mẹ́sẹ̀gì burúkú. A sì má lè alẹ́ má lè fara balẹ̀. Tọkọ bá rí i. Tẹ bá wádìí dáadáa ẹ lè padà mọ̀ pé tèmi. Amára yóò lè balẹ̀. Ẹ ti gba gbogbo nǹkan jẹ́ bóyá kẹ́ tó mọ̀ pé rọ́ọ̀nì. Ilé ìjọba àtúrò ẹ̀ tó máa ń mọ̀ wọ ni wọ́n ń sàánú inú ọkọ obìnrin tó lọ́kọ gẹ́gẹ́ lọ sínú Facebook ó tún fẹ́ lọ́kọ mi lẹ́yìn náà yìí gẹ́gẹ́ gbọ́n séyàwó Facebook lọ́dà ni náà níṣẹ́ ẹgbẹ́ mọ̀mí yẹn lọ́wọ́ Facebook ọ wà lọ pàtìkì tó wọ́n bá ń ṣáàtì wọ́n bá ń ṣe àyàgbó bíi ti fò wá rí ní lọ́ọ̀bì rẹ̀ ní ká pàdé ká kí láti pàdé wọ́n wá dúró lápọ̀ kélé èèyàn bọ̀ òun bọ̀ lápọ̀ ìjẹ́dra wọ́n wá wo ọ̀nà apàkété ẹni tó ń retí olè jẹ́bẹ̀ tó rí orí ìyàtọ̀ tó kó sí ká bọ̀ tó wọ́n wá wò pé kò lè jẹ́ léyìí irú òmí náà àfẹ́wò lé tó tí máa ń pe nọ́mbà náà náà máa ń pe nọ́mbà ní nọ́mbà bá jáde ra wá pé wíwá ayò wọ́n wá ń takí báyìí pé àmọ́ ó tó ìgbàkí ẹ̀rìà tó bá I'm, I'm, I'm looking at you as you are calling, looking at you. Ìjọba ti ṣe ìyá arúgbó ní káàlá àwòlọ́wọ́lá fún ọjọ́ ẹ̀lọ. Ìtòjú wa lójú bàbá kàràkà yìí. Torí ẹ̀, ìgbà míì fún mi yọ̀ lọ pé fọ́wá náà. Tọ̀túmọ̀ sí pé gbogbo ẹni tó bá fẹ́ àwọn lórí Facebook ìfẹ́ kò fẹ́ lọ fẹ́ o. Ẹlòmíì lè rí dáadáa fẹ́ o. Àmọ́ tí wọ́n bá rí dáadáa fẹ́, èèyàn mẹ́ta lè ní fẹ́ pẹ̀lú afẹ́yàwó tá a mọ̀ ìyá àti bàbá rẹ̀ akàgbákò kó lè tá a mọ̀ lórí facebook bẹ́ẹ̀ mọ̀ kí wàhálà ńlá kí wàhálà bá tẹ̀lẹ̀ àfẹ́tọ́ tún facebook wọ́n ní tọ́pọ̀ àwọn tọ́ba jẹ́ aládàáda lẹ̀ tọ́tọ́ káwọn ọmọ tuntun kí lẹ́ wò tá a fi fẹ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ <laughs> mọ̀ kí wọ́n yẹ ti bọ̀ ọ́. torí pé ń gbàgbé àwọn obìnrin ká ya gbọ́rọ̀ ọmọ kan á á ń ọmọ gbogbo àwọn ustaz ustaz sọ pé ah tọ́ba fẹ́ òde tẹ tọmọ táà nílé náà ni àti mu mu ni lọ fẹ́ oníyàwó kan oníyàwó yẹn ọlọ́dún à ó ọlọ́gbà bó ti ra obìnrin mú ọdún màkan ọkàn bí aṣọ ti gbó. àti náà eléyìí ehoro eléyìí ọ̀yà bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ ìṣẹ́ni wọ́n tí wọ́n sọ fún màkàdá ọ màkàdá wá tó wọ́n padà wá bá wọn ṣe bí adìẹ kó mi olè ń bá olè ọmọ bá ìgbọ́rọ̀ rẹ̀ ká tó ń torí kí wò sẹ́ni lọ pé tí àwọn obìnrin kankan láyé kò tọ́ wọ́n ti kó tọ́ rárára ẹjọ́ máa ti rán rógbó fún wa ẹjọ́ máa parọ́ fún wa ìlànà máa kà títí ẹ̀ bá wa bá tán wàá ní rẹ̀ ìtànù rẹ̀ torí ìdí eléyìí láti wọ́n ti kọ́kọ́ dá títí láti bẹ̀rẹ̀ tó fi lọ fẹ́ aládàá dálé aládàá dálé sábà gbọ́kọ̀ rẹ̀ sẹ́yìn. especially ọlọ́run tó ti ràn lọ́wọ́ ju bí ọ àbí ẹ ti bọ̀ kì í ṣe pé kó tó bí ọ ènìwọ́n ti tètè fún ó ti bí ọkẹ́ kí ló ti fẹ́ ṣe fáàrí bá ọmọ abẹ bá tẹ̀ ṣe é ṣe tí ọba ti ní ti gbé ń tẹ̀lé náà ọkọ̀ yìí náà ni ọmọ ká bẹ́ẹ̀ túká tí wọ́n ti pè ọ̀nà rẹ ọmọ lọ jẹ́ wọ́n ní àwọn ṣe aláàmù tí wọ́n máa bí àwọn pé wọ́n máa pèsè fún bọ́lá jù tó tó bá ti wá pèlè nǹkan àwọn pa tó bá ti pèlè nǹkan àwọn pa àní ẹ má fi ṣe aláàmù aláàmù náà èmi náà láti sọ lẹ́ẹ̀kan yìí ẹ má fi ìpèsè fún bọ́lá jù ẹ má fi ṣe ríngíntò ẹ sì má fi ṣe aláàmù. wọ́n ní tí èèyàn bá lówó èèyàn ti wà níbi kan èèyàn ti níbi láti bọ́ọ̀lù èèyàn tún lè yáwó lọ́dọ̀ àwọn kọ́mpìnì àti sọ owó mi lọ fẹ́ yá nígbà tó ti gbọ́ pé nǹkan ọ̀dà àbúrò tún lọ màmú ọ̀rọ̀ lù àbúrò ọ̀rọ̀ pépà ọ̀bá pè ó kù tó ọ̀bá pè àwọn tó pè ó kù ní abirọ́lá ọ̀sẹ̀ bó ti dé lẹ́lẹ́ láwọn fi alukur'an sínú. Gadget kan lọ́yẹ́ pé tí wọ́n bá múná lọ sí nọ́mbà ti di yọ̀mọ̀ ká náà ni eléyìí ò ní ìtumọ̀ because òfin ọlọ́run tó ṣe sẹ́mẹ́ntì alukur'an ó náà ní ká dákẹ́ ó lè fọ́ọ̀sì àwọn èèyàn láti dákẹ́ ìgbà tó ṣe pé wọ́n lọ fi tẹ́sì ẹ́ńjìnì rẹ̀ kankalẹ̀ kọ́kàmà fi kọ́kàmà ìdí nìkan fi sọ pé ó àwọn fúláṣí láṣùbà tẹ́wàá lọ gbé alukur'an sí gbígbẹ́ fẹ́ máa jí àwọn èèyàn kan wá ṣùgbà ọ̀tọ̀ lábẹ́ ọ̀tọ̀ torípa ọ̀sọ̀rọ̀ àti ẹgbẹ́ tiẹ̀ ń yọ àwọn èèyàn lẹ́nu ẹlòmíín sùn ẹlòmíín ọ̀gbá nù nígbà tẹ́ ti tòṣò kọlá tó ti tó ẹjọ́ bá wá sínú ọ̀pọ̀ àtúnwá ẹjọ́ òsì ní wá ẹ̀ náà lù ẹ̀ náà lù kékeré jù bẹ́ẹ̀ lọ́sẹ̀ ní wá tẹ̀ ẹ̀ ara pé ẹgbẹ́ fi hàn wá sínú ọ̀kẹ́ máa tẹ́tẹ̀ jẹ ilé ìjẹ́bù sí bẹ́ẹ̀ wọ́n ní àwọn máa rán àwọn èèyàn létí pẹ̀lú àwọn náfìlà náfìlà náfìlà lẹ́yìn tó wà fún sọlá lẹ́yìn tó wà fún kéyà lẹ́yìn tó wà fún gbẹ̀gá lẹ́yìn tó wà fún hajj ẹnìkan sì máa mà ó búlọ́ọ̀kì nọ́mbẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ ń dà láàmú gbogbo ń kò ní ìdí oníkẹ́ ẹwẹ́ lómi ìdẹ́ máa kọ́ fún un ọmọ tó dúkà ń pè yẹn lọ sí ìdí ẹ̀sìn ọlọ́ ẹ̀yin sùúrù tó pọ̀ torí wọ́n lọ fẹ́ pè yẹn lọ sí ìdí dáadáa ẹ̀yin ìgbẹ́ táwọn bá ṣe ìwọ́n mọ̀ ṣe sùúrù bó o ní sọ pé ó ti lọ́ọ̀ sí kó a pè lẹ́jọ́ kó a pè lẹ́jọ́ bó ló ti jáde torí pé násìlà ni tí wọ́n ṣe yẹn òun sì ló wọ̀n fẹ́ òtí wàá nà ń bẹ̀ ìgbà tó wọ̀n bọ ẹgbẹ́ lómi ọ̀pọ̀ ebi access tí wọ́n ní sí nọ́mbà rẹ̀

gbogbo àṣẹ tí wọ́n kún fún ni àkọ́bá àdókè kọ́bá àjọ kọ́tọ́ ká máa gbórin kọ́tọ́ ká máa kọrin kọ́dà tó tún fi léèrè lásán níbi táwọn èèyàn ní ti dìde wọ́n tún máa sọ láàrin ara wọn obìnrin bá ó ló ti sọ fún kọ́bù ń gba búlọ́kì méjì ó ti gbà wá láti tọ́ yìí wọ́n mọ fún sórí àṣẹ. Ah! la hawla ẹ̀ríkì nǹkan ti bàjẹ́ nítorí ẹ̀ náà gbọ́dọ̀ ti torí báyé tá a bá tẹ̀ káwọn náà máa bá lọ báwọn àbí tí yẹn bá fẹ́ wọ náà rọ̀ ìjọba ti náà dà pọ̀ dá náà tẹ́lẹ̀ náà ilé àtàwò là wà gbogbo tí máa wù ẹ̀ tí wọ́n bá sọ pé ìwọ ni jìnnà sí kó lè bá ara ìjọ náà wọ̀ wọ́n láwọn wọ mọ́tò àwọn fẹ́ tíráwù àwọn sì ti mọ̀ ike táwọn bá ti wọ mọ́tò pẹ̀lú àwọn mẹ́lẹ́rìn pọ́ọ̀lù wọ́n máa tètè bẹ́ wá dúpọ̀ àwọn fẹ́ ṣàdúrà fáwọn arìnrìn àjò táwọn lè tètè gbá wájú mọ́ wọn lọ́wọ́ ní competition village ẹ̀dá kan ẹ̀fà tó a ti ń kò níbi kí ẹjẹ́ nìkan kan gbọ́ táwọn ń ṣàdúrà ní àgbọn ń ṣépè ọ́ọ̀bù wọ́n sọ pé àwọn abẹ́jẹ jésù àwọn fi pa gbogbo mọ́tò yìí là àwọn tó fi dírẹ́bà àwọn ti gbé wọ jésù lọ́wọ́ ẹ̀ẹ́dọ́jọ́ ó ṣe kékeré kan ẹ̀dá ẹ̀jẹ̀ tẹ̀ fi pa mọ́tò gbọ́láwà ẹ má fi pa gíláàsì wá nípa ẹ̀kọ́rí tẹ́lẹ̀mù ẹ̀mí rí rẹ̀ bẹ́ẹ̀ ń tẹ́ra yín jẹ́ káyé à ó ti oyé wọn bá fi mọ ẹni dọ́dọ̀ sí kọ́pítì tàbí àti ẹ kò ní ìdíkó fún ẹnì kankan pọ̀ ẹ tọrọ àwọn mùsùlùmí náà tó bá wà tẹ̀ wá bíi à ilé ìjà gbígbà tó wọn ti àbá ẹ̀yẹ fún wa mẹ́rin fún aládùá ọkàn máa wò wọn ẹni tó ti tàbí irú àwọn ilé ọgbà ọgbẹ bàbá lọ ní akídẹ́ẹ̀tì abáyọ̀kà lórí adúgbòsà ní ọkọ̀ tàbí. so àwọn olóòtú ń pọ̀ láwùjọ wa lórí ìdí eléyìí àti àtàkùn ti sọ̀rọ̀ lọ́wọ́ àtọ́là ní ká ti sẹ́yìn bá ti dé ìparí ẹ̀sìn níbi kẹ́kọ̀ọ́ sókè. wọ́n ní àpò tó ti ní oṣù mẹ́fà tó wọlé yá bẹ́ẹ̀ ni anábìsọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́là ti yé wa ìpọ̀ wọlé àti pẹ́ àwọn olùmọ̀tán sọ pé tó bá yó dáadáa lọ́wọ́ lọ jẹ́ pé àgbò tó tín tó tín lọ́jọ́ ètò yó tó bá dé oṣù mẹ́fà náà lónìí ṣùgbọ́n ìtọ́ da àdùnnú kọ́ kádùn ìtọ́ da àdùnnú kọ́ kádùn báṣu sọ pé kò gbìyànjú láti ra àgbò gbádùn tó da ebi tẹ́ lọ ewúrẹ́ náà wà lọ ewúrẹ́ agbára rẹ kágbó náà wà lọ ewúrẹ́ rárá o lágbára rẹ ọ̀ tí ọ̀ka bùsà gbà náà ló tó kan ewúrẹ́. wọ́n ní ìyá ìyá àwọn sáfìrà ni ọwọ́ akú ìyá àwọn wa sọ̀rọ̀ pé kéèyàn ọ̀wẹ̀ táwọn lè bá wọn wẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ wọ káfíìn bàbá àjẹ bàbá bàbá ya wọn lọ tààrà mùsùlùmí bá wọn wẹwẹ wọn ní sèyàn bá ti ra lọ́jà léyà ní bọ́ọ̀lù wọ́n ta káwọn alágbò wọ́n ní táwọn bá ti rà kó tán wọ́n tún máa gba làájá bẹ́ẹ̀ káwọn san tọ́tọ́ lábẹ́ òfin ọlọ. ó dàbí owó tó máa ń gbà téèyàn bá lọ àwọn ọjà àwọn yẹn náà ní bọ́ọ̀dù lówó lé haram ní lábẹ́ òfin ọlọ. ọjà anúmọ̀rà èwo ni làájá wọ́n ní wọ́n máa ń gbà láti ilẹ̀ haúsá nù ókè àwọn ni wáàyè yín àwọn lẹ́ńtẹ̀lé wáàyè wọn dẹ́ẹ̀bá wa gbà máa ń gbé ń bà ayé yẹn ọ̀gá rú lóbi jẹ́ pé wọ́n gbé máa ń gbà rú àwọn dáadáa ní ìgbà gbé ní àwùjọ àyè ẹ̀ ṣe ṣe lóbi jẹ́ pé wọ́n dára ká tí wọ́n lẹ mú wálé ilé ìjẹ́ bó ti ṣe jẹ́ tán àgbo lára lóbi san wá bò ẹni pọ́jù ọmọ máa sọ rọ́bì ilé ìjẹ́ ẹ̀sìn ọlọ́ọ̀ lẹ́yìn náà tẹ́ka tí wọ́n fẹ́ gbà lọ́bẹ̀ yẹn fẹ́ wọ́n á níbi pé à ọ̀rọ̀ àgbo tó tẹ̀lé láyé báyìí lọ́gbọ́dọ̀ ndị ní ìta kí ni mo rà lọ́dọ̀ sí i ń sanwó fún burúkú ni ilé ìjẹ́bù jẹ́ sẹ́yìn bá wá sọ wípé àbíkẹ́ kó ẹ̀ sì mọ́ wá tó fẹ́ tà twenty thousand yọ one thousand lẹ́yìn pé owó làádá yẹn mọ̀ ọ̀nà ẹ̀ mẹkẹmọ wa ń sọ pé làákà kan lẹ́yìn wọn wọn bí àwọn tá tó kù yẹn wọn kọ láti túwò nítorí pé wọn ò rí kà ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ ìyẹn jẹ ni wọn pè òfin Ọlọ́run ìyẹn jẹ wọn ni ẹni tí ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ dá lẹ́yìn ìgbà tó rùn sí yọ tí yóò tún san àtúbà padà rárá àtúbà àtúbà ti lọ kẹsẹ̀ dà ọlá àwọn náfìlà wo lọ́wọ́ àlẹ́yìn jùmọ̀ à ẹni tí ọba ti náfìlà lẹ́yìn jùmọ̀ à ẹlẹ́dì sọ̀rọ̀ bá àdìsílà ní kò ti rákà mẹ́rin àwọn olùmọ̀sọ̀ yé ọ kákà mẹ́rin wa kákà méjì fún wa ṣùgbọ́n náà káà méjì yẹn ìbùnà ọmọ àtọ́gbà dìbò wa ní ti rákà méjì wọ́n sọ pé káà náà bí ọba ti náfìlà lé eléyìí tí mo sì kíkà bá fẹ́ ṣe náfìlà lé lẹ́yìn ni kákà wọ́n ní owó service charge táwọn ń san lórí pos ṣé halal ni àbí haram haram haram ẹjọ́ ní kí ni ìdájọ́ pos àwa náà wà kí ni ìdájọ́ káńtì ẹ̀ dáàmú káńtì ìrìbá kí ni ìdájọ́ ẹ̀ kí á ní pos. báńkì kékeré ní àdéhùn báńkì kékeré ọ̀gá ìgbìmọ̀ tara ìyàtọ̀ báńkì kékeré because àwọn báńkì lójú ọ̀nà fáwọn wa kọ́sọ́mà ẹ̀ máa patronize àwọn tó fi yẹ so you wan introduce pos you are only representing the bank you are not doing business on your own àwọn ló ń ṣàtọ́jú fún agent ni wọ́n báyìí tó ẹ̀ ìdájọ́ tó bá bàbá náà lọ́gbọ́n máa. bàbá ní báńkì ọmọ ni wọ́n pí ẹ̀ ọba tó ń tágà tó ń gàdá náà lọ́jọ́ sí tó ń torí di ilé ìkọ̀tọ́kọ̀tọ́ náà ní ilé ìjọba òṣìṣẹ́. láwọn máa ń yàwòrán látara pépà ọba àyàgára agbọ ọba àyàgára ògiri tó bá ti jẹ́ tabẹ̀mí haram ilé ìjọba àti. wọ́n ní mọ́tíláṣí kan ọ̀bẹ nínú ọ̀fíìsì ọ̀fíìsì yẹn níbi máa ń san gbogbo owó náà mọ́tíláṣí yẹn àwọn sì jálá rẹ̀ wá sí mọ́tíláṣí yẹn táwọn ò lè káàdì nínú mọ́tíláṣí yẹn èyí tó ń sọ tó wọ́n sọ oníkẹ́ àwọn sanwó aláàrẹ̀ wa sínú ọ̀tọ̀ mẹ́tíláṣí mẹ́tíláṣí ẹ̀yìnà wọ́n ti lọ ṣáàjì níbi sọ́kẹ́tì ọ́fíìsì ibi sọ́kẹ́tì ọ́fíìsì gàgà ni ọlọ tóra ọ̀rọ̀ sanwó jẹ ilé ìjẹun ti jẹ ń bẹ̀rẹ̀ jáde wọ́n ní ìyàwó kan obìnrin kan wọ́n ló olóńtì ráàlì kò lè sára tòun ti kọ́ fọ́kọ rẹ̀ ọ̀rí nǹkan kan tó lè.

kéèyàn máa tóra rẹ̀ èèyàn lè tóra rẹ̀ tó ń torí di ilé ní áfíríkà kan èèyàn sara àwọn ọ̀ká kan burú àbí ẹ̀kọ́ ni wọ́n sọ pé ah, àmì ìgbàgbé yọ̀sìlà tó àwọn ẹni tó bá nímọ̀ tó lẹ́kọ̀ọ́ làwọn mọ̀ fi sanra kò túmọ̀ sálàáfíà sanra kíni ọwọ́ òṣìṣẹ́ kíni kó smarti wọ́n mọ̀ sanra rẹ̀ ni wọ́n mọ̀ kó fàtijọ́ wọ́n mọ̀ sanra rẹ̀ ni tó nítorí di eléyìí ìwọ́ tó ti sanra láfíríkà lẹ́kùn kọ̀dá burú tó ń gbà tọkọ rẹ ti wá sọ pé ìwọ ti tóbi jù mọ́tò ti ọ̀dà rẹ ọkùnrin burú bàjẹ́ o ẹsẹ̀ máa sọ fóbìnrin yẹn o ó lè sọ pé òun ò fẹ́ràn obìnrin tó bá tan wọn lọ máa wá ìtọ́ tẹ́rẹ́ obìnrin yẹn sì fẹ́ mi yẹn lè ti ṣe mẹ́rin lọ wọ́n àbí òye wa wá rẹ̀ mo rò pé yọ ẹ kò irú eléyìí kọ́kọ́ ti ọ̀dà ọkùnrin burú bàjẹ́ ọkùnrin lè sọ fún ìyàwó rẹ̀ pé òun ò tiẹ̀ fẹ́ràn obìnrin dúdú mọ́ àwọn tó pupa ló ń fẹ́ ìyàwó bàbá fi ó lè sọ pé irú oorun dúdú tọ́lọ̀ fún àyè lórí kókò kó ìtòkú wò ma mo pé yọ irú oorun tí ìmọ̀ ọ̀gùn lọ́bìnrin ọba máa di lórí lágbà bá tí wọ́n tó lè sọ ah, inú yẹn nígbà tó bá fẹ́ padà sórí inú yẹn dúdú orí ọ̀gá ti rèrè rèrè àwọn ọkùnrin máa ń mọ́bìnrin jìnnà bọ́lá ti ti dán ọlọ́run kò rí ṣùgbọ́n o àtẹ̀ntọ́ sanra àtẹ̀ntọ́ sanra ọ̀yẹ́ káàkiri máa jẹun ká máa jókòó tẹ̀tẹ̀ rẹ̀ wọ́n yẹ kí gbogbo àtọkùnrin àtọkùnrin dání ẹ̀sẹ̀káì dáǹtì eléyìí ló túmọ̀ sí bá alálàáfíà kò sí túmọ̀ káká wọ́n káàkiri máa jókòó kalẹ̀ tẹ̀tẹ̀ rẹ̀ àbá ní mọ́tò gbogbogbò amọ́tò yìí náà mọ́tò yìí náà ni àwọn máa kó gbogbo ìdọ̀tí jọta sèyàn gbọ́dọ̀ máa tẹ̀sán táì at least àwọn abòmíì wà fẹ́ kéèyàn máa rìn tẹ̀ lọ kéèyàn máa rìn tẹ̀ lọ gbogbo ayé yọ ọmọ calculate ẹ̀jẹ̀ ọmọ calculate bó ti tọ́ àti bó ti ṣe yẹ kọ́nà ọba kó fún wa lálàáfíà kọ́nà ọba kó gbàdúrà wa ọdún tí ń bọ̀ lọ́nà yìí ọlọ́run tó kọ́ba aláì kọ́ba aláì kọ́ba aláì tọ́ dáa ọlọ́run gbogbo ẹni tí ọlọ́run bá bá ní kó rọrùn fún láti pa nǹkan tó bìí tẹ́lẹ̀ ya ọlọ́run kọ́ balẹ̀ sí lọ́dọ̀ ọlọ́run kọ́ mọ́kọ́ ti tù wá lọ́wọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك